báwo ni mo tó ṣe ṣojú mi báyìí o tiẹ̀ ṣe fún mi ní at least ah, irú kámẹ́rà wò lélẹ̀. Oh God, let me greet people. Let me greet my people. Make a salute. Mm, make a salute my people. Mm. I salute you, my people. Bang, bang, baby. I salute you, my people. Bam, bam, bam, bam. Let me greet. Every knee must bow. Let me greet everybody. Jẹ́ fún flower kan. Fear. Good morning to you all. Ah, orí ni jẹ́ ń wo music mi nìkan. I want to tell you something before going this morning. I forget this story. You know, I'm full of story, but you can see my caption. You can see this car. You can see there is no I'm going to post it. I'm not going to post the. Uh, thank God it's not the front door. I mean, it's not the number area, but the num the the what they call it. That is the bomber, you know. And uh, that is the back of. Oh, but this one is going to show the play my plate number. Let me just show you. Let me hold it like this. This is the back of my plate somewhere. Somebody, you can see there is no mark there. I will even wash the cat days. I will take my... He cannot be my boyfriend anyway. He's too small to be my boyfriend. Because some people say bad things to themselves when they want to take their cat to something where they say they want to take their girlfriend to the... Their girlfriend is dirty, this and that, you know. Where? um, this morning we want to play the. Um, you know, I can't do anything without prayer. Gente, you know. I can't do anything without prayer. We are praying. Okay, today when I dress up, like sitting down a little bit, we just. I may not preach on the bed. I want to say something on the bed. Although this my bed has anointing okay anywhere i do my prayer anywhere i sleep power pọ̀ jù power pọ̀ jù <coughs> life monopoly gidi nílé aye. yìí. <laughs> <laughs> This life, eh? <laughs> Nazim. Nazim Monopoly, oh. Mm. I care. Mm. I care, Sha, and I cherish you guys. Mm. Mm. Mm. orin wo la máa kọ́kọ́ play let me quickly play. ogun ògo dé ẹ̀mí pin o mo sá kúrò lórí mi ogun ògo ẹ̀mí pin o ah mi like láìkí bí kámẹ́rà ṣe ṣojú mi but no problem just manage it i'm using iphone this camera of iphone i don't know maybe the face is dirty or the camera or i change the i don't know sha but bó ṣe ṣe nìyẹn ogun ogode dé ẹ̀mí pin o mo ta kúrò lórí mi thank you lord no má jẹ́ nǹkan kọ̀ọ̀kan yẹn ọlọ́run ẹ ṣé tí ẹ bá wà ní abẹ́ pláfọ́ọ̀mù mi kan give thanks to god kan dúpẹ́ fún ọlọ́run pé o ṣé o ọlọ́run ẹ ṣé o ọlọ́run ẹ ṣé o alágbára bí àrá alágbára bí àrá o ẹ̀yà júdà o kì í ní ń dé ẹ̀yà júdà ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé ọlọ́run ẹ ṣé alèwí lè ṣe ẹ ṣé àjàwòrán káàdì ọba mi dé o lórí ayé o ọba mi káre olúwa ẹ ṣé bàbá mi àti ọlọ́run mi ẹ ṣé alágbára gíga ẹ ṣé ọba tó dá ayé àti ọ̀run ẹ ṣé I can't do without you you are so wonderful you are so powerful you are so beautiful nobody like you bàbá mi ẹ ṣe gan ni ọlọ́run mi ẹ ṣe o ọba tó tó fún adúgbò fún gbogbo ohun tí àwọn èèyàn ti ṣe fún wa adúgbò fún ohun tẹ́ ẹ ṣe fún wọn padà adúgbò fún ohun tẹ́ ẹ ṣe fún wa adúgbò fún ohun tẹ́ ní ní good ní reserve fún wa ọlọ́run ẹ ṣe lórí gbogbo àwọn ènìyàn tó wà níbi àti etí òsì níbi tó ti lọ sí ṣọ́ọ̀ṣì ọlọ́run ẹ ṣe fún àwọn èèyàn tó máa kúrò nínú ìgbèkùn ọlọ́run ẹ ṣé fún àwọn ènìyàn tí ẹ máa gbà sílẹ̀ ọlọ́run ẹ ṣé fún ìṣẹ́gun àti ojúrere ọlọ́run ẹ ṣé fún ìdáàdì àti ìgbàlà ọlọ́run ẹ ṣé fún ìwòsàn tí a kò sanwó fún fún ìwòsàn tí a kò sanwó fún ọlọ́run ẹ ṣé fún ọjọ́ tuntun àti ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tuntun ọlọ́run ẹ ṣé adúpẹ́ pé nínú ọ̀sẹ̀ yìí ní oṣù yìí yóò ti parí ọlọ́run ẹ ṣé thank you father ọjọ́ àná ti lọ kò padà wá mọ́ títí olúwa ẹ ṣé olùgbàlà ẹ thank you father we worship you lord for everything you have done fún ìrántẹ́ fi wọ̀n mí lórí ọmọ mi ẹ ti fi ń wọ̀n mí láti bí ọjọ́ mẹ́ta olùgbàlà ẹ ṣé ayérayé ẹ ṣé adẹ̀ ń gbàdúrà ọlọ́run ẹ ṣé fún ìpinnu búburú tí àwọn ènìyàn ní ọlọ́run ẹ ṣé fún ìpinnu rere fún èyí tí ẹ̀yin ní fún wa ọlọ́run ẹ pé aburú kan ò ní kàn wá ibi ò ní súnmọ́ ilé wa ọlọ́run ẹ ṣé pé ẹ ó gbé wa ga ọlọ́run ẹ ṣé pé ẹ ó ṣe àánú fún wa ọlọ́run ẹ ṣé pé ẹ ó ràn wá lọ́wọ́ ọlọ́run ẹ ṣé pé ẹ ò ní jẹ́ kójú tì wá ọlọ́run ẹ ṣé pé ẹ ò ní jẹ́ ká burú ṣẹlẹ̀ sí wa ọlọ́run ẹ ṣé pé ẹ ò ní kú lọ́mọdé ọlọ́run ẹ ṣé pé ẹ ò ní gbọ́mọ sí ọlọ́run ẹ ṣé pé ẹ ò ní ṣòwò ṣọ́ọ̀tì ọlọ́run ẹ ṣé pé ẹ ò ní dẹni ìkọ̀sílẹ̀ ọlọ́run ẹ ṣé pé ìyà ò ní jẹ wá ọlọ́run ẹ ṣé pé àánú yóò dìde fún wa ọlọ́run ẹ ṣé pé ó fọhùn tó lágbára ọlọ́run ẹ ṣé thank you father we worship you lord we give you praise we give you honor we give you adoration be thou exalted be glorified forever in the mighty name of jesus i call myself with the blood of jesus my daughter my people with the blood of jesus the blood of jesus blood of jesus blood of jesus blood of jesus blood of jesus blood of jesus blood of jesus blood of jesus blood of jesus blood of jesus blood of jesus blood of Jesus, blood of Jesus, blood of Jesus, blood of Jesus, blood of Jesus. Ọlọ́run tó dá ayé àti ọ̀run máa parẹ́ lónìí lórúkọ Jésù. Gbogbo ìpinnu ibi, ìpinnu ọ̀tá, ìpinnu àwọn ìkà, Olúwa máa parẹ́ lórí èmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi. Olúwa pa ìpinnu búburú rẹ́. Gbogbo ìpinnu ìkà wọn ni Ọlọ́run máa parẹ́ o lórí ọmọ mi, lórí ọkọ mi, lórí gbogbo àwọn olólùfẹ́ wa káàkiri àgbáyé. Olúwa pa ìpinnu ibi rẹ́ ètè ìkà ọlọ́run fagilé ọlọ́run gbàkóso a fẹ́ wí lónìí bá wa wí a fẹ́ dè olúwa bá wa dè a fẹ́ tú olúwa bá wa tú lórúkọ jésù gbogbo ọfà ibi ẹ jáde kúrò ní orúkọ jésù iṣẹ́ búburú tí a rán sínú atẹ́gùn fún èmi àtọmọ àtàwọn àtọkọ àtàwọn olólùfẹ́ wa iṣẹ́ náà ó yá máa bàjẹ́ ní orúkọ jésù ó yá máa bàjẹ́ ní orúkọ jésù ó yá máa bàjẹ́ ní orúkọ jésù ó yá máa bàjẹ́ ní orúkọ jésù iṣẹ́ ìkà iṣẹ́ àwọn ẹni òkùnkùn iṣẹ́ tó ń ba ayé ènìyàn jẹ́ olúwa máa bàjẹ́ lórúkọ jésù olúwa máa bàjẹ́ hmm, olúwa máa bàjẹ́ ní orúkọ jésù májẹ̀mú burúkú ó yá máa parẹ́ ní orúkọ jésù májẹ̀mú òṣì májẹ̀mú ikú àti ọ̀run àpáàdì májẹ̀mú àìsàn májẹ̀mú ibi ó yá máa parẹ́ lórí èmi àtọkọ àtàwọn ọmọ àti gbogbo àwọn olólùfẹ́ wa káàkiri àgbáyé ó yá máa parẹ́ lórúkọ jésù májẹ̀mú ibi ẹ máa parẹ́ ní orúkọ jésù ẹ máa parẹ́ ní orúkọ jésù ìdínilé lọmọ ọlọ́run ṣe farahàn láti pa iṣẹ́ èṣù run ó yá gbogbo iṣẹ́ èṣù ẹ máa parun ẹ máa parẹ́ ẹ máa parun ẹ máa parẹ́ ẹ máa parun ẹ máa parẹ́ iṣẹ́ òkùnkùn ẹ máa parun ẹ máa parẹ́ iṣẹ́ òkùnkùn ẹ máa parun ẹ máa parẹ́ ẹ máa parun ẹ máa parẹ́ ẹ máa parun ẹ máa parẹ́ ẹ máa parun ẹ máa parẹ́ ní orúkọ Jésù iṣẹ́ òkùnkùn ẹ máa parun ẹ máa parẹ́ ẹ máa parun ẹ máa parẹ́ lórí èmi àtọmọ àtọkọ àti gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé iṣẹ́ òkùnkùn ẹ máa parun ẹ máa parẹ́ ẹ máa parun ẹ máa parẹ́ ẹ máa parun ẹ máa parẹ́ ẹ máa parun ẹ máa parẹ́ gbogbo ohun tí ọ̀tá ní fún èmi àtọmọ àtọkọ àti gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé kí ọdún tó parí gbogbo ohun tí ọ̀tá ní ó yá o kò ní wá sí ìmúṣẹ ìpinnu ọ̀tá ẹ máa dasún ẹ máa dòfo ẹ máa dasán ẹ máa dòfo ẹ máa dasán ẹ máa dòfo ẹ máa dasán ẹ máa dòfo ẹ máa dasán ẹ máa dòfo gbogbo ayọnilẹ́nu lórúkọ Jésù ẹ máa parẹ́ ẹ máa ṣìṣe gbogbo alágbára ìkáyé tó ń yọ mí lẹ́nu tó ń yọ ọmọ mi lẹ́nu ẹ máa parẹ́ ẹ máa ṣìṣe ẹ máa parẹ́ ẹ máa ṣìṣe ẹ máa parẹ́ ẹ máa ṣìṣe gbogbo ìkáyé gbogbo alágbára ayé gbogbo ìkáyé tó ń yọ ayé tèmi àtọmọ mi lẹ́nu àtàwọn olólùfẹ́ mi ó yá gbogbo ẹ̀yin alágbára náà ó yá ẹ máa ṣiṣẹ́ ó yá ẹ máa ṣiṣẹ́ gbogbo ẹ̀yin ọ̀tá mi ó yá ẹ máa ṣiṣẹ́ ó yá ẹ máa ṣiṣẹ́ ó yá ẹ máa ṣiṣẹ́ ó yá ẹ máa ṣiṣẹ́ ó yá ẹ máa ṣiṣẹ́ ó yá ẹ máa ṣiṣẹ́ ní ọ̀sẹ̀ yìí gangan ẹ ṣiṣẹ́ ẹ ṣiṣẹ́ ẹ ṣiṣẹ́ gbogbo ọ̀tá mi ẹ máa ṣiṣẹ́ ẹ máa ṣiṣẹ́ ẹ máa ṣiṣẹ́ ẹ máa ṣiṣẹ́ gbogbo ẹni yọ mí lẹ́nu ẹni gbógun tì mí tó gbógun tọmọ mi gbogbo yín pátá kúrògodo tó bá gbọ́ gbogbo ẹni tó bá gbógun tọkọ mi ó yá gbogbo yín pátá ẹ máa ṣìṣe ẹ máa ṣìṣe ẹ máa ṣìṣe ẹ máa ṣìṣe ní orúkọ Jésù gbogbo ẹ̀yin ọ̀tá ayé mi mo gbàdúrà fún yín ẹ máa ṣìṣe ẹ máa ṣìṣe ẹ máa ṣìṣe ẹ máa ṣìṣe ẹ máa ṣìṣe ẹ máa ṣìṣe ẹ máa ṣìṣe ẹ máa ṣìṣe ẹ máa ṣìṣe ẹ máa ṣìṣe ẹ máa ṣìṣe gbogbo ọ̀tá tó ń yọ ayé tèmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi lẹ́nu ó yẹ máa ṣìṣe gbogbo ẹni gbàdúrà lòdì sí ayé mi ó yá ohun yín kó máa rùn kó máa rùn kó máa rùn kó máa rùn ayé yín kó máa rùn kó máa rùn ohun yín kó máa bàjẹ́ kó máa bàjẹ́ kó máa bàjẹ́ kó máa bàjẹ́ kó máa bàjẹ́ kó máa bàjẹ́ kó máa bàjẹ́ gbogbo àfa àwọn babaláwo ìkà tó ṣe lòdì sí ayé mi ó yá ẹ ṣagbára nù ẹ ṣagbára nù ẹ ṣagbára nù ẹ ṣagbára nù ẹ ṣagbára nù ẹ ṣagbára nù ẹ ṣagbára nù gbogbo ẹni ṣiṣẹ́ mi lòdì sí ayé tèmi àtọmọ àtọkọ àtàwọn olólùfẹ́ mi ó yá gbogbo ìkà bẹ́ẹ̀ ẹ ṣagbára nù ẹ ṣagbára nù ẹ ṣagbára nù ẹ ṣagbára nù ẹ ṣagbára nù gbogbo ẹni bá ń wá mi níjà olúwa èmi ò lè jà olúwa bá jà olúwa bá jà olúwa bá jà olúwa jà olúwa bá jà gbogbo ẹni wá mi níjà ọlọ́run bá jà olúwa bá jà olúwa bá jà olúwa bá jà gbogbo ẹ̀dá tó ń wá mi níjà ọlọ́run jọ̀ọ́ bá mi bá wọn jà bá wọn jà bá wọn jà bá wọn jà bá wọn jà bá wọn jà bá wọn jà bá wọn jà bá wọn jà bá wọn jà bá wọn jà bá wọn jà bá wọn jà bàbá bá wọn jà bá wọn jà bá wọn jà bá wọn jà bá wọn jà bá wọn jà gbogbo ẹni wá mi níjà lórí ọmọ gbogbo ẹni wá mi níjà lórí ọkọ gbogbo ẹni wá mi níjà lórí òwò ó yá gbogbo ẹ̀dá bẹ̀ ọlọ́run jọ bá jà bá jà bá jà bá jà bá jà bá jà bá jà gbogbo ẹni wá mi níjà ọlọ́run bá jà bá wọn jà bá wọn jà bá wọn jà bàbá bá wọn jà bá wọn jà bá wọn jà bá wọn jà bá wọn jà bá wọn jà bá wọn jà bá wọn jà bá wọn jà gbogbo ẹni wá mi níjà nínú ayé yìí gbogbo ọkùnrin àti obìnrin ọmọdé àti àgbà tó wá mi níjà tí mi ò wá níjà ọlọ́run fáwọn jà bá jà bá jà bá jà bá jà bá jà gbogbo ẹni wá mi níjà lórí ọmọ tó wọ ọmọ mi ní ìjà tó wá síra ní ìjà tó wọ ọkọ mi ní ìjà tó wọ olólùfẹ́ mi ní ìjà

bá wọn jà bá wọn jà bá wọn jà bá wọn jà bá jà bẹ́ẹ̀ lórí o kò ní yí padà jésù ló wá àmín. gbogbo ẹ̀dá tó ń lérí èmi àtọmọ àtọkọ àti gbogbo àwọn olólùfẹ́ mi sínú fún ibi ọlọ́run bá mi sọ àwọn ẹ̀dá bẹ́ẹ̀ di òkú gbogbo ẹni tó lérí wa sínú fún ibi ọlọ́run sọ wọ́n di òkú ní orúkọ jésù gbogbo ẹ̀dá tó ń lérí èmi àtọmọ àtọkọ àti gbogbo àwọn olólùfẹ́ mi sínú fún ibi ọlọ́run jọ̀ọ́ sọ àwọn ẹ̀dá bẹ́ẹ̀ di òkú olúwa sọ wọ́n dòkú sọ wọ́n dòkú sọ wọ́n dòkú gbogbo ẹni lérí ibi mọ́ mi tó ń lérí ibi sí mi àwọn tó ń lérí ibi mọ́ ènìyàn ẹlòmíì bíi pé kò kú ẹlòmíì àmà lérí pé tèmi ò bá rẹ́yìn eléyìí òun ní padà lẹ́yìn ẹ̀ àwọn kan á sì máa sọ fún mi wọ́n ní Don't pray bad prayer. Just give thanks to God. We give thanks to God. But Bible said we should ask. It shall be given unto us. We should pray any kind of prayer. You know, you got to commit everything to the hands of God. When people telling you things that is not corresponding with the things of God and that is not tally with the with the word of God, you don't need to you don't need to take it, you don't need to accept it. Okay, because some people they preach to you They will be telling you things that will favor them. When they are doing evil to you, they will tell you, don't pray, just give sense to God. We give sense to God, but Bible says we should ask, it shall be given also. Yes, He's not telling us that we should praise him 24-7. We should not ask something. The time to praise God, we praise, we praise God. The time to ask uh, for, for blessing, for one thing or the other, we should ask. We should not be ignorant of devices of the enemy. Oh Lord, fight my battle for me. Oh Lord, fight my battle for me. Oh Lord, fight my battle for me. A lot of people supposed to have been blessed today, supposed to be in in progress. You know, a lot of things have to be right, but things are not right. Things are not good. It's because of people who are there like enemy. I you don't offend some people. They just choose to be wicked, and that's why we have to rebuke the devil. The Bible says we should rebuke the devil, and then we flee from us. We need to rebuke the devil, every devilish spirit Any man or woman carrying devilish spirit, operating and using them against my life, Father, frustrate them. Oh Lord, frustrate them. Oh Lord, frustrate them. Oh Lord, frustrate them. Oh Lord, frustrate them. Oh Lord, frustrate them. Oh Lord, frustrate them. Any demonic person filled with evil against my life, against my children, against my husband, oh Lord, frustrate them. Oh Lord, frustrate them. Oh Lord, frustrate them. Oh Lord, frustrate them. Oh Lord, frustrate them. O Lord, frustrate them. O Lord, frustrate them. O Lord, frustrate them. O Lord, frustrate them. O Lord, frustrate them. O Lord, frustrate them. O Lord, frustrate them. O Lord, frustrate them. O Lord, frustrate them. O Lord, frustrate them. Those power, those people planning, working together to frustrate me, to frustrate my children, to frustrate my husband, to frustrate any man or woman that is close to me. I pray, Lord, for such power. O Lord, frustrate them, frustrate them, frustrate them, frustrate them, frustrate them, frustrate them, frustrate them, frustrate them, frustrate them, frustrate them, frustrate them, frustrate them, frustrate them. Olúwa sọ wọ́n di wèrè lórúkọ Jésù gbogbo ìpàdé ibi lórí èmi àtọmọ àtọkọ àti gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé olúwa gbogbo àwọn ìpàdé náà àwọn tó pè ìpàdé náà olúwa sọ wọ́n di wèrè sínú ayé olúwa sọ wọ́n di wèrè bàbá sọ wọ́n di wèrè olúwa sọ wọ́n di wèrè olúwa sọ wọ́n di wèrè olúwa sọ wọ́n di wèrè olúwa sọ wọ́n di wèrè in jesus name i pray oh lord i want to fulfil destiny father lord i shall fulfil destiny i will fulfil destiny i will fulfil destiny i will fulfil destiny my daughter will fulfil destiny I will fulfill destiny. My children will fulfill destiny. I will fulfill destiny. I will fulfill destiny. I will fulfill destiny. I will fulfill destiny. I will fulfill destiny. I will fulfill destiny. I will fulfill destiny. I will fulfill destiny. I will fulfill destiny. My daughter will fulfill destiny. I shall will fulfill destiny. I shall fulfill destiny. I shall fulfill destiny. My husband shall fulfill destiny. My people shall fulfill destiny. We shall fulfill destiny. Destiny. Destiny. Destiny. Destiny helper. Locate me now. Locate me. Locate me. Locate me. Locate me. Locate me. Locate me. I will fulfill destiny in the name of Jesus Christ. Gbogbo tá a fi dùbò sí ara mi. Gbogbo tá a fi pàrókò sáyé mi. Lórúkọ Jésù olúwa máa mú kúrò ní orúkọ jésù gbogbo tá a fi pàrókò sí ara ọmọ mi tá a fi pàrókò sára ọkọ mi tá a fi pàrókò sára àwọn olólùfẹ́ mi olúwa máa mú kúrò olúwa mú kúrò olúwa mú kúrò olúwa mú kúrò olúwa mú kúrò olúwa mú kúrò olúwa mú kúrò olúwa mú kúrò olúwa mú kúrò olúwa mú kúrò olúwa mú kúrò olúwa mú kúrò olúwa mú kúrò olúwa mú kúrò olúwa mú kúrò olúwa mú kúrò olúwa mú kúrò olúwa mú kúrò olúwa mú kúrò olúwa mú kúrò gbogbo iṣẹ́ àjẹ́ iṣẹ́ àwọn ìkà iṣẹ́ àwọn apanilẹ́kúnjayé lórí èmi àtọmọ mi olúwa bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ bàjẹ́ gbogbo agbára tó máa ń sọ̀kì ògo agbára tó máa ń pani tògótògó agbára tó máa ń sọ̀kì ògo ó yá lórúkọ Jésù gbogbo agbára ìkà náà ẹ máa dòkú lórúkọ Jésù lórí èmi àtọmọ mi ẹ máa dòkú ẹ máa dòkú ẹ máa dòkú ẹ máa dòkú ẹ máa dòkú gbogbo agbára tó máa ń sọ̀kì ògo ènìyàn agbára tó máa ń jẹ ògo ènìyàn tó máa ń bu ògo ènìyàn sọnù tó máa fi ń ṣòfò lórí ògo tèmi lórí ọmọ mi lórí àwọn olólùfẹ́ mi lórí ọkọ mi ó yá gbogbo ẹ̀yìn agbára búbú náà ẹ máa dòkú ẹ máa dòkú ẹ máa dòkú gbogbo agbára ìkà tó ń tájẹ̀tì ayé mi ó yá máa dòkú ní orúkọ Jésù gbogbo agbára ìkà tó tájẹ̀tì ayé ọmọ mi gbogbo ẹ̀yin agbára ìkà náà ẹ máa dòkú ní orúkọ Jésù ọlọ́run gbàkóso ayé mi ní ọ̀sẹ̀ yìí nínú oṣù yìí náà ni ọ̀sẹ̀ yìí lóṣù yìí máa parí a máa wo oṣù tuntun nínú ọ̀sẹ̀ yìí kan náà ni mo gbàdúrà safe journey in the mighty name of Jesus Christ oṣù yìí tí a fẹ́ parí a ó parí ẹ̀ ní ayọ̀ àti àlàáfíà lórúkọ Jésù a ó bẹ̀rẹ̀ mìíràn ní ayọ̀ àti àlàáfíà a tún rí ìparí ẹ̀ ní ayọ̀ àti àlàáfíà a bẹ̀rẹ̀ ọdún yìí ní ayọ̀ àti àlàáfíà a ó parí ẹ̀ ní ayọ̀ àti àlàáfíà gbogbo ìgbìmọ̀ gbogbo ète tí èṣù lè ní pé ká má parí ẹ̀ ní ayọ̀ nínú àlàáfíà Olúwa pa ète búburú náà rẹ́ Olúwa pa èrò náà rẹ́ Olúwa gbàkóso Ọlọ́run ṣàánú fún mi ṣàánú fọmọ mi ṣàánú fọkọ mi ṣàánú fáwọn olólùfẹ́ mi aláàánú ni yóò ṣàánú fún mi ṣàánú fún mi gbé ìrànlọ́wọ́ dìde gbé àánú dìde gbé ìrànlọ́wọ́ dìde gbé àánú dìde gbé ìrànlọ́wọ́ dìde gbé àánú dìde gbé ìrànlọ́wọ́ dìde gbé àánú dìde gbogbo aṣọ àìsàn aṣọ ikú òjijì èmi ò ní bá wọn wọ̀ ọmọ mi ò ní wọ̀ ọkọ mi ò ní wọ̀ àwọn olólùfẹ́ mi ò ní wọ̀ a ò ní wọ̀ a ò ní wọ̀ a ò ní wọ̀ gbogbo àwọn afẹniṣòfò tó ń penetrate i tó ń operate at this junction olúwa kọlù wọn dìgbòlù wọn kọlù wọn dìgbòlù wọn agbára mọ̀jẹ̀mọ̀jẹ̀ agbára jẹranjẹran agbára panipani olúwa kọlù kọlùwà dìgbòlù kọlù dìgbòlù kọlù agbára panipani agbára jẹranjẹran agbára mọ̀jẹ̀mọ̀jẹ̀ ó yá lórí ọ̀rọ̀ mi tọmọ mi tàwọn tọkọ mi tàwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé ó yá o gbogbo agbára mọ̀jẹ̀mọ̀jẹ̀ ẹ̀mùjẹ̀ ara yín ẹ̀jẹ̀ran ara yín ẹ̀mùjẹ̀ yín ẹ̀mùjẹ̀ Ah, mo jẹrẹ mo jẹrẹ ẹ̀jẹ̀ yín ni kẹ́ mú lórúkọ Jésù ẹ ó mu ẹ̀jẹ̀ yín lórúkọ Jésù ogun bó ti wù kó pọ̀ tó ogun náà ẹ máa wó ẹ wó ẹ wó ẹ wó ogun tó dìde sí ayé mi mo gbàdúrà fún yín ẹ máa wó ẹ wó ẹ wó ẹ wó ẹ wó ẹ wó ẹ wó lulẹ̀ ní orúkọ Jésù gbogbo ogun tó dìde sí ayé tèmi sáyé ọmọ mi sáyé àwọn olólùfẹ́ mi gbogbogun náà ẹ máa wó ẹ wó ẹ wó ẹ wó ẹ wó ẹ wó ẹ máa wó lulẹ̀ ní orúkọ Jésù gbogbogun tó dìde sí ayé tèmi àtọmọ àtàwọn olólùfẹ́ mi gbogbo ogun náà ẹ máa wó ẹ máa wó ẹ máa wó ẹ máa wó ẹ máa wó ẹ máa wó ẹ máa wó gbogbo ìkà tó dìde sí mi níkọ̀kọ̀ ní gbangba tó pe ìpàdé ibi lórí mi ó yá ẹ máa wó ẹ máa wó ẹ máa wó ẹ máa wó ní ọ̀sẹ̀ yìí àti oṣù tí a fẹ́ mú níṣẹ́ October ẹ̀yin ọ̀tá mi ẹ ó ṣìṣe ó yẹ máa ṣìṣe ẹ ṣìṣe ẹ ṣìṣe ẹ ṣìṣe ẹ ṣìṣe ọlọ́run tó dá ayé àti ọ̀run ò tó gbogbo tó sì lè ṣe gbogbo ọlọ́run tó máa ń gbé nígbà tí ẹnikẹ́ni kò lè rẹ̀ sílẹ̀ ọlọ́run gbèmíga gbogbo ọwọ́ burúkú tó lóun fẹ́ kà mí mọ́ èrò ẹ̀yìn lórúkọ jésù gbogbo ọwọ́ ibi náà ó yá máa gbẹ dànù máa gbẹ dànù máa gbẹ dànù máa gbẹ dànù ẹni tó ní ọwọ́ náà ó yá máa di òkú ní orúkọ jésù ó yá máa di òkú ó yá máa di òkú gbogbo ẹ̀dá tí a bí nínú obìnrin tó lóun fẹ́ máa disvalue ayé mi lórúkọ jésù ọ̀run kọlù wọn olúwa dìgbòlù wọn olúwa fi wọn ṣòfò gbogbo ẹni tí ò dá ayé tí ò dá ọ̀run tó ń lo agbára ìkà lórí mi olúwa bá agbára ẹ̀jẹ̀ olúwa kọlù olúwa dìgbòlù gbogbo àwọn olólùfẹ́ mi mo súre fún wọn lónìí ohun tí ọkàn wọn fẹ́ ọ̀run ṣe fún wọn gbogbo ẹnikẹ́ni <laughs> tó dìde ogun sí mi ní kọ̀kọ̀ ní gbangba lórúkọ jésù ogun tó jọjọ́ orí wọn tó ju charisma wọn tó ju agbára wọn lọ olúwa gbé bá wọn olúwa gbé dìde sí wọn olúwa gbé bá wọn gbé bá wọn gbé bá wọn gbé bá wọn gbé bá wọn ẹni dìde ogun sí tó dìde ogun sọ́kọ mi tó dìde ogun sọ́mọ mi tó dìde ogun sáwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé mo gbàdúrà fún ẹ̀yin ẹ̀dá bẹ́ẹ̀ lónìí ogun tó jù yín lọ kó gbé yín mì kó gbé yín mì kó gbé yín mì ẹni bá gàn mí ó yá mo gbàdúrà fún ọ kó dẹni ẹ̀gàn dẹni ẹ̀gàn dẹni ẹ̀gàn dẹni ẹ̀sín dẹni ẹ̀yẹ dẹni ẹ̀gàn dẹni ẹ̀gàn dẹni ẹ̀gàn dẹni ẹ̀gàn dẹni ẹ̀gàn ẹ̀gàn dẹnu ẹ̀gàn dẹnu ẹ̀gàn dẹnu ẹ̀gàn hmm. gbogbo ẹni gàn mí ó dẹni ẹ̀gàn lórúkọ Jésù bẹ́ẹ̀ lórí kò ní yípadà nílò máa pa mí wà parẹ́ bẹ́ẹ̀ lórí kò yípadà I will not a young but live to the glory of God together with my children <laughs> ẹni ní ìpinnu gbogbo àwọn tó ń pinnu pọ̀ tó ń parapọ̀ ní àkókò àti sáà yìí <laughs> anyway gbogbo àwọn ọmọ tí ọmọ káàkiri wẹ́wẹ̀wẹ́ káàkiri àgbáyé I pray for all of you Almighty God we bless you we protect you this week as this week we started this week we are getting to another month it shall bring blessing success to all of us in the name of the Father the Son and the Holy Spirit I dip myself my daughter my people into the blood of Jesus the favour of God and the assurance of God is very certain. In the mighty name of Jesus, we carry the power of God. It shall be well with us. In Jesus' name. In Jesus' wonderful name I pray. Amen. Ọlọ́run ẹ ṣé o. Ibi tó wà nínú oṣù yìí tó wà nínú oṣù tá a fẹ́ mú yìí kò ní kan èmi àtọmọ àti gbogbo àwọn olólùfẹ́ mi kò ní kan kọ mi. Bọ̀ tí ire tó wà níbẹ̀ tèmi ni o ta ọmọ mi ni o tọkọ mi ni o tí gbogbo àwọn olólùfẹ́ mi ti orílẹ̀-èdè wa ni bákan náà bẹ́ẹ̀ ló má rí o kò sì ní padà. In Jesus' powerful name we pray. Amen.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 myself, my people unto myself in Jesus' name. As multi surrounded Jerusalem, O God Almighty, surround my life, my people with blessing, with favor, with goodness, with testimony, power, with joy, both now forevermore. Amen, amen, amen in Jesus' name. Seven, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Amen, amen. In your goodness, I will rise and shine, for my light has come. Yes, good morning, guys. Yes, um, I have a. Uh, a revelation for this now. For some people actually having some bad plan for my for my son. Yes. Some people having bad plan for my son. And I want to tell you, whatever happened and whatever my son have done to me, it's not it's, it's not his wish. Okay? whatever my son have done to me i'm saying this i know a lot of people in the church When I finish if i start by twelve or one o'clock Canada time so everybody will be back from church then but i want to say this because it's a thing that i i've been praying about it for you know but at the same time i, I also want to call attention of people because uh, some people have a, a bad plan for my son okay I know he has uh, eh, behaved very. The behaviors is not a good one, but you know what? Whatever they do in Nigeria, ah, mo ti jẹ́ n sọ ní because I want to ń bá sọ̀rọ̀ Let me even express myself in Yoruba this morning. I want, Àwọn àwọn ènìyàn kan wọ́n ní ìpinnu búburú wọ́n dẹ̀ fẹ́ hàn sí they want to hide under the um, if my if my son have not offended uh, government and even the authority offended government government has a right to legally according to the law to do to punish him for whatever he, he does but i'm not saying he's doing anything so but i Some people has a plan, bad plan for my son. And that's why I said to you, you can see, I will share the video. Tí wọ́n ti, I'm not bitter over the issue again, but I'm just telling you guys that kò ń ṣe ojú understand? It's not kò shams o, Uh-huh. You know, to go to go go gun points. Okay? When I post that video you will know that on gunpoint ni so for you to know that talking about people people are killing people seriously in Nigeria and they are boasting of it <laughs> but lójijì when if, God wants to surprise people ó máa ń jẹ́ kí wọ́n gbàgbé àwọn nǹkan àbí ohun ṣètò ẹ̀ ń gbọ́ If God want to surprise people with their bad, with a bad result, he wants those people to forget his bigness, his greatness. No, not bigness, his greatness. Like, God is great. He's greater than the greatest. He's mightier than the mightiest. He's richer than the richest. He's God. Okay? He owns everything. Mm -hmm. So, if God wants to punish people, And God actually, part of punishment of God, He will let them forget about His big, I mean, great, His greatness. So they'll be thinking that they are the greatest. They'll be thinking that they are the most powerful. Yes, if God want to if God want to suffer people, it happened to one king, not one, many kings in the Bible, like Solomon. No, sorry, Solomon Bao. like Pharaoh, Nebuchadnezzar, Herod. You understand? You know, during their tenure, the Lord purposely, deliberately hacking still their hearts. They believe they put themselves in the position of God. When they see trouble one day, they quickly go back to God. When the trouble, when they forget, God allowed them to forget quickly again. They start whatever they are doing. Okay? So, if people want to place themselves, eh, To tó bá be Ọlọ́run pé Ọlọ́run ló tóbi jù. Téèyàn máa ṣe pé Ọlọ́run ó tóbi. Ọlọ́run ó tóbi. Tí wọ́n fẹ́ gbàgbé pé òun ló tóbi jù. Ọwọ́ Ọlọ́run ló wà ńbẹ̀ kì í ṣọwọ́ èèyàn. Abẹ Mósè sí Fáráò. Abẹ Moses sí Fáráò a ní kó lọ sọ fún Fáráò pé kó jẹ́ kí àwọn ọmọ Ísírẹ́lì kó lọ láti lọ sìn release them because they they suffer enough although their sin ignorance or the sin of the family cause some things but at the same time you cannot suffer your sin forever the moment you suffer for your sin either the sin of your forefather or whoever The Lord pardon you when you get to a time. When you ask and you remember. And the Israelites have been asking God, please, let we are tired, we are tired, we just want to leave this place. We just want to go. That's what the Israelites were saying then. So God heard that prayer and he sent Moses to them. So to Aaron, I mean Pharaoh, release these people, they want to go. Let them go and serve the Lord. Because in that place, they will not be able to serve the Lord the way they want. They had to be restricted because they met some people in the land that claimed to be the owner of the land, okay? So, but despite that, a lot of things happen to Pharaoh to happen. And when things happen to the Pharaoh, that is the leader. That I'm telling you today, whatever that is happening to your leader, it will surely happen to you. Okay? The anointing flow from head to toe. All right? So whatever happened to your husband as a wife, it will surely affect you, except you are no longer husband and wife. Whatever happened to the two head, that's parent, it will surely affect the children. If it's positive, it will affect them positively. If it's negative, it should also affect them negatively. So, if people putting themselves in the position of God, they forget about God, It's not their fault. The Lord has made it that way and it's dangerous for them. It's, including people beside them, around them, it's dangerous for them as well. Okay? So, but this is the story because I'm doing some my mo kàn ń ṣe gbogbo illustration yẹn má bínú. On the the issue that happened between me and my and my son mo fẹ́ sọ until I promoted musician o my son um, my family had funny but not to that extent okay until I promote the musician my son kò hurt bẹ́ẹ̀ okay until I promote the musician and don't forget that ọjọ́ tí mo ní mo fẹ́ kọ́kọ́ promote musician yẹn mo gbé ọmọ mi lọ sí South Africa pé kó wá I mean sí Dubai kó wá bá mi gba owó gate nígbà yẹn mo ní ọmọ ọ̀dọ̀ but ọmọ ọ̀dọ̀ yẹn ló máa tọ́jú ọmọ mi so torí ọmọ mi sì kéré thirteen years ago is thirteen years don't mind the dot thirteen years away from my daughter's age ọmọ mi wà bí six years to seven years ṣé ti yé so ọmọ tí ọmọ mi wá òun àti àwọn tí mo fẹ́ promote ni wọ́n jọ wọ the same plane ṣé ti yé and since then that time also things is not kò rí bí kò the same mọ́ okay so whatever because a lot of the video on the on the YouTube tí Esabod tí wọ́n gbé ọmọ mi lọ ṣe interview lọ́dọ̀ Esabod ń gbà yẹn tọmọ mi ń sọ jargons mo kàn ń sọ fún yín pé it's not his fault o at the gun point ni all right, at the gunpoint. But now I'm having some issue. I'm telling them now authoritatively that nothing must happen to my son in Nigeria. Nothing must happen to him. Okay? I see that. But àwọn tí mo rí tó ń plan kìíní you Wàsíù Àyìndé. But you are giving me also <laughs> ẹ̀wọ̀n tó ń ṣàn plan evil against my son wẹ́ẹ́ bẹ́ẹ̀ ṣe ṣe fún bàbá ọmọ mi you should not try that with my son i'm telling you torí bẹ́ẹ̀ ilé yín máa parẹ́ ni okay so people want the, because actually tí wọ́n bá ti bẹ̀rẹ̀ game if they start game with you they will use somebody in your home and the person when they use the person in your home when the trouble comes you know what they do they want to shift that blame to all your family They actually, although the family also, you cannot blame some of them because most of these uh, eh, our Nigerians with Imuleni, with serious, with some, it's not ordinary anyway. Some will come with uh, covenants, like be courtesan. Some will come like with gun, you know. They will, they will threaten them that if you try to say anything or you try to do nonsense, we are going to destroy you. That's why some of them, we, they don't want to be destroyed. They will go to whatever, they will do whatever they say they should do. If I'm around in Nigeria then, because I remember when Saria tó sọ fún ọmọ ẹ̀kan tó sọ pé yes to God who made me ó ní ọjọ́ tí wọ́n bá fẹ́ yìnbọn fún ẹ ọwọ́ ọmọ ẹ la máa gbé ìbọn sí do you understand that language that Koko Zaria ọmọ kan ń gbé lọ́dọ̀ Koko Zaria ní ọjọ́ tí iṣu kan ṣẹlẹ̀ níwájú ilé mi ṣó ti yé bẹ́ẹ̀ tí wọ́n pe tí màmá kan tó ń kà lọ́sàn gangan tó ń sọ̀rọ̀ so ọmọ yẹn nínú ọmọ tí wọ́n rán wá ń jọ yẹn tí ọmọ yẹn wá pé ó ní kí jẹ́ kó ń pe Koko ń sìn ó dẹ̀ pé Koko ọmọ tó dẹ̀ wá wá fún ní Koko Zaria ń gbà wá jẹ́ bí ọmọ tó ń gbé lọ́dọ̀ Koko Zaria ó ń pè ọmọ yẹn ní àmì náà ọmọ tó ti máa ń tẹ̀lé mi káàkiri tó dédé bẹ́ mú mi tó dédé ń tẹ̀lé mi káàkiri gbà yẹn ti máa ń fún lówó òun ni wọ́n gbé wá ń jọ náà lọ́hùn ló wá wá nígbà tó dé tó wá sọ̀pọ̀tì àwọn tó ń tó ń tó ń ṣépè fúnra wọn níjọ yẹn níwájú ilé mi ó wá ní wọ́n ní kò ń sọ fún mi dáadáa pé tí wọ́n bá fẹ́ yìnbọn fún ara wọn pé wọ́n máa gbé ìbọn sí ọwọ́ ọmọ mi wọ́n á ní kò yìn fún mi ọmọ mi ò ọmọ mi mi ò sọ pé ọmọ mi gentle o but ọmọ mi ò ń ṣe ọmọ wọ́nranwọ̀nran from beginning kí n tó promote olórin and this morning i want to tell you something olórin yẹn ṣe àmọ́ pé mo sọ ń sìn promotion tí mo kọ́kọ́ ṣe fún Sule Almalaika àwọn mẹ́wàá ló wá they are ten in number no eleven mo ra ticket fún àwọn eleven ó lóun àtàwọn tíìmù òun ten ni wọ́n ó wá lóun máa lo MC ẹni tó wá níjọ́ yẹn tó jẹ́ MC was bàbá gbọ́n bàbá gbọ̀nyin ló wá níjọ́ yẹn as MC mo sanwó bàbá gbọ̀nyin ìyẹn story ṣá mi ò fẹ́ go deeper into. tí bá ti fẹ́ sọ story yẹn tó fẹ́ go deeper tí mo fẹ́ repeat ẹ̀ mo máa jókòó sọ ni kì í ṣe lórí bẹ́ẹ̀ mo kàn fẹ́ sọ̀rọ̀ nípa ọmọ mi so ọmọ mi náà mo ra ticket fún ọmọ mi jọ́ yẹn tọmọ mi tẹ̀lé wọn wá ṣe ti understand pé kó wá bá mi gba owó because nígbà tá a ti ṣe agreement tí mo dẹ̀ ti kó sílẹ̀ láti promote wọn tí mo ti agree for the first time yẹn báwo ni mo ṣe máa gbowó mi wọ́n ní èmi náà ni máa ta tíkẹ́ẹ̀tì èmi àtọmọ ọ̀dọ̀ mi àtọmọ mi kékeré yìí ló wà lọ́dọ̀ mi gbà so ọmọ tí obìnrin yẹn kò lè ta tíkẹ́ẹ̀tì torí pé òun ló máa ń tọ́jú síra òun ni òun ni nání síra so wọ́n ní kí n gbé ṣọlá wá kó wa gbowó bó dẹ̀ gbé wá tí plane kan ni wọ́n jọjọ wọ̀ bọ̀ láti ọjọ́ yẹn trouble yẹn ṣẹlẹ̀ ṣòtìyé bẹ́ẹ̀ so gbogbo game tí wọ́n play yẹn ṣe mọ̀ pé ẹ má jẹ́ kí n tàn yín o Wàsíù Àyìndé ni o Wàsíù Àyìndé torí ẹ̀yin kankan gbúdọ̀ ṣe ọmọ mi tán bá ṣe tán tán máa máa purọ́ mẹ́nìkan ẹ lè níyàn mo mọ̀ pé gbogbo ìjọba to wà láyé tó wà Nàìjíríà kò sí anybody tí ò mọ̀ rí and you hide under those things and do bad but i'm telling you authoritatively K-Dog nothing must happen to my son. Hmm nothing bó ṣe lọ sọ́dọ̀ ẹ sábọọdù níjọ́ yẹn lọ́hùn tẹ ní kó lọ sọ̀rọ̀ ńbẹ just to defend you guys ni you understand to defend you guys okay láti lè sọ pé bóyá ntẹ́ mi ń sọ mọ́ yín pé mo purọ́ mọ́ yín but mo ti ń sọ báyìí láti six years mo tún repeat ẹ̀ mi ìbínú ọlọ́run ọlọ́run jẹ́ kí n lè ṣàlàyé yes ọ̀pọ̀ ló ti torí ẹ̀ mi nífẹ̀ẹ́nu mi bò ó ti yé tó bá jẹ́ pé Rukayat èmi ò ní kú lọ́mọdé tó bá jẹ́ pé Rukayat ó jáde ó ṣàlàyé dáadáa nípa gbogbo ikú tó pa bàbá ẹ̀ àbí nǹkan wọ́n ń bò ó bọ̀tẹ̀ yín torí ẹ̀ lẹ́ máa you know they do many things they play some hanky panky game but you know what I don't need to cover something that don't need to be covered bòmí mọ́ra kí n pa ẹ́ lárùn jẹ́ tún mi láì kí n fẹ́ sílẹ̀ ni ó ti yé me need when people say just forget let's go be new chapter i'm not yes i embrace new chapter for people just to understand better ṣó so that when they start playing some game again you understand it that's why i'm repeating myself because these people full of evil game okay i remember ní ìgbà tí mi ẹ má gbàgbé o mo sọ fún yín pé k1 ń sọ fún mi o ń sọ fún ṣọlá mi lójú mi kòrókòró for the first time tó máa rí ṣọlá ó ní má jẹ́ ká báyé obìnrin yìí jẹ́ o ó ní you will not regret having me as your stepfather god forbid tán bá fi kéwọ̀n ṣe ní sórí ráìsì mi ì lè gba ní kọ́bọ̀ mi ì lè gba kéèdọ̀gì ní ten kọ́bọ̀ ṣòtíyé bọ̀ mo wá ń wò ń gbà yẹn pé irú ọ̀rọ̀ wo leléyìí níbo ló ti mọ ọmọ mi tó sọ pé kọ́wọ́ káwọn má jẹ́ káwọn bá yé obìnrin yìí jẹ́ níbo ni wọ́n ti pàdé báwo ló ṣe mọ̀ ṣó jẹ́ prophet ní tó ní kọ́kọ́ àwọn má bàyí obìnrin jẹ́ ọmọ mi ó dẹ̀ ti máa ń wá gbà tí mo wà ní South Africa he used to ó tó bá ti wà lọ́lídé ó máa wá South Africa ó wá South Africa many times two thousand and ten tó ń play World Cup ó wá ó wá wo World Cup ó wá wo ó wá wo ó wá ó wá ó wá ó ra ticket ó wá ọmọ yìí a ṣe visa fún ó wá wo ó wà ní kínní tó òun pẹ̀lú Argentina ló support ngbà yẹn ó support Argentina I have the picture on my Facebook papa I bought him everything that he wanted ó wá sí South Africa okay ó wá wo bọ́ọ̀lù ngbà yẹn so anything tó bá fẹ́ ni máa ń ṣe fún ó dẹ̀ máa ń wà cool headed ìgbà míì ó máa ń bínú o èèyàn lè wà pẹ̀lú ọmọ tó bá ti jọ́kùnrin tó bá dẹ̀ ti ń dàgbà ó lè bínú but ipe gbogbo àwọn attitude tó ṣe yẹn kò ṣe òun since mo ti pàdé àwọn olórin and this what they do to all families wọ́n bá ti fẹ́ dì pẹ̀lú kí dẹ̀ ní pé wọ́n fẹ́ dì pẹ̀lú ẹni yẹn tó pé ṣe nǹkan fún wọn they just want to steal from that family because they believe it's not part of their clique who is this family ta ló wà nínú clique nínú wọn although if my father is alive it's possible he's, he's going to be in clique because nígbà tóun náà wà ní ìgbà ìfà tó ti kú láti gbà yẹn ìsìn ó wà nínú clique wọn ó ti yé ó wà nínú clique so gbogbo èèyàn tó bá ti wà ní nàìjíríà tí ò bá ti sí nínú clique To bá jóbìnrin tó bá ti sí nínú click they see you like wọ́n máa fẹ́ máa fìyà jẹ ni but yà sínú click tó táwa nú click kan click ọlọ́run náà ni ètò lágbára jù ni ó kàn yẹ pé wọ́n fojú commonize gbogbo nǹkan tí ọlọ́run ni ó ti yé so gbogbo nǹkan tán ṣe ń gbà yẹn so that kọ́mọ mi ká má lè sọ̀rọ̀ mọ́ forever each time tó bá ti lè èmi ò bínú torí pé gbogbo tactics of the demons gbogbo ẹ̀ pátá lọ́lọ́run ti fi reveal fẹ́mi ó ti yé I will share my son also on the on my platform, and I will talk about it. Reason why some people cannot go scot free, and I will continue to expose them. Because sí wọ́n will cause kó wọ́n me say, mi eh, what I'm saying is also so dangerous for me. By me not saying it it's more dangerous. If I'm not, if I should not, if I don't pour out those things, it's more dangerous for me because they believe that she knows all these things also we have to finish her because of those things you know already i said it that Kosi sí finish me so if any god forbid nothing must happen to me nothing must happen to my daughter nothing must happen to my son okay either in lagos Tori. if, even if you travel to lagos or you send some people in lagos wàsíù ìwọ ni àti ẹ̀yin celebrate ṣó ti yẹ yín ìwọ dẹ̀ lọ lórí àwọn celebrate yẹn náà ní Nigeria. K-Dog ìwọ lo lórí àwọn celebrity yẹn so if i'm measuring celebrity celebrity ìwọ ló ń so majority àwọn tó máa ń lò láti ṣe ètò tó ń ṣe fraud ètò ṣe money laundry ètò ń ṣe orí burúkú ètò ń ṣe orí burúkú irú bọ̀bọ̀ tí wọ́n Bobrisky yẹn sìn ìwọ yìí ó wà nínú àwọn tó máa tó bayé ọmọ yẹn jẹ́ torí ọmọ yẹn nígbà tí ọmọ yẹn kọ́kọ́ bẹ̀rẹ̀ kí nígbà yẹn tí mo sọ pé ọmọ yẹn máa déédéé lọ sí Èkó a máa front owó a máa ṣe where is this boy getting money where is this boy getting money kò dẹ̀ ìpẹ́ tó bẹ̀rẹ̀ sí ń pariwo kinní ok tó bá tẹ̀ wá ń gẹ̀tì owó yẹn ẹ má jẹ́ ká yí ẹ bá jẹ tó ìwọ ló wá gbé àbáṣẹ́dọ̀ kinní kan fún tó ní kó ṣe àbáṣẹ́dọ̀ hòtẹ́ẹ̀lì kdog ìwọ ló ní kó ṣe àbáṣẹ́dọ̀ hòtẹ́ẹ̀lì ọmọ yẹn ṣe àbáṣẹ́dọ̀ hòtẹ́ẹ̀lì because it's from Ìjẹ̀bú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lónìí náà ọ̀rọ̀ in-law mi mo fẹ́ sọ àwọn in-laws mi àwọn in-law ṣọlá yẹn Ìjẹ̀bú náà ni wọ́n so ìwọ kíwọ tó bá gbọ́wọ́ sókè báyìí tó bá sọ pé kò kìlọ̀ fún ẹ wo ọwọ́ tẹ bá tún gbé sókè tẹ bá tún ṣe báyìí fún mi ọwọ́ yẹn ọ̀run máa gé dànù ni ọlọ́run máa pa ẹni tó bá ní ọwọ́ wèrè kan tó sọ pé wọ́n ṣe ìkà fún mi I should not be talking I should not talk with the evil they done to me and my daughter and my to all my family like that ẹni tó bá tún sọ bẹ́ẹ̀ yẹn ikú burúkú ló máa gbé gbogbo yín pa ikú lùkúlùkú ló máa pa yín sọ̀nù lẹ́yìn. So today this morning i'm talking about my in-laws mi ò láìkí kíní lélẹ̀ ṣé fíjà lélẹ̀ irú kámẹ́rà burúkú lele. anyway ṣá ó ti fi won. family tí mo fẹ́ sọ̀rọ̀ wọn ojú wọn ò clear Oju àwọn family in-law àwọn ìyàwó family tí ọmọ mi Shola yẹn ti lọ fẹ́ ìyàwó ìyàwó yẹn náà wọ́n sọ fún mi àǹtí yín ká lédì kan báyìí tó tẹ̀lé mi ló tẹ àwọn tó bá mi tó lọ síbi wedding Shola. torí èmi náà lọ wedding ọmọ ẹ̀ O sọ fún mi pé wọ́n plan ọmọ yẹn fun Shola. ni hmm òótọ́ dẹ̀ ni òótọ́ ni ọmọ ìjẹ̀bú náà ni ìjẹ̀bú gbóni lónìí <laughs> wọn ò fà mí sẹ́yìn o people just want me to shut up for now ni because wọn ò fà mí sẹ́yìn o tẹ́ bá rò pé ṣe ni wọ́n fà mí sẹ́yìn wọ́n fẹ́ kí n shut up so that àwọn tí yà máa jẹ this time around á lè jẹ wọn dáadáa máa lè gbójú mi sẹ́gbẹ̀ẹ́ tẹ́ bá rí page mi tó bá ti wà control to this level they want me to shut up ni so for those of you believing that wọn máa ti bá ti ṣe tán sí wọn á wá show mi gbogbo àwọn èèyàn tí wọ́n fẹ́ kó sọ̀rọ̀ sí because wọn ò ní story those one day wọn ò ní nǹkankan tán bá máa pa wọ́n dànù wọ́n á pa wọ́n dànù wọn ò dẹ̀ ní charisma àwọn level àti charisma táwa ni wọn ò ní liver tá a ní ta lè sọ̀rọ̀ wọn ò ní wọn bí àwọn kú kan sọ so they will use those one one á one wọn wá dẹ̀ ní káwa aṣọ tọ̀ olóòtú àwọn èèyàn tó bá lọ́gbọ́n ò kì í sọ̀rọ̀ àwọn tó bá lọ́gbọ́n àdámùmẹ̀tì wọ́n máa ní kán dákẹ́ ni kó àwọn aṣèrè kó máa move wọ́n á dẹ̀ máa fún wọn ní crowd so that they be feeling that nǹkan tó ń good lójú wọn anyway oro shola mo fẹ́ sọ mo sọ fún ẹ̀sìn kdog mi ò fẹ́ sọ ọ̀rọ̀ lóríṣiríṣi because story yín máa ń yes tí bá ní kí n sọ̀rọ̀ yín tí bá tún ti fẹ́ sọ version ilé ogun gan ẹkàn wo ọdún ẹkàn wo gbogbo itú tí kdog ti fi ayé mi pa àwọn àtàwọn celebrity wèrè àwọn terrorist ọmọ àlè wọn yẹn tó pera wọn ní celebrity Nàìjíríà kì í gbogbo wọn o anybody tó bá dẹ̀ sọ pé wọ́n dárúkọ celebrity mi ìbá dárúkọ ẹ tó bìlí pé o fẹ́ máa gbórí títa ayé ẹ̀ máa last last ni ó mm-hmm. so i'm not angry with my son because gbogbo ohun tó ṣì ń ṣe lónìí ohun tó ṣe under influence ni kò dẹ̀ ń ṣe influence oògùn because àwa ti gbàdúrà dẹ̀ ti bà ọjọ́ ìbí wọn yẹn jẹ́ àti bà gbogbo agbára yẹn jẹ́ kò ń ṣe oògùn but they are afraid of the the covenants and the promises of evil they promise them and that's why you see a lot of these children you can see nílẹ̀ Yorùbá wọ́n á gbé ìbọn sọ wọn àwọn ló máa pa wọ́n lọ́mọ kan pa ìyá ẹ̀ ó pa bàbá ẹ̀ á lọ lé babaláwo Yorùbá yìí náà ló máa ń practice ìwèrè yẹn wọ́n á ní pé kó lọ mú ẹpọn bàbá ẹ̀ àti okó bàbá ẹ̀ àti gbogbo nǹkan bàbá ẹ̀ àbórí bàbá ẹ̀ kó lọ gbé wá tó máa fi ṣògùn owó fún un ṣótiyé àwọn babaláwo wọ̀nyẹn náà ìjọba ò tí bẹ̀rẹ̀ sí ń sọ fún wa pé wọ́n ti pa babaláwo kan o wọ́n ti fún wọn ní firing square o àwọn babaláwo yẹn firing square ló yẹ kán fún wọn gbogbo babaláwo tó bá sọ fún wọn pé lọ ṣe báyìí lọ ṣe báyìí lọ ṣe báyìí lọ máa mú èèyàn firing square nítorí ẹni tó bá gbépo lájà kò ń ṣolè púpọ̀ ẹni tó gbà gangan òun gangan ló lè ẹni tó ń rán tó ní kan lọ mú wá they are turning people to bad people ó ti yé bẹ́ẹ̀ so gbogbo tó ṣe yẹn tó bá ti rí pé mo fẹ́ support ọmọ nígbà mi ti bá gbé sókè wọ́n máa ní nǹkan kò gbúdọ̀ ṣe ọmọ mi kí ni mo sọ fún yín tẹ́ ẹ̀ bá fẹ́ run tìletìle bẹ́ẹ̀ mo sọ fún yín <laughs> ẹ parẹ́ pátá ṣe mọ̀ pé ẹ̀yin dẹ̀ bímọ púpọ̀ ṣe mọ̀ ẹ bímọ púpọ̀ ṣe mọ̀ tí gbogbo wọn bá run lójú yín ṣe mọ̀ pé ó máa bad gan ẹ parẹ́ po so nǹkan kò gbúdọ̀ ṣe ìyẹn number one ìyẹn mo kọ́kọ́ fẹ́ kọ́kọ́ sọ fún yín ó ti yé all the your evil plan pé is talking you believe that tọ́n bá ti sọ nǹkan kan pa yín you go and kill somebody ni ẹ ní ṣoríire after somebody if he say something you say the truth ibu tán tẹ́ tẹ́ bá ṣe the next thing you want to do you want to plan to kill another person you will, you will ṣòfò sọnù ẹ ní headwear anybody tó bá ṣe bẹ́ẹ̀ tó bá plan you do evil against me my son is my son and i'm telling you authoritatively èmi ni mo gbé lọ sí osu tí mo ní kó lọ lọ sí yunifásitì ní oṣù kódà cut of mark kò wọlé wọ́n nígbà yẹn wọ́n ní àwọn egypt nìkan ni wọ́n fẹ́ gbà that moment mo tún lu ẹsẹ̀ fún mo lọ pe ọbájìmí wife ló bá mi pe chancellor ń gbà yẹn àbí vice chancellor tán fi gbé tán fi fún tán ti tán tó fi tètè tó fi gbà wọlé tó dẹ̀ fi tètè attend mi níṣọ́ yẹn lọ. I want good things for him. Kò mọ kò déjẹ̀bù rí èmi mo déjẹ̀bù tí mò ń ṣòwò níjẹ̀bù. Gbogbo ìgbà tó dẹ̀ kọ́kọ́ wọlé yẹn náà kò sí problem kódà mo introduce ẹ̀ sí Sàmọ́ Sangodo. Kódà ẹni tó kọ́kọ́ bá mi wá ilé tó yege ló kọ́kọ́ bá mi wá ilé tó kọ́kọ́ gbé ilé tí mo rẹ̀ǹtì fún níjẹ̀bù gbó tó yege sísà wa tó máa ń bá wa sísì mọ́tò òun ni òun ni mo pè níjọ́ tó bá mi ilé tó bá mi wá fún ṣọlá òun ní ọ́fíìsì síwájú báyìí ilé tó wá fún ṣọlá ọ́fíìsì ẹ̀ báyìí ó wà lọ pósìtì ẹ̀ ó ní kò ní sí nǹkan tí n bá travel lọ lóyìnbó ní kò ní sẹ́nìtì mo fi sọ́wọ́ àwọn èèyàn tí mo mọ̀ níjẹ̀bọ́dì tí ó jẹ́ ọ̀gá mi àtàwọn tí mo bá colleague tí mo bá ń ṣòwò ọ̀ǹtì tí mo promote olórin ọ̀ǹtì tí mo come across K-Dog ibi tí mo jẹ́ disciplinary àdé ọmọ mi ọjọ́ tó kọ́kọ́ gbé girlfriend ẹ̀ tó kọ́kọ́ gbé ẹni tó fẹ́ níyàwó yẹn tó kọ́kọ́ gbé wá sílé the lady using car ṣọlá náà lo mọ́tò mutero sport ni mo gbé fún ṣọlá ọmọ méjì tí mo ní bó ṣe lóun fẹ́ mu terrosport òun ni mo kọ́kọ́ ngbà tí mo kó mọ́tò wá ń gbà mo ní mú mọ́tò tó fẹ́ ó ní mu terrosport lòun fẹ́ ó mú mu terrosport yẹn mo gbé mo gbé bọ́ọ̀gì fún ṣọlá àmì fún adébùkọ́lá ìyẹn lòun fẹ́ bọ́ọ̀gì that's why mo máa ń ra bọ́ọ̀gì fún sarah mọ́tò kékeré tó bá kéré sarah love it so much àwọn bíi sport car ṣọlá ń lo mọ́tò gáyẹn náà wá gbé mọ́tò kan wá mọ́tò yẹn dọ́jọ́ yẹn lọ́hùn was rover ẹ máa wọn rover yẹn ó wá jẹ́ bíi cream colour èmi náà mo ní rover kan tí mo gbé tí mo ní lórí gbàgbọ́ mo ṣàrí pé ó gbé mọ́tò wá kì í ṣe pé wọ́n jù bọ̀ tí mo wá ṣàrí pé mo wá ní torí mo ti rí story ẹ̀ tí ọmọ mi máa sá nílé ó nígbà kan tá a wá sí nàìjíríà tí ṣọlá sá nílé ilé bó ṣe sá nílé yẹn kò ṣe pé ó sá kò mú nǹkankan kì í ṣe pé ó mú nǹkankan kò jí nǹkankan kò jí mi lówó ṣé ti yé yín ó wá lọ sílé obìnrin ó wá lọ ń gbélé gẹ̀yìn ilé tí gẹ̀yìn ń gbé kò dáa tó ilé tí mo gbà fún ṣọlá two flats ni mo gbà sí jẹ̀bú òde mo gba three bedroom kan sí nílé mosun cave mo gba ilé kan three bedroom mi sílé àgbà mi yàn ṣọlá ló complain nípa tèyí tó ń gbé pẹ̀lú mọ́mì gba yẹn tí mo fún mọ́mì three bed yẹn kó tó di pé mo lọ gbà kejì yẹn bàbá ọmọ mi sọ pé ah, ọmọ ẹ nì pé a máa lọ gbà ó dẹ̀ àdẹ̀ lọ gbà lé mi. I furnished the house everything was okay gbogbo ẹrù tí mo kó sínú ilé yẹn mo kó wá láti ìlú òyìnbó ni to make Ṣọlá comfortable ní time yẹn two thousand and ten owó tán fi kó ẹrù tán gbà lọ́wọ́ mi tán fi ṣíìpì ẹrù fún mi lásán ó lọ bí three million ká tó wá sọ ẹrù tí mo rà àwọn bẹ́ẹ̀dì kan tó bá calculate owó ẹ̀ gbà yẹn inú I shipped everything to make sure Ṣọlá comfortable mọ́mì mi ń gbé three bedroom kan ní ibi bẹ̀yẹ bí mo gbà tẹ́lẹ̀ o Ṣọlá mọ́mì dẹ̀ wà ń bẹ̀ mọ́mì nìkan ni pẹ̀lú ọmọ àbúrò mi so yàrá dẹ̀ wà ń bẹ ilé yẹn dẹ̀ janjastic àwọn big big rooms mo dẹ̀ ní kí ṣọlá wà ń bẹ ó dẹ̀ wà ń bẹ after some time ó dẹ̀ ń complain bó ṣe complain fún mi bó bá complain fún mi anything tó bá ti sọ fún mi of course bàbá Bukola máa gbọ́ that is why ọmọ ọmọ ọmọdélé tó wà lọ́wọ́ mi tí ìbá jẹ́ pé èkejì yẹn ọmọ gẹ́ẹ̀tì bí yẹn wicked tí wọ́n máa ń báyàn jà tí wọ́n máa fẹ́ ba nǹkan oníkan jẹ́ gbogbo ọmọ tí délé bá bí láyé yìí tí n bá rí wọn máa fojú re wò wọ́n bẹ́ẹ̀ ni mo sọ ìbá àṣẹ mi gan kó tó kú torí èmi ò kí n báyàn jà ní èmi ò kí n èmi ò ń kéèyàn bá ń jà kí n ṣe bíi ti kó kú kan kó dẹ̀ ṣe pé kó bá tiẹ̀ jẹ́ ọmọdélé tó wà lọ́ọ̀ mi mi lè fojú bí wò mi dẹ̀ lè jẹ́ kí ìyà jẹ́ jẹ ní jẹ́ délé sọ fún mi ó máa encourage mi nígbà míì tí n bá fẹ́ ṣe nǹkan á ní kí n ṣe ètò torí ọmọ mi á nítorí ọmọ ni ó encourage mi níjọ́ yẹn tí ó bá ní kí n má ṣe ń To yẹn tó rájọ́ ń ṣiṣẹ́ nì tówó yẹn bá tiẹ̀ wà lọ́wọ́ mi tó bá complain pé why are you wasting money i will keep it i won't do it for my son and i will be doing you know but he encouraged me to do it i rented the place ó wá ní à ah, tá bá ti dé sí nàìjíríà kó máa dé síbẹ̀ náà ni bẹ́ẹ̀ a máa dé síbẹ̀ yẹn la máa dé sí ibi tí ń ṣe ọ̀dà mo okay and I agreed now but there's ṣe sọ tòótọ́ a wá dé sí nàìjíríà ní ọjọ́ yẹn ṣọlá náà wá South Africa lẹ́yìn tó ń that's eléyìí ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ ní two thousand and ten ṣọlá South Africa ó padà Nigeria, but pàtó dé nàìjíríà àwa náà wá wálé ní December Adésíbẹ̀ ń gbà yẹn aṣá ó ṣá aṣá ní iṣu kan àbúrò mi kan tó gbé lọ́dọ̀ mi tó sì ń ṣe some some funny things kan ṣẹlẹ̀ nínú ṣọ́ọ̀bù mi ní South Africa àwọn kan wọ́n ń fraud mi ṣòtìyẹ eventually ṣọlá sọ ọ̀rọ̀ yẹn fún mi ní ọjọ́ yẹn tí bá ti wá ń gbàdúrà mo máa ní gbogbo àwọn tó bá ń gbógun tì mí tó ń ṣèkà fún mi àwọn tó dẹ̀ ń ṣèkà yẹn náà ń gbà yẹn àbúrò mi wà nù wọn bí àbúrò mi ṣe wà ń bẹ̀ bí ṣọlá ṣe dé náà ó kàn sọ fún ni nǹkan tó ń kàn ṣe ń gbà yẹn náà kì í ṣe nǹkan tó le lọ títí bẹ́ẹ̀ yẹn ṣe mo ní South Africa tó bá ní wifi ń sìn gbogbo ẹni bá tàpù wifi yẹn ṣé ti yé ó máa ń increase bíi pé èèyàn ń lo extra data ṣé ti yé ibi tó yẹ kán gbé two thousand wá fún ẹ wọ́n lè gbé hundred thousand wá fún ẹ so wọ́n pín kinní yẹn fún wọ́n wá pín gbogbo íńtánẹ́ẹ̀tì mi fáwọn tó sì lò fún àwọn ọmọ yíbò tí wọ́n máa ń fẹ́ browse ńgbà yẹn tó yẹ pé wọn ò dẹ̀ lówó bí àwọn ọmọ tó ń ṣe yahoo èmi ò dẹ̀ mọ̀ ṣe ti yẹ yín so ṣọlá wa sọ fún mi láàárọ̀ ọjọ́ yẹn mo ṣáà tún wá bẹ̀rẹ̀ pé mo gba àwọn ọmọ yíbò kan síbi iṣẹ́ mi ńgbà yẹn mo láwọn ọmọ nínú ṣọ́ọ̀bù mi àwọn tó bá mi ṣiṣẹ́ ńgbà yẹn was nine they are nine number àwọn ọmọ yìbò wà nínú wọn so mi ń ro ọ̀rọ̀ kan sí àwọn tó jìnnà mi ṣáà mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ sí mi nígbà yẹn torí stage by stage ní gbogbo ayé mi bí mo ṣe wà ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn so níbo ọ̀rọ̀ ṣọlá ni mo fẹ́ sọ out of it mi ò fẹ́ jẹ́ kó dàrú that good money we do money devotion I call altar call in the morning. People who knows me, àwọn ọmọ yẹn wọ́n we ń wò pé àdúrà mi ti pọ̀ Especially tó sì wọ́n máa wú bákutu báyìí ni. Ṣọlá yìí máa ṣàmì. Ṣé ti understand? Because I pray serious kind of prayer and I pray for them as well. And which the prayer is still working for them. Although people don't appreciate you, except about bá fún no lówó báyìí appreciate you but gbogbo wọn náà la fún lówó la dẹ̀ ṣe dáadáa fún spiritually and physically àná ṣọlá bá ṣe pray ní ọjọ́ yẹn tí mo ṣe àṣà olúwa gbogbo àwọn tó bá ń ṣèkà fún mi ṣọlá wá ní kí n jọ kí n dúró ná ní ọjọ́ yẹn ó ní òun fẹ́ sọ ọ̀rọ̀ kan fún mi pé òun lọ́wọ́ ń bẹ̀ ń pé nǹkan tó ń tẹ̀ ń ṣe fún mi yẹn náà ẹ máa gbọ́ o tí mo fi mọ̀ pé ojú ọmọ mi kọ́ ló máa fi ṣe ìkà fún mi ṣọlá ojú ẹ̀kọ́ ló máa fi ṣe ìkà fún mi ó sọ níjọ yẹn nǹkan tó ń ṣe ń gbà tí tó sì kan ṣe fún mi gbà yẹn ṣọlá kan sọ fún mi ó ní mọ́mì ó ní ó ní i still believe you are my mother ó ní tó sì èyí tí àdúrà tí mò ń gbà that time ó ní two thousand and ten yẹn ó ní tó sì ló ń há gbogbo nǹkan mi fún àwọn èèyàn àwọn èèyàn tí ò bá gbé South Africa rí wọn ò ní mọ nǹkan tá à ń sọ nísìn torí tó bá ní ọ́fíìsì tó bá ní wifi ńgbà ẹ̀ kò dàbí ti Canada tó pé tó bá tàpù ẹ̀ iye kan náà ló máa san nìyẹn tó bá tàpù wifi yẹn tó gbé fáwọn èèyàn tóró dàbí pé modem modem báyìí ló máa ń lò so ó máa máa rí ni á dàbí pé o wà lórí fóònù ó ń lo ó ń lo data wọn direct so it will be going far and they be sending serious bill profit mi ò make no mama sense ni my son confessed that morning early in that morning bó dẹ̀ ṣe confess tán ó dẹ̀ jáde lọ. he confessed to me that early in the morning tá a ṣe the most àti parí prayer yẹn nígbà tó ní ká tó round up prayer yẹn nígbà tí mo ti sọ ó yá pray gbogbo ẹni tó fẹ́ bà tèmi jẹ́ ẹni tó fẹ́ ṣe kinní kan ẹni tó fẹ́ ṣe kinní kan ó ní kí n dúró náà ó dẹ̀ confess but ìgbà tó máa confess yẹn tó sì ò sí bẹ́ẹ̀ so that's why mo tún ṣe ń fọwọ́ ẹ̀ sọ̀yà nísìn ó wá ní kó máa lọ ó máa mi ó dẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn tán he doesn't feel good sorry tí n bá lo ṣì fún ẹ má bínú ṣọlá adébùkọ́lá ló ń kó sí he doesn't feel good that very morning after confessing and he left ó kúrò nílé mo wá ń wá káàkiri ọdún dẹ̀ ti mo wá ń wá ṣọlá mo pe mọ́mì wọ́n ní kò sí lọ́ba léńdé mo pe gbogbo ibi tó lè gbogbo ló tún lè lọ mí mọ ibi tí mo lè wá sí mi ò mọ pé máa ṣọlá ò wọn ṣàní kí n pe ọ̀rẹ́ ẹ̀ kan mo pe ọ̀rẹ́ ẹ̀ yẹn àdúgbò náà ló ń gbé ní Berkeley Street ní Ọbalẹ́ndé mbẹ ní Láfíàjì ó ní òun ò rí kò wá sẹkọọ tó bá ṣàwá sẹkọọ á rí bá pè ta ni mo máa tún pé o mo ṣàwà wọrí mi wà í láàárọ̀ ọjọ́ yẹn náà àwọn àbúrò mi kan ọmọ ọńkù mi tí mo sọ pé Mr. Jagona yẹn àwọn ọmọ ẹ̀ méjì tó jẹ́ first daughter ẹ̀ àti second daughter ẹ̀ wọ́n wà lọ́dọ̀ mi níkẹ́ àti wa, they are also present in this scene bí mo ṣe ń sọ̀rọ̀ yẹn náà gbogbo wọn náà ló di ẹ̀wọ̀n nà mọ́ mi lọ́wọ́ ńgbà tó yà o mo máa ń ṣèkì ẹsẹ̀ mo ṣà ń ṣèkì mo ṣà àwọn yẹn ṣà ń ṣèkì ẹsẹ̀ ń gba few days tí wọn rí yẹn wá ní ṣẹwà wá dáhùn pé ṣé mi tí ì rí náà pé ó kàn máa ń rẹ́rìn tó yẹn máa ń ṣe bí wèrè báyìí a máa rẹ́rìn bọ̀tọ̀ ọmọ burúkú ni ó ṣà rẹ́rìn báyìí <laughs> lónìí princess òun mọ ní pé ṣọlá máa wà ní kò sí nǹkan tó máa ṣe pé ọ̀dọ̀ girlfriend ẹ̀ kan ó fẹ́ bèbí kan báyìí ó wà ní kinní kan ó ní ibẹ̀ ní ṣọlá ń dó sí tó máa ń bá ìyá ọmọ yẹn ṣe ọmọ ọ̀dọ̀ mo ní ọmọ mi ó ń bá ẹnìkan ṣe ọmọ ọ̀dọ̀ wọn ò wọ́ọ̀tì mi ìgbà tí mò ń sọ yìí ìyá wọn ọmọ yẹn wọn ò wọ́ọ̀tì mi ò anything o kì í ṣe tẹnu ó ti yẹ yín ó ló ń bá ṣe ọmọ ọ̀dọ̀ mo lọ́mọ ọ̀dọ̀ báwo ó lóun ló máa wà ní ṣọ́ọ̀bù wọn tó máa bá wọn gbé fóòmù tó máa bá wọn gbé bá máa gbáwo máa gbé gbogbo bàbá ṣàṣùn mo ní níbo ni ó ní níjẹ̀bú gbó ẹ̀ẹ́ mo ní yẹn ó ní ta bá débẹ̀ ń sí ó lá máa bá mo ní oṣù ọ ó ní yẹn èmi àti bàbá ọmọ mi ká má jọ rìn mọ́ a dẹ̀ ṣé mi mo dírẹ́ẹ̀bù ń jọ yẹn bóun a lọ sí Ìjẹ̀bú Igbó níkẹ́ náà wá wá mí ṣẹwà náà wá wà nù mọ́tò òun ló máa lọ fi bẹ̀wọ̀n wá bọ̀ tó fi wọn wá báyìí ó wá ní kí lọ já òun síwájú kí má jẹ́ kó mọ̀ pé òun ló gbé òun wá o òun ló ń gbé wọn wá o wọn lókè ó lọ já síwájú mo wá padà wá mo wá tán bí mo ṣe tán báyìí mo kàn bá ṣọlá níbi tó dúró sí tó ti ń gbé fóònù náà ni ó wọ ṣẹ́ẹ̀tì bí ọmọ ọ̀dọ́ ẹ̀ nímọ̀ pé nǹkan kan kẹ́ lè mọ̀ pé máa ń hold àwọn èèyàn àwọn ìjẹ̀bú they are evil i'm sorry to say kì í ṣe gbogbo wọn o they are diabolic kì í ṣe lásán o ẹ máa gbọ́ o pé àwọn yẹn náà <laughs> eh, bọ́n ṣe rí mi báyìí ẹ̀rù bà wọ́n ìyẹn màmá yẹn àti bàbá yẹn wọ́n ní bàbá yẹn ti kú ẹ̀rù bà wọ́n àtọmọ wèrè tán ló ń fẹ́ wọ́n wá ní kí n má sọ̀rọ̀ ńbẹ̀ wọ́n ní ẹ ká máa lọ lé ká máa lọ tí bá ti mọ̀ ń jọ yẹn kí n ti pariwo lẹ́gbẹ̀ẹ́ títí ń kí má jẹ́ ká lọ lé wọn tí bá pariwo lẹ́gbẹ̀ẹ́ títì ó possible kogun yẹn ṣẹ́ náà wọ́n ní ká máa lọ lé kí má jẹ́ kán sọ̀rọ̀ ẹ mọ̀ pé èmi dẹ̀ máa ń gbọ́ràn sọ́kọ mi lẹ́nu bọ́kọ èèyàn bá kéré bí ológìnní ọkọ olówó orí aya I listen to him okay so he said to me people know what the àwọn ọmọ yẹn náà wọ́n mọ nǹkan tí bá bínú wọ́n mọ nǹkan tí mo lè ṣe mi ò ń tètè bínú i look so sluggish to people but i'm not a sluggish person i'm not sluggish but i can look sluggish to you i can look mo lè fún ẹ ní another tendency area of my life to be sluggish for i mean to you so that you no feel somehow okay àwa lọlé ó ní kí n jẹ́ ká lọ ó ní ká lọlé mo ní mi ìfẹ́ mi lọlé mo bọ̀ tó ní kí n jẹ́ ká lọ pé a kì í sọ̀rọ̀ lé lójú títì wọ́n lọlé àwọlé wọn yẹn náà ilé wọn yẹn ti jóná rí wọ́n wá renovate ẹ̀ lọ́wọ́ wọ́n ní tẹlifíṣàn kékeré kan báyìí bí irú ti náà ti tà tí wọ́n á sì ti wọn ẹ má bínú mi ì fi ṣakọ mo kàn ń sọ ni ilé ibi tọmọ mi wà yẹn nígbà yẹn wọ́n ní wọ́n lo flat screen that's tv tó máa ń flat pa yẹn ẹ kò ń ṣe plasma plasma máa ń tìkì flat òun ló wà nínú ilé ibi tí ṣọlá ń gbé kódà ń ṣe kékeré sixty inches ló wà ń bẹ̀ ní city room àwọn dẹ́ẹ̀kì tó wà nínú ilé àwọn nǹkan tó ń fi tí a fi kó pẹ̀lú àwọn kinní celebrate ọjọ́ kan báyìí màláìka kan tó tí ń jọ́ kan tí mo ní wọ́n fẹ́ akẹ́rù ilé tó wọ bẹ̀bá ó ṣe ìkórí ẹ̀ ni fíríjì tó wà nínú ilé ní two thousand and ten yẹn irú èyí tí mò ń lò ní two thousand and twenty four yìí òun ló wà nínú ilé tí yẹn gan máa tún dájé lè lọ Samsung nìyẹn two báyìí nínú gbogbo ilé olówó tó bá dé Nàìjíríà ṣé ń gbọ́ gbogbo ilé olówó tó bá dé nàìjíríà ò lè bá kọjá bẹ́ẹ̀ àfi tó bá tún lọ bèrè fún factory special factory tó náà dìdí make ẹ̀ tó ń kọrúkọ ẹ̀ sí kò sí ìtọ́jú yẹn gbogbo nǹkan tó wà bẹ́ẹ̀ ṣe new new things new new things and quality quality things my son left those place though that place ó lọ gbé nílé àwọn ibi tó máa ti wà nínú yàrá tó ń gbé fún tó ti kéré báyìí bí ilé ikú òun àti gẹ́yìn wá ń gbé nínú inú yàrá yẹn nínú ilé bàbá ẹ̀ ń bẹ àti ìyá ẹ̀ ibi tí àwọn ìyá àti bàbá ẹ̀ ń gbé ìgbà tí mo kọ́kọ́ wọlé wẹ́ àwọn ló ní ilé ṣó ti yé yín àwọn ló ní ilé bọ̀ kò kàn mí bọ̀tí ilé wọn yẹn nígbà yẹn gbogbo electronics àti ilé tí mo rent ilé mi yẹn ó máa wọ́ọ̀tì ju ilé wọn lọ ìtí mo rent yẹn ó máa wọ́ọ̀tì ju ilé wọn tó ní wọ́n lè yẹ̀rọ. mo wá jókòó mo wá ń kùn mo ṣáà ń sọ mo ń bá bàbá mi sọ pé ilé ilé upstairs ni o bọ̀ tí ó ti jóná wọ́n ṣe renovate padà ìbá tiẹ̀ jẹ́ ilé olówó ìjẹ̀bú gbóyè kí lorúkọ ẹ̀ kí lorúkọ máa yẹn o Tony Glo yẹn bó tiẹ̀ jẹ́ ilé ẹ̀ ṣó yẹ kí obìnrin kan lọ máa gbé nínú kí ọmọ kan ọkùnrin kó wá lọ máa bá kó wá bá kó wá fẹ́ ọmọ ẹ̀ kó tiẹ̀ jẹ́ ilé wọn mo kàn ń sọ ni o kò bá wọn dọ̀rẹ́ o kò bá wọn yẹn fẹ́ kò fẹ́ ọmọ òun àwọn yẹn o kò bá ẹbí àwọn yẹn tán o kò bá wọn ṣe o ó wá lọ sí ilé àwọn yẹn ó wá lọ ń gbé bẹ́ẹ̀ kì í ṣe pé bóyá ó jẹ́ ilé Michael Adenuga o ilé tó ti jó ni o èmi kẹ̀dẹ̀rẹ́ as a single mother bàbá ẹ̀ ọjọ́ tí mo rí bàbá ẹ̀ báyìí ó ti dàbí wèrè tọ́lọ́run tí mo dẹ̀ nìkan tọ́lọ́run dẹ̀ ràn mí lọ́wọ́ tí mo dẹ̀ ń try best mi fún tó ń lo mọ́tò jíìpù àbí jíìpù kan náà ni wọ́n máa ń pè é tó lo mọ́tò nígbà tó wà ní school tó lo fóònù oríṣiríṣi blackberry latest one bí mo ṣe rà ní bàbá ọmọ mi máa rà fún mi ìdẹ̀ fiẹ́lẹ̀ even gbà tí mo wà nílùú òyìnbó bí mo ṣe kọ́kọ́ gba ìwé mi gbàm báyìí ṣọlá ni mo kọ́kọ́ fẹ́ lọ mo sọ pé mo fẹ́ lọ nàìjíríà ṣọlá ọmọ mi mo fẹ́ lọ wò mo promise let me just be sincere with you i mo ní mi ò ní rí mom mi ìfẹ́ rí mom sí mi mi ìfẹ́ rí anybody but i want to see my son ọmọ mi nìkan dẹ̀ ni mo pè nígbà tí mo wà lóòtẹ̀ bí mo ṣe dé sí nàìjíríà gbogbo nǹkan tí mo rà wá fẹ́ view other person mo lóun ló máa kó lọ my son lo, ọmọ mi ló convince me, pé you have to see mommy my son convince me that I must see my mom. He convinced me because I listened to him. He listened to me. And he said, don't worry. They, they want you. They did many things. They collect your things and give it to your junior sister. He said, don't worry. Just go and see mommy. Mommy is not feeling fine. Mommy is going through pain. Mommy is suffering. Mommy is this. Mommy is that. My son told me that. But they were forced. Òun ló force mi lọ sí ọ̀dọ̀ mommy. Oh yes, mo kàn máa fún wọn ló bí ṣe ń fún wọn náà ni màá My son kẹ́lẹ̀ mọ́ pé he listen to me. My son tí wọ́n gbà lọ́wọ́ mi tán sí tán fi nà mí tán wá sọ eh? you be talking i cannot say good about Ijebu. Ijebu and Ijebu, tí bá complain pa ìlú kan àbí state kan they are demonic they are evil. now i go to the house wọ́n ṣàbẹ̀ sí ń lọ wọ́n ń bọ̀ wọ́n ń lọ wọ́n ń bọ̀ wọ́n ò mọ the woman was afraid they cannot wọn ò lè sọ nǹkan kan because wọ́n mọ̀ pé nǹkan táwọn ṣe wrong. ọmọ yẹn kẹ̀dẹ̀dẹ̀ sórí wa bá mi tẹ́lẹ̀ pé ọmọ yẹn o ó ti fẹ́ lára àwọn kan tí wọ́n pe iṣẹ́ rí náà jímù lẹ̀rọ̀ torí ẹ̀ ni mo ṣe wá fọ́lò ẹ̀ kí lorúkọ Oríyọmí Hamzat tó ń gbà yẹn ọmọ yẹn kó tó di pọ́ ọmọ mi pàdé wọn ló ní ọ̀rẹ́ nìkan bóyá àfa náà jímù lẹ̀rọ̀ lọ́nà ọ̀jẹ̀ gbogbo mẹ́yẹn nínú gbogbo mẹ́yẹn wọ́n ní ọmọ yẹn ti fẹ́ ìkan ní àwọn àfáà àbí lára àwọn tó ń wà bẹ́ẹ̀ rí ẹ mọ irú àwọn èèyàn tó jẹ́ so wọ́n ṣáà kíp ọmọ mi ọmọ yẹn yes àfáà kan bíi ti àrùn lọ́jìmùlẹ̀ ẹ̀rọ yẹn bóyá lọ́dọ̀ lọ́jìmùlẹ̀ ẹ̀rọ ni wọ́n ní girlfriend ọmọ mi yẹn bó ṣe kéré tó yẹn tó kúrú bíi ìsàmbé tó dàbò lórí burúkú yẹn ó kiná kò kàn kúrú lásán ẹ̀yin tẹ́ kúrú i love you kì í ṣe èèyàn bọ̀ tó ń yẹn mo kàn fẹ́ body shame ẹ̀ ní olórí burúkú ọmọ wọ́n ló ti fẹ́ àfa yẹn rí i mean kì í ṣe náà jímọ̀lẹ̀ rẹ̀ but lára àwọn àfa àwọn tó ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn àfa yẹn náà ló ń fẹ́ kó tó di pé ó rí ọmọ mi kó tó capture ọmọ mi ọmọ mi ní ẹni tó ń fẹ́ lẹ́kọ̀ọ́ ẹni tó ń fẹ́ yẹn títí di èní mi rè pé ó sì máa rí o kódà ọmọ Ondo state ní ọmọ Ondo township lọmọ yẹn wọ́n tún pa irọ́ mọ́ mi lọ́dọ̀ ìyá ọmọ yẹn torí ìyá ọmọ yẹn jẹ́ ọ̀rẹ́ mi wọ́n tún parọ́ mọ́ mi pè mí mo ní kó má fẹ́ tí mi dẹ̀ mú anything they lie against me because I always keep short I always be on myself wọ́n wá bẹ̀rẹ̀ sí lọ nínú ilé yẹn mo jókòó èmi àti ká má jọ jókòó mi àti bàbá ọmọ mi I was down like olókè mo kàn ń wò àárín nǹkan kan sọ mọ́ ẹ wọ́n ní wọ́n wá ní nǹkan tó kàn ṣẹlẹ̀ ní pé kò ó kú ṣẹ̀ṣẹ̀ dọ́dọ̀ wọn ni o pé kò gbé bí rí o pé bọ̀kún máa ń wá kí wọn irọ́ dẹ̀ níbẹ̀ ló ń gbé wọ́n wá dìnáì pé kò gbé bẹ́ẹ̀ wọ́n wá dìnáì pé ó ṣẹ̀ṣẹ̀ wá ní ọjọ́ yẹn ni pé ó lóun ní iṣu nílé pé nǹkan wà fún kinní kan during the holiday tó yẹ gbogbo èèyàn máa gbádùn àwa náà dé láti South Africa tó máa wà nílé tó máa gbádùn ọmọ mi lọ bá wọn kó ẹrù ní ṣọ́ọ̀bù olórí burúkú bí tán ti ń ta mátíráàsì wèrè kan báyìí tó matras tó wà ń bẹ kì í ṣe pé nígbà yẹn matras tó wà ní ṣọ́ọ̀bù wọn kò lè pé one million. wọ́n ṣáà sọ̀rọ̀ yẹn bàbá wọn mi wá sọ nǹkan kan ó wá ní tó bá tẹ obìnrin bá tọkùnrin bá ti like obìnrin ibo máa ń difficult láti jẹ́ kó wọn break ẹ pé tí wọ́n bá lọ break ẹ ní nǹkan kan bẹ́ẹ̀ yẹn nǹkan kan bẹ́ẹ̀ mo ní òkè ó ní nǹkan tí mo kàn lè sọ náà ni pé kí n sọ fọ́mọ yẹn pé ó free láti máa wá sílé wa ó ní kí n sọ fún ó ní instead tó máa fi wá jókòó sí ilé wọn yẹn ó ní kí n sọ pé ọmọ yẹn free láti máa wá sínú ilé wa ṣebí òun nìkan ló ń gbé nàìjíríà ṣebí lẹ́yìn òun nìkan ló máa ń gbé bẹ̀ ṣé a sọ fún kó má gbé ilé ni a sọ fún un ṣebí òun ló nílé ṣebí òun ló sọ pé òun nídìí ilé tá a fi gbà lé mi so ṣàṣẹṣẹ fẹ́ máa preach fún ni ipe o my mommy my daddy o kó sọ pé daddy òun ni bàbá Bukola o bàbá Bukola ò lè bí kó sọ pé my mommy o ó nílé òun gbalé fóun ó dẹ̀ wọ̀bẹ̀ ṣe bọ́mọ yẹn náà máa mọnu lé but they just decide lórí gbogbo gbà yẹn gbogbo nǹkan tó bá wà nílé bí kí ọmọ yẹn wọlé lé inú ilé yẹn kó wá gbé microwave kó gbé lọ lé wọn yẹn ẹ ṣáà máa gbọ́ àti ìdèbí microwave wọ́n ṣáà bẹ̀ mí níjọ́ yẹn ọmọ àlè dẹ̀ ló máa rínú sí ọmọ tí ò kì í bí tó bá dẹ̀ bẹ èèyàn tó bá tí ò bá gbà náà ọmọ àlè ni tó bá ti bẹ́ mi sọ̀rọ̀ tí wọ́n dẹ̀ sọ̀rọ̀ tó tún tí mo tún rẹ́ni tí mo love tó bá bá mi sọ̀rọ̀ I listen to them ó dẹ̀ ní no problem ipe a máa bọ̀ ń sìn àbí ṣáàjọjọ lọlé àbí nǹkan kan ṣá ó dẹ̀ ní okay bàbá Bùkọ́lá náà bá sọ̀rọ̀ ó bọ́ ọmọ yẹn náà sọ̀rọ̀ àwọn màmá yẹn àti bàbá yẹn wọ́n ṣà bàbá yẹn ò sọ̀rọ̀ púpọ̀ bọ̀ màmá yẹn ṣà ń lọ ó ń bọ̀ ó ń lọ ó ń bọ̀ ó ń bẹ̀bẹ̀ bíi pé kò wá bí o kò gbé bí o òṣè kínní kan ìbẹ̀dẹ̀ ló ń gbé torí wọ́n mọ̀ pé nǹkan torí wọ́n bìlí pé mi ì lè mọ bẹ̀ ọlọ́run bọ̀ wọ́n mọ̀ pé mi ò yùsù mọ́ jẹ̀bú gbó ìjẹ̀bú òde ni mo yùsù mọ́ ibi tí wọ́n bá fi yọ̀ sí ló máa ń ṣomi sí ibi tí wọ́n bá fẹ́ lẹ́mọ̀ ṣọ̀ṣọ́ ló máa ń ṣọ́ wọ́n mọ̀ pé mi ì lè mọ bẹ̀ ṣùgbọ́n ṣẹwà ìjẹ̀bú náà ló ti school àwọn ọmọ skul wọn máa ń gọ́sìpù gan ó ní gbogbo ọmọ skul ló ti ń gọ́sìpù ọmọ yẹn ọmọ yẹn gan gbà yẹn gan kò tí ì wọlé sí skul ọmọ yẹn kò tí ì wọ oṣù gbà yẹn ọ̀tọ̀ ọmọ jẹ gbogbo ni létà ló wá wọ oṣù náà now mo wá béèrè lọ́wọ́ ìgbà tí mo kọ́kọ́ rí mẹ́ mo ní kò tiẹ̀ kọ́kọ́ sun bí njọ́ kan pé látijọ́ tó ti wáyé o ní kò tí sun bí tẹ́lẹ̀ pọ́jọ́ tó kúrò lẹ́yìn ló wá sun bí wá ní number one mo ní criminal offence ni báwo lèèyàn ṣe máa wá sínú ilé kinní kan tó máa ń sun bí ẹ no màmá tó màmá ìyàwó parọ́ níjọ́ yẹn ìgbà tó wá di ní ọjọ́ kejì ó jẹ́ bí ọdún kù ọ̀la that's on the twenty four níjọ́ tí mò ń sọ yìí ó wá di ọjọ́ ọdún wọ́n wá wá sílé ó wá lòun máa wá mo ní kó wá kò sí problem pàtó ti bá mi sọ mo ní kó máa bọ̀ ó dẹ̀ wá níjọ́ náà ló bá gbé mọ́tò wá ó bá gbé rover wá ó kí dáadáa ẹrù sì wà ń létà kó wá púpọ̀ oríṣiríṣi nǹkan mo kó báàgì mo ní ṣé o ló ẹ̀gbọ́n obìnrin ó lò ní fún ẹ̀gbọ́n ẹ̀ lóbi obìnrin lélẹ́yìí fún mọ́mí ẹ̀ lélẹ́yìí fún dádì ní eléyìí àwọn ọmọ tó kà àwọn ọmọ wẹ́wẹ̀wẹ́ méjì kan náà sẹ́yìn ó láwọn ọmọ àǹtí hùn mo fún wọn gift ṣokoléètì oríṣiríṣi nǹkan ó dẹ̀ kó lọ mo ní it's better for you mo ní feel free gbà tó ti bá mi sọ̀rọ̀ bàbá Bùkọ́lá náà dẹ̀ ti bá mi sọ̀rọ̀ mo ní feel free but mo wá interrogate mo ní a máa kọ́kọ́ ní láti sọ̀rọ̀ nígbà tó wá wá sọ́dọ̀ mi yẹn ó ló di ọ̀la kóhun tó lọ lọ́jọ́ tó dé yẹn ó ló di on the twenty six kóhun tó lọ lẹ́kọ̀ọ́ máa wà lọ́dọ̀ wa máa putin síbẹ̀ mo ní no problem nígbà tó wá di ní alẹ́ mo ní a ní láti sọ̀rọ̀ mo wá pè é mo ní number one where are you working ó lóun ò tí ì ṣiṣẹ́ ó lóun kò máa ń bá mọ́mí òun ìṣì máa ń bá mọ́mí tajà bọ̀ tó ń ṣì fẹ́ lọ ṣó ti wá wọ skul àbó lóun ti wọ sóun fẹ́ lọ sú àbí nǹkan kan mẹ́rin ibo ló ti wá rí mọ́tò tó ń lò gbà tó ti ṣiṣẹ́ torí mo níṣèwọ̀ ló ní mọ́tò ní òní orúkọ ẹ̀ ló wà ń bẹ ó ní bẹ́ẹ̀ ni bó ló ti ń ṣiṣẹ́ wọ́n lòun ti ń ṣiṣẹ́ báwo ló ṣe ní mọ́tò ó ní ẹ̀gbọ́n nǹkan ni mo ní bí ìtí ẹ̀ pé kó sọ tòótọ́ ìkọ́ mo máa gbára tí mo gbé ó lẹ́gbọ́n nǹkan ló lọ sí ilẹ̀ haúsá ibi tó lọ yẹn ó kọjá kano ṣé kano ló lọ àbí kò ṣe kaduna ó kọjá kaduna ó lẹ́gbọ́n òun wọ́n ń pe kí lorúkọ ẹ̀ ò ṣẹ́jò sí ó ṣàlẹ́gbọ́n kan tó ṣe frosta ẹ̀gbọ́n ẹ̀ kọ́lé sí gra níjẹ̀bú òde nínú ẹ́stéètì tí wàsíù kọ́lé sí yẹn ẹ̀gbọ́n ẹ̀ náà kọ́lé sí ó ló sọ fún mi o tí wọ́n bá dẹ̀ ṣèkà fún mi ṣe mọ̀ pé mi ì ní sọ síta. So O lè bí mo ti sọ o tó bá bí inú ẹ lè lọ kú o ó lẹ́gbọ́n nǹkan ló lọ síbẹ̀ yẹn pé ó o ń ṣe oh, four one nine ó ní nineteen ó ní mo ní báwọn náà ṣe ń o ó ní wọ́n máa ṣe bí ẹni finance house sílẹ̀ ó lẹ́gbọ́n yẹn lọ da finance house sílẹ̀ ni ilẹ̀ north mi ìjẹ̀jẹ̀ sọ̀rọ̀ yìí rí o kí this one na my first time o abe ń bínú orí yìí ti burú láàárọ̀ sunday ìparí oṣù ebi ò lẹ́jọ́ kan tí mo ìfẹ́ wí tí má tiẹ̀ fẹ́ dá sọ́rọ̀ èèyàn náà máa máa ṣàlàyé fáwọn èèyàn náà àwọn tó bá kó àwọn èèyàn lè máa mọ nǹkan tí mo go through lọ́wọ́ yín mo mọ̀ pé kò dùn yín o torí pé ẹ ṣì wá torí ẹ ìfẹ́ máa ṣe gbogbo òṣìyẹn náà lọ bẹ́ẹ̀ yẹn àwọn èèyàn dẹ̀ máa ń back yín up but a máa sọ síta náà tó ti wà lórí atẹ́gùn tó so that tẹ bá ti fẹ́ ṣe nǹkan ní next time ẹ máa wo nǹkan tẹ fẹ́ ṣe kẹ́ tó ṣe fún yín kẹ́ tó dá ọmọ yẹ èèyàn lóró kẹ́ tó dá ọmọ yẹ lóró ẹ kọ́kọ́ fi gúnra yín wò ó ní ó lọ sí Kano yes ó ní wọ́n lọ dá finance company sílẹ̀ síbẹ̀ mo ní báwo ni wọ́n ṣe wá ń ṣe ó ní tí wọ́n bá ti kọ́kọ́ dáná wá sọ pé káwọn èèyàn wá máa donate owó kó máa tó bá ti mú two thousand wá wàá gba four thousand wá ní wọ́n yẹ ní four thousand tó bá fún ẹ ní tó bá mú ten thousand wá fún ẹ ní twenty thousand so wọ́n á ṣe kí nìyẹn fún mi for some months àwọn èèyàn máa dunnú pé àwọn èèyàn ti rí eh, àwọn finance house wọ́n gùdù gan míwàá wọ́n fẹ́ gbà wọ́n ni oníṣòwò gbogbo àwọn èèyàn yẹn wọ́n lọ máa ta wọ́n lọ máa wọ́n ẹlòmíì lè lọ ya owó lè lọ ya owó ńlá àbí kó lọ ta asset tó ní ẹlòmíì lè lọ ta property ẹ̀ kó sọ pé òun fẹ́ fi gba ẹlòmíì lè lọ ẹlòmíì lè lọ mú twenty million wá ń sí alóò fẹ́ fi gba hundred million ṣó ti yé ó ní wọ́n dúró tó dá wọ́n dúró bíi three months bẹ́ẹ̀ wọ́n ṣe lọ gbogbo àwọn èèyàn tí wọ́n á ń dá owó ńláńláńláńlá wọ́n ṣe wá lọ gbé owó ńláńlá wọ́n ní wọ́n ṣe gbé bẹ́ẹ̀ nìyẹn ó wá kúrò ní Kánò ó wá wá sí Ìjẹ̀bú-Igbó padà ṣé rán mo pa ó nígbà tó dẹ̀ dé ó ní kó tó dé ẹ má bínú hmm. ó má ṣí ara lájì sílẹ̀ jàre ó ní kó dẹ̀ tó dé ó ní gbà kó nígbà tí ọmọ yẹn ò sí lé ńgbà ṣé ó ní ilé bàbá òun dẹ̀ ti jóná ńgbà kan so bí ẹ ṣe kọ́kọ́ dé báyìí ó lọ wá bẹ̀rẹ̀ sí renovate ilé bàbá ẹ̀ òun náà lọ ralẹ̀ sí GRA estate ní inú estate kan ní ìjẹ̀bú-òde yẹn ó kọ́lé síbẹ̀ ó ra mọ́tò ṣà ń ṣe yànfùnyànfùn ṣe mọ̀ pé owó olówó ṣó ti yé bẹ́yìn ó ra mọ́tò olóò ló wá ra mọ́tò fún òun. ìgbà tó fẹ́ ṣàlàyé yẹn kó ba lè yé mi ló sọ o ṣùgbọ́n kò ní kẹ́mi náà wá sọ ń bí o ẹ̀yin tí mo sọ fún náà ẹ má sọ fún wọn pé mo sọ fún yín báyìí o ẹ ti understand ẹ̀yin tí mo ń sọ fún yín náà mo kàn ń ṣèké fún yín ni but ẹ má jẹ́ kí anybody gbọ́ o ṣe ti gbọ́ ẹ má jẹ́ kí anybody mọ̀ mo ti sọ́rí lérò térò pọ̀ lórí platform tó pọ̀ gan tí wọ́n listen sí so ẹ̀yin tí mo dẹ̀ tún sọ fún yín sìn mo believe pé kò sẹ́ni tó ń ṣiṣẹ́ ní rédíò NTA nínú yín ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí wọ́n gbọ́. ẹ ń gbọ́ ó ló lọ Kánò ẹ̀gbọ́n òun yẹn ó ló lọ sí Kánò torí mo interview ẹ mo interrogate ẹ pé wàá ṣàmẹ́ni tó fẹ́ máa bá gbé wàá mẹ́ni tó fẹ́ fẹ́ ọmọ ẹ fẹ́ fẹ́ torí èmi àwọn èèyàn ò mọrí sí tí mo máa fi ń wà careful security conscious èmi tó yẹ pé wọ́n fẹ́ mi ń lù kí n má sọ pé wọn ò fẹ́ mi lù mo fẹ́ máa dárin àwọn olórí burúkú ò láìkì mi bí n ṣe wà yìí olórí burúkú nìkan ni òkè láìpẹ mi tí bá ti lẹ́yìn tó bá ti tí wọ́n bá pọ̀ tán kórìíra mi olórí burúkú ni wọ́n. olórí burúkú òkè láìpẹ mi ẹni tó lórí burúkú ò bá dẹ̀ ti láìkì ó lè dá orin kan báyìí pé torí pé àwọn tó máa ń gbé múgbálẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn yẹn olórí burúkú ló pọ̀ jù kò sólóríire tó pọ̀ tó máa ń fẹ́ múgbálẹ́gbẹ̀ẹ́ èèyàn olóríire máa ń fẹ́ dúró stand out ní bó ti ẹ̀ jó nìkan ló dúró kò tó olórí burúkú pọ̀ gan olórí burúkú rẹ̀ kí n láìkì mi kí ká má bàa rí wàhálà wà ní réṣù o nígbà tó dẹ̀ sọ fún mi tán bá mi ní sòwò ibẹ̀ ló ti rí ló ti ní mọ́tò no problem n bá dẹ̀ ṣetán nígbà tó dẹ̀ ṣetán mo bá sọ fún ọmọ mi nígbà tó ṣetán mo bá lọ mo ní à ah. mo sọ fún bàbá ọmọ mi náà mo ní mo bá sọ fún ṣọlá mo ní ò ní lè fẹ́ ọmọ yẹn o ọmọ tó sọ pé wọ́n ń ṣe pé ó ní mọ́tò tí ẹ̀gbọ́n òun mo sọ fún sọ fún ṣọlá ẹ̀gbọ́n ẹ̀ ń ja olè ó ti lọ Kánò lọ jalè ó ti lọ Kánò lọ jalè ó lọ sí finance house fúrọ́ọ̀dù ṣé ẹ̀yin ará Kánò ẹ̀ ń wá ẹnìkan tó sí finance house tẹ́ ń wá nígbà yẹn ìlọ mi ni o ó wà jẹ̀bùgbó àwọn olè àwọn bàrá àti báyìí mú bàrá ò kan o bẹ́ẹ̀ ni àti mú bàrá ò kì í ṣe rọ́ o kò ṣe rọ́ o. ah mo ti fariwo jí ọmọ mi ilé dé tì mí <tsk> ọmọ ńlá màá sọ ó ti wá palẹ̀kùn dé yọká <laughs> má bínú sweetheart god bless you for me ó ti palẹ̀kùn dé. n bá wọlé nígbà tó lọ tán mo fún lẹ́yìn tó ṣàlàyé fún mi yẹn mo ṣe dáadáa fún mo fún perfume mo fún báàgì fáǹtì ẹ̀ lélẹ̀ kó ṣokoléètì South Africa kò fáwọn ọmọ tó kó wá kò fún báàgì fún mọ́mí ẹ̀ lélẹ́yìí bàbá ni mi ò kọ́kọ́ fún ní nǹkan ní first day gbogbo owó yòókù yẹn mo sọ sí ìdísáyé ẹ̀ ó yẹ wa máa lọ nígbà tó lọ tó ń bá pè ṣọlá ò fẹ́ o torí ó ní ẹ̀gbọ́n òun ja olè torí mi yẹn fẹ́ kán wa tó ẹ̀gbọ́n ẹ̀ bá jalè ń sìn tí wọ́n yùsì mọ́ wọn tẹ́mi bá ń ṣiṣẹ́ ń sìn tọ́lọ́run bá bless mi kán má lọ máa rè pó lè ni èmi náà o torí ẹ ti understand nǹkan tí mo mean i used to be kì í ṣe pé mo ní mo jẹ́ olè àdàndà bọ́tì ọlọ́run má mú wa tí bá ti rí kọ̀ọ̀kan tó ń fẹ́ ṣe lẹ́gbẹ̀ẹ́ mi tó ń fẹ́ fi kó bá mi mo máa tètè speak out torí pé wọ́n ti kó bá mi many time ẹ dẹ̀ mọ̀ pé èmi bí n ṣe wà yìí ọlọ́run nìkan ni advocate mi kọ́lọ́run kó ṣàánú wa tó ti yé ṣọlá máa lọ sọ fún mọmọ dájúdájú kì í ṣe pé ó ṣẹ̀mí kì í ṣe pé torí nǹkan kan bẹ́ẹ̀ bọ̀tì ó ní ẹ̀gbọ́n yẹn ń ja olè ó lọ jí owó olóṣèlú kó máa wọn èpè fún wọn lọ́hùn bí ó tẹ̀ jẹ́ pé sọ̀rọ̀ Allah nìkan náà máa sọ torí àwọn haúsá máa ń tètè gbà pé sọ̀rọ̀ Allah ni ẹni tì báyìí sọ̀rọ̀ Allah ni <laughs> another one alákàwọ́ <laughs> another kú dí falafala wọ́n máa ń gbà fún ìsọ̀rọ̀ Allah etí yé but at the same time tó bá ti lè commit anything to the hands of Allah Allah will deal with the person ẹ ti understand lára ìbínú ọlọ́run tó ń bínú sí wọn òun ni wọ́n fi sọ pé kí ọmọ tèmi kó misbehave tó ti wá fi lọ nígbà tó ọmọ mi náà kó sọ wọn àti conjunction with eh, àwọn ìjẹ̀bú àǹkó àti wàsíù àǹkó ṣe tí wọn wọn bad. mo sọ fún ṣọlá mo ní òní lè fi ọmọ yẹn bó ti wọn ó ti máa jẹ wọn ti lu kayamata fún ọmọ tó ti fẹ́ àfa àfa ló fẹ́ rí àwọn àfa já àmì jẹlẹ àmì àwọn àáfàá jáàna ọmọ wọ̀nyẹn òun ni bí àwọn àáfàá tó máa ní ẹlẹ́bọ ẹlẹ́bọ ẹlẹ́bọ ẹ̀hẹ́ ó ti fẹ́ rí ó ti mọ ìjẹ̀búgbó náà ló tún ti wá wọn mọ bọ́n ṣe ń fògùn sóúnjẹ kan sí kọ́kọ́rọ́ àti wọ́n ṣe àsèpọ̀ nǹkan kan ewédú inú ẹ̀ náà máa gbọ̀n sí fẹ́rẹ́fẹ́ lọmọ bá ìyá máa bá ọmọ sọ̀rọ̀ kò ní gbọ́n mọ́ asánlé á kò nínú ilé tó da ilé ńlá ilé tó fáìn tó ti yó ti yé tí gbogbo nǹkan wà á sá lọ síbi tí ò sí sí nǹkan kan lára iṣẹ́ àwọn tó ti jẹ̀bù máa ń ṣe nìyẹn má bínú ìjẹ̀bù tó bá wà ń bí. Hmm. ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo ń sọ yìí tó bá jẹ́ pé irọ́ mo pa ẹ lè ẹ lè ẹ lè bínú sí mi ṣùgbọ́n tó bá jẹ́ òótọ́ ni mo sọ ẹ fọwọ́ wọnú <laughs> ẹ bá dẹ̀ bínú pé mo máa ń ṣèké irọ́ ènì torí tá a bá sọ̀rọ̀ tán báyìí máa ní irọ́ ló ń pa irọ́ ènì nǹkan. ṣọlá bá kọ èmi gbéra mo padà sí South Africa that time oríṣiríṣi nǹkan ló ṣẹlẹ̀ ní ṣe padà sí South Africa báyìí a lot of things also ṣẹlẹ̀ gbogbo nǹkan ṣàṣẹlẹ̀ ráǹdì ní àti ìgbà yẹn náà èmi àti anyway ká stop yẹn ká wá dé ibi tí mo fẹ́ lọ nísìnyí ni pé wọ́n bẹ̀rẹ̀ relationship wọn by fire by force ṣó ti yé along the line yẹn náà ni mo tún tí mo lọ Dubai tí mo relocate lọ sí Dubai ṣọlá náà wá sí Dubai ọmọ mi máa lóun mí sí ẹ tọ́wọ́ mo bá ti ń dìsòbé mi mi ò ń láìkẹ́ torí mi ìdìsòbé mọ́ mi bó ṣe wà yìí àwọn èèyàn kan máa rò pé mi àti mọ́mí mi ń jà pé mo sọ̀rọ̀ wọn ìṣòrí ti bá kí tó sọ̀rọ̀ èèyàn mo ti fún ẹni yẹn ní rope long rope gan ṣé ti yé bẹ́ẹ̀ mi ì kúrò nílé mi ìsánlé ìgbà tí mo lóyún tí mo wá kúrò nílé kó tẹ̀ jẹ́ pé mọ́mì mi mọ bàbá ṣọlá yẹn ṣé ti yé ẹ̀rù wọn àyà wọn pa mi pé kéèyàn kúrò nílé kí wọ́n bá yàn sọ̀kú kúrò I serve my mommy with all my heart bí mo ṣe pledge sin I pledge to my husband and my husband family and their and his friends to be faithful loyal and honest but to serve my husband with all my body and my heart. So help me God. I'm very loyal. wọ́n bẹ̀rẹ̀ relationship wọn ọmọ mi wá ń ṣe yamayama náà pé yamayama tó ń ṣe ń gbà yẹn ni pé kí n wálé Kini ta ló gbé dé microwave kí ìṣẹ̀lá máa bèèrè lọ́mí ṣé kò sí microwave ńlẹ̀ ni ah Folúkẹ́ ló wá gbé ó ní ó dà pé wọ́n ń wọ̀mù nǹkan bẹ́ẹ̀ ń jọ yẹn ó dà pé ó lówó dúró kò ṣòṣìṣẹ́ mu ní microwave tuntun kí lẹ̀ ń wọ̀mù ṣé kìí ṣe pé ẹ fẹ́ lọ fún wa fi ṣe ìfọkọrẹ́ no wọ́n tẹ̀lé fi ṣe ìfọkọ ṣé kìí ṣe pé lọ fi ń ṣe ègbèrìpò àbí kí lóun tó máa ń jẹ lọ́dọ̀ yín tẹ́ máa lọ fi ṣe kókò i was like ó ti gbé lọlé wọn. tí n bá wá dé sí nàìjíríà ṣe mọ̀ nígbà tá a wá dé yẹn a ní àwọn picture picture yẹn kò ju mẹ́ta lọ i don't like frame too much in my house mẹ́ta ni picture yẹn ṣọlá àti sarah ìkan picture mi kan At picture bàbá Bùkọ́lá kan bá ṣe fi síwájú bó ṣe wà lórí ṣẹ́ẹ̀fù kan nìyẹn nínú ilé picture shola, àti tìṣíra picture tèmi ati dáàdì Bùkọ́lá ba ṣe fi gba tí máa dé níjọ́ tí mo rí wọn tó ń gbé kiri yẹn náà wọ́n ti yọ gbogbo picture mi èyí tó bá ti jẹ́ picture mi ba wọ́n á yọ kúrò ba bá ti jẹ́ ti bàbá Bùkọ́lá wọ́n á yọ kúrò fi ti gẹ̀yìn sí ṣèbí tẹ bá fẹ́ fi picture si tẹ fẹ́ kí picture pọ̀ nínú ilé wa ṣe bẹ́ẹ̀ máa fi tiẹ̀ sí kí ló tẹ̀ ń pa píṣọ̀ tẹ́ fẹ́ máa pa píṣọ̀ mi rẹ́ láìkú ẹ̀gìrì ṣe ń fa owó ẹ̀ ṣe gbẹ̀dún ni nínú ilé tí mò ń sanwó èmi mo gbà fúnjọ lábọ̀ tèmi mò ń sanwó ẹ̀ èmi mo ní nǹkan tó wà ń bí èmi dẹ̀ mo lọ́mọ. ọmọ ayọ píṣọ̀ mi agbé ti gẹ̀yẹ̀ sí agbé ti. ìyàwó àfàsì tí n bá complain ṣọlá máa bínú ẹ gbà mí o. tí bá máa kú tún wo few days máa tún kúrò nílé máa tún ti padà sí South Africa àbí tó yẹ jẹ́ Dubai mo ti wá máa tún padà síbi tí mo ti ń bọ̀. ṣé mo normally kò sí parents tó máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn sí tí ọmọ tó ti fẹ́ tó ọmọ ẹ̀ ò ti fẹ́ tó máa ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn sí do you like that person. ó wá di ní ọjọ́ wọn èmi bí ṣe wà tó yẹ pé èmi mò ń fún màmá délé màmá greenlaw mi wọ̀nyẹn èmi mo fún wọn lówó wọn fún mi sísìn bó náà ti fẹ́ rí fún mi wọ́n ní gan wọn fún mi wọ́n máa gbà lọ́wọ́ ẹ̀ ni wọn ò lè gbé picture wọn sínú ilé wọn kémi wá lọ yọ fún fọ́tò wọn sọnù wọn lọ wá oògùn ìjàpá tó gbóná ìjàpá pupa oríṣiríṣi nǹkan náà àwọn jẹgbẹdú náà máa ṣe fún ẹ anyway ọ̀rọ̀ burúkú pẹ̀lẹ́ rẹ̀ mo gbéra mo lọ South Africa padà ó wá tó stage kan ìgbà tán wá ló fẹ́ ṣe ìyàwó yẹn ní two thousand èmi àti ẹ mọ̀ pé èmi àti dádì Bùkọ́lá separate ńgbà kan gbà tí mo wà ní Dubai ìgbà tó wá yá ní two thousand and thirteen on the first làwa reconnect kàmá reconnect mọ́sìn so àwa jọ wà ní àti wá jọ wà nígbà yẹn ká jọ wà mọ́ mo kàn gbọ́ gánà lórí fóònù bàbá Bùkọ́lá ni wọ́n wá ń pè mí mọ́ gbà yẹn gbogbo gbà yẹn nígbà tí mo ti wá ṣe mo ti wá ṣe promotion ṣe mọ̀ pé àrà ti wá ran bọ́ǹbù lọ́wọ́ ń sìn ẹ ti get mi àrà ti ran bọ́ǹbù lọ́wọ́ nígbà tí mo wá ṣe promotion Malaika tí mo tuntun wá come across Wasiu àti gbogbo àwọn celebrity yẹn yes àrà wá ran bọ́ǹbù lọ́wọ́ ṣe mọ̀ pé tààrà bá ń sán tí bọ́ǹbù tún ń dún <laughs> ẹni tó bá ṣẹlẹ̀ lójú ẹ̀rí kò ní gbàgbé <laughs> in fact ẹlòmíì kan ló máa mú nọ́mbà ẹlòmíì ló máa ṣàlàyé ẹni tó bá jìnnà far away from there àrà bomb. sán bọ́ǹbù ó tún blow ó ń explode èyí eh, kò ní ṣẹlẹ̀ lójú irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ kò ní dé wa o it's a terrible thing sir anyway ẹni pé mò ń sọ mo fi mò ń tension yín ó ti yẹ yín mi ìfẹ́ kẹ́ ẹ feel bad <laughs> ẹ má dẹ̀ bínú mo mọ̀ yé sọ fún yẹn jẹ́ má sọ fún wọn ṣe gbọ́ ọ̀rọ̀ tí mo rọra ń sọ ẹ má sọ fún wọn ẹ má jẹ́ káwọn gbogbo Hmm. oríṣiríṣi iṣẹ́ àti ìṣẹ̀lẹ̀ but provoke me provoke me mama ẹ mọ̀ pé òun mi gbà yẹn mo ti gentle òun mi ti lọlẹ̀ díẹ̀ máa pariwo yéé yéé ariwo ń bí <laughs> these people when they pinching you if you are not talking type omi á máa bù lójú ẹ̀ wàràwàrà báyìí ni ọkùnrin akọ akọ akọ igi tí wọ́n ní kò ṣe oje yẹn á ṣe àgbàlagbà tó bá dí táwọn pípì yẹn bá dí pẹ̀lú omi àgbàlagbà aṣọ omi á jáde lójú ẹ̀ bẹ́ẹ̀ mo sọ so ó wá dìgbà kan bí fóònù Daddy Bukola ṣe ríǹgì ọjọ́ yẹn nìyẹn lórí àwọn mọ́tò mi kan wọ́n disturb mi mo ra àwọn mọ́tò kan wọ́n ń túnṣe ní South Africa ọjọ́ kan tó ń rí àwọn bíi mélòó kan túnṣe àṣẹ wọn ó ti pẹ́ tán ti wà lórí ọ̀rọ̀ mi Wàsíù Ṣègè bàràwò ni ẹ báńsà ọmọ àlè ló ń jẹ́ bẹ́ẹ̀. wọ́n ṣe lo àbúrò mi kan nìyẹn ẹni tó tẹ̀lé mi jíde bó ṣe pé bàbá ọmọ mi nìyẹn. Hmm. kò sí nǹkan tí wọn bá ṣe fẹ́ bí ẹ̀ tó bá mọ oore tó pọ̀ jù wọn ò rí nǹkan kan ṣe fún mi láyé bọ́n ṣe wà yẹn ọmọ ẹ̀ méjèèjì tó fẹ́ bí tó bá ti wà lọ́sibítù bá cesarean náà fi ń bi kò ní sọ fún mi pé ìyàwó ti lóyún ọjọ́ tó bá ti wà ní cesarean labour tó ti wà nílé tó ti fẹ́ ní wọ́n fẹ́ ṣe cesarean fún báyìí torí cesarean ló fi bí àwọn méjèèjì yẹn á pè mí àǹtí àǹtí òun ló jẹ́ kí n mọye tó ń ṣe cesarean gbà yẹn fifty thousand náà ń ṣe cesarean gbà tó bí àwọn ọmọ yẹn owó cesarean àtòwò nǹkan tán hospital nǹkan kan bẹ́ẹ̀ yẹn tá máa san ó máa sáré pè mí máa sáré sẹ́ńtẹ̀ kò dẹ̀ ní sọ fún mi pé òun bọ̀ lọ ọmọ ìyàwó ti fẹ́ bímọ lọ́tún la o lé déètì ẹ ti dí o ó máa sanwó ń sìn o tó bá ti di pé ó lọ sí hospital lọ́jọ́ ẹ̀ máa ló máa pè mí má dẹ̀ sẹ́ǹdì ẹ̀ hmm. ìyẹn ló wá pe bàbá ọmọ mi ló bá ṣe pè tán ló wá ní ṣé àǹtí wà ń bẹ ṣé ó ní ṣé mi síra wà ń bẹ wọ́n dẹ̀ ló bà ń bẹ bá dẹ̀ gbé fóònù fún mi kí èèyàn má gbé fóònù fún mi ló bá gbé fún mi ó kọ́kọ́ béèrè lọ́wọ́ mi hello mo ní hello báwo ni ló ní kí ló dé tí mo kọ́kọ́ máa ń fi píchọ̀ ọmọ mi display lórí whatsapp píchọ̀ síra yìí ni o orí fóònù mi orí fóònù mi mo fi display sí o ó ní kí ló dé tí mo máa ń fi píchọ̀ ọmọ mi display sórí whatsapp meanwhile picture ọmọ tiẹ̀ náà lòun náà fi display sórí WhatsApp but ọmọ ẹ tiẹ̀ tó bá múra fọmọ ẹ ọmọ ẹ ò fáyìn tọmọ mi tọrọ ọmọ mi wà lóyìnbó ọmọ mi yẹn kẹ̀dẹ̀rẹ́ onìkan lọ́wọ́ lọ́wọ́ wa tá a dẹ̀ ti jẹ àká tó bí a ti wá a dẹ̀ jẹ ya gan ìgbà tí àti ní fóònù tó ní WhatsApp ńgbà àti lè fọmọ wa ṣe WhatsApp gan torí pé gan ó ti yẹ ọmọ yẹn jọ málẹ̀ pẹ̀lú wa ìgbà kan wà tá à ní fóònù tó ní WhatsApp bàtà tí wá ní fóònù tó ní WhatsApp tá a dẹ̀ tún wá ní ṣéǹgì lọ́wọ́ mo ra aṣọ fọmọ mi máa ra sisi boy máa ra eh, gucci guess àwọn designer ọmọ mi mò ń sọ yẹn àti ọmọ kékeré sisi boy girls àti kini ni designer wo máa ń rà fọmọ mi àti kitty gbogbo orúkọ bẹ́ẹ̀ yẹn màá dẹ̀ dress fọmọ mi because òun nìkan mo ní mo dẹ̀ ó dẹ̀ bá mi jẹ ìyà ó dẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ mi pẹ̀lú mi so kí ni mi lè tán ó ṣàbẹ̀rẹ̀ lọ́ mi kí ló tẹ̀mí máa fi picture ọmọ mi display sórí whatsapp mi ṣẹ̀bù kọ́kọ́ provoke mi mo ní picture tiẹ̀ náà dẹ̀ lòun fi display ọmọ tiẹ̀ wọn yẹn náà tó ṣe sí sẹ́ríà fún wọn máa dàbí ekòló ló máa gbé síbẹ̀ ẹ má bínú ẹ̀yin ọmọ yẹn torí ẹni tó bá ti kọjú ìjà sọ ẹ má bínú ẹ̀yin ọmọ yẹn ṣe ti gbọ́ kì í ṣe pé bí mo bínú bọ̀ ti ẹ̀yin náà torí bàbá yín ni àtàwọn tó bá ti ṣe nǹkan gíbi ìṣàbí gíbi bá kàn tí mo kàn ń ṣàlàyé ni ẹ má bínú ẹ̀yin ọmọ yẹn ṣe gbọ́ tẹ bá dẹ̀ bínú ẹ lọ́nà bàbá yín pa àbí kẹ́ fọ́gi mọ́ yàyín lórí. ọmọ tiẹ̀ náà ló fi ṣe DPO ọmọ ẹ̀ ọkùnrin ló fi ṣe DPO èmi dẹ̀ fọmọ tèmi tèmi ní òun lọ́mọ méjì èmi ní ọmọ kan tó ń ṣe nínú márẹ̀jì ó yẹ kí n ní ọmọ márùn-ún but wọn ò tún wà àwọn yẹn náà wọn ò tún gbà torí ọkùnrin tí ò bá balẹ̀ ṣó tiẹ̀ máa lóyún ni ẹjọ́ ni ẹjọ́ ni wàhálà ojoojúmọ́ ó ṣáà sọ̀rọ̀ yẹn tán ó gbà tó máa tún ṣe lọ́wọ́ ní mi lè máa sọ̀rọ̀ sóhun bí mo ṣe ń sọ̀rọ̀ sóhun yẹn o mo ní àbí ó yá wèrè ni ìwọ ló kọ́ ló kọ́kọ́ sọ̀rọ̀ sí mi àbí mo pẹ́ pé kò pè mí àbí mo ní kò pé fámì àbí mo ní kò pè mí ni kí n jẹ́ kó òun sọ fún mi dáadáa òun ti wà ókè o torí òun ti ríṣẹ́ sí college of education ní gbolo lòun ti ń tíṣe ó ṣàlóhun ti ríṣẹ́ sí college of education ní Ondo àwa gbọ́ pé Akérédolú ò sanwó fún wọn ó ní bóun ṣe wà yìí owó tó ń gbà sí ti one twenty thousand ló ń gbà lóṣù yàtọ̀ sówó tó máa rí yẹ ẹ̀gúnjẹba Lagos jẹ ẹ̀gúnjẹba college of education jẹ ó ní one twenty thousand ní wọ́n san fóun o òun dẹ̀ tún máa rí owó tẹ̀mọ̀ àwọn lecturer ó máa tán dà toríṣiríṣi òun ti ń rówó mu ni ẹ kí ló wá kí ni kí n ṣe sí ìyẹn báyìí sí ó ṣà ń bùgà sí mi ìyẹn tú ṣó ti di méjì mi ì dẹ̀mọ́ nǹkan tó bá bàbá ọmọ mi sọ o ó lè ti kí bàbá ọmọ mi ṣàṣàṣàṣà ó mọ nọ́mbà mi kò pè sórí nọ́mbà mi o nọ́mbà bàbá ọmọ mi ló pè sí ló wá ní kán fún mi nọ́mbà mi kán gbénú fóònù fún mi o ìgbà yẹn kẹ̀dẹ̀ ni mo sọ fún yín pé mo ti fi Wàsíù sílẹ̀ gbogbo ìgboro ti dàrú èmi àti èmi àti bàbá ọmọ mi ṣẹ̀ṣẹ̀ àti sẹ́tù ká má sẹ́tù mọ́ ṣó ti yé yín so bàtà ṣẹ̀ṣẹ̀ tù yẹn tí mo ní àti mo ti mọ Wàsíù mo ti mọ gbogbo àwọn olórin so wọn mo kàn wá cool down mo kàn lọ marry àmì mo padà sí relationship mi and then I was cool down nothing no part nothing yet you understand but they be sending àwọn gbogbo family mi yẹn oníjẹkújẹ wọn they be sending them to be torturing me ṣé ọ̀dọ̀ tí mo ń sọ sí ṣé ó ń tọ́ṣọ̀ mi wọ́n máa pè wọ́n máa tọ́ṣọ̀ ẹ̀ mi ì dẹ̀ já kúrò lórí fóònù nígbà tó máa sọ ọba bàbá rẹ̀ tó máa sọ̀rọ̀ tó fẹ́ kọ́ọ̀tì lórí fóònù ló ní nǹkan tó nǹkan fẹ́ sọ fún yín ni kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ ọmọ yín fẹ́ ṣèyàwó àwọn òdẹ̀ fẹ́ kẹ́ ẹ wá bẹ̀ àwọn máa ṣe fún torí àwọn ọmọ ìpẹ́ broke ah! jíde ìwọ náà ṣó fíìlì ẹ wọ́n ti san sálárì wọ́n ti increase sálárì èyí tẹ́ ń gbà lecturer lónìí sálárì yìí ti dà báyìí ìwọ tó wà lókìtì pupa yanjọ́ ò lè fẹ́ ṣe election tẹ́ bá fẹ́ wọlé ẹ bá mi má ẹ hold sálárì wọn ní college of education àbúrò mi yẹn ṣẹ̀ mí hmm. ó ṣe ọlọ́run gan ó ti yé yín hmm. ṣé mọ nǹkan mẹ́ta tó sọ fún mi nọ́mbà wa ò kọ́kọ́ béèrè lọ́wọ́ mi kí ló tèmi fi píṣọ ọmọ mi display ẹ má dẹ̀ gbàgbé táìmù yẹn lèmi ń sọ fún Wàsíù Àyìndé pé gbogbo ìgbà tí má sẹ́ndì mẹ́sẹ̀gì sí tí Bísọ́lá bá tọrọ owó lọ́wọ́ mi tí Bísọ́lá bá tọrọ owó lọ́wọ́ mi tó bá ń bá mi sọ̀rọ̀ wá sí yẹn píchọ̀ ọmọ mi yẹn ló wà lórí dp mi ìgbà míì mo lè gbé tí wọ́n bá gbà tó wá yá mo máa complain mo lè gbé tèmi sí but most of the time ọmọ mi ni máa ń fẹ́ gbé sí dp mi tí mo máa gbogbo àyẹn ni mo máa ń bá Wàsíù sọ̀rọ̀ pé please take care of Malik tó o bá fẹ́ Bísọ́lá tọ́jú ọmọ yẹn pé bí mo ṣe pé ọmọ yẹn ò look good pé you know wọn ò ró tọ́jú ẹ̀ dáadáa ń gbà yẹn ṣùtìyẹ. wàsíù náà máa máa bínú pé ṣé torí pé mo lọ́kọ bóyá ọkọ mi ló ń bá mi tọ́jú ọmọ i take care of my children i take care of my children because èmi lack of parental care and when i like things anything tó bá lack you must have it anything téèyàn you about fún you must have it yourself. so also comment nǹkan mẹ́ta fún mi Wàsíù Àyìndé dẹ̀ ni màá ń bá sọ̀rọ̀ you yẹn tí Bísọ́lá bá bá mi sọ̀rọ̀ pé nǹkan bá báyìí tí n bá fún lóhùn kò sówó tó lè fún Bísọ́lá ńgbà yẹn náà kò ní dàbíi pé kí bàbá ọmọ yìí kàn pé kó sọ pé àdùnní send account number ẹ ṣé malik ńkọ́ báwo ni kó pè kó bá sọ̀rọ̀ kó má ti jẹun kó lè lọ máa gbàrú ojú lè má tì ṣe ti understand because i'm a woman i feel for her so they look for people in my home to be doing to be attacking my child ó ní kí ló dé tèmi máa fọmọ mi ṣe dp all the time lórí whatsapp mi jíde kéde ọmọ tiẹ̀ ló fi ṣe whatsapp ẹlẹ́ẹ̀kejì ó níwò ó bóun ṣe wà yẹn ń sìn òun ti òun ti níṣẹ́ o permanent iṣẹ́ one twenty thousand ẹ̀dùn wọn fẹ́ máa san fún un ní college of education lecturer ló ń báyìí o torí ń gbà yẹn Wàsíù Àyìndé ṣe ń gbọ́ wọ́n ti gbàgbọ́ pé gbogbo wọn ti bà gbogbo finance mi jẹ́ pátá pọ́rọ́gọ́dọ́ kò sí nǹkan kan mọ́ ṣó ti yẹ yín so the little things mo ní mo kóra mi jọ mo start again. ìgbà yẹn mi tí wọn ò tí ì rí mi pé mo kọ́ ilé yẹn mi tẹ̀ tí ì ralẹ̀ ọdún mo ti sẹ́ǹdì owó sí ọwọ́ Bísọ́lá ń gbà yẹn láti bá mi rìn tílé ṣó so bí Jídé ṣe sọ fún mi nìyẹn torí pé àwọn Wàsíù Àyìndé bìlì pé gbogbo mọ́tò mi gbogbo nǹkan mi àwọn ti bàjẹ́ ìyẹn ni Jídé ṣe jáde wá àbúrò mi so àwọn ló máa ń lo gbogbo family ẹ when you face problem from family tó o face problem pẹ̀lú tẹ́lẹ̀ ọwọ́ wọn nìyẹn tó o bá face problem pẹ̀lú ọ̀rẹ́ tó o face problem pẹ̀lú tẹ́lẹ̀ they will make sure they destroy all your relationship pátá because they don't want anybody to be beside you tí o bá dẹ̀ fẹ́ jagun tó o bá gbẹ́ lómi èèyàn lọ sójú ogun ṣé máa ń dá jagun it take a to go to war kì í ṣe gbogbo ọ̀dẹ̀ kọ́ ló máa padà bọ̀ tí wọ́n nìkan bá lọ sójú ogun yẹn báwo ló ṣe máa wà wọ́n fẹ́ kí ìbọn tètè bá ẹ̀ they cut everybody away from you Wasiu is a killer. ó wá ní ọmọ mi fẹ́ ṣe ìyàwó pé kì í má wà bẹ́ẹ̀ pé àwọn máa ṣe fún un ah! nínú nọ́mbà mẹ́ta tó fún mi ewé lẹ́rìí pé ó máa dùn mí jù bẹ́ẹ̀ ó ní mo fọmọ mi ṣe dp mo ní ìyẹn ibẹ̀ ló máa wà ó ní òun ríṣẹ́ ìyẹn mi pé gbogbo bí mo ṣe ń sanwó ṣiṣẹ àtijọ́ tó ti ríṣẹ́ yẹn kò bímọ mímu owó yẹn gan kò tọ́ ọmọ yẹn jẹun kò tó wọn jẹun bó ṣe lóun ríṣẹ́ tó Television lé èmi mo rà mí ti ẹ̀rá fún lára ọjà tí bá kó wá láti ló máa lọ gbé ni laptop ó máa lọ gbé ni tabalanta àtọjọ́ tó ti wá tó ti lóun ríṣẹ́ yẹn kò bí ọmọ mi mọ́ iṣẹ́ tó rí yẹn tí ò tó jẹun ó lóun bí òun níṣẹ́ ẹlẹ́ẹ̀kejì ó ní ọmọ mi fẹ́ ṣe ẹlẹ́ẹ̀kẹta ó lọ́mọ mi fẹ́ ṣe ìyàwó ṣọlá yìí ni ìyàwó wèrè tí mo ní kó má fẹ́ yẹn òun náà ló fẹ́ẹ́ ṣe báyìí o nígbà yẹn tán ni tí jíde ló kọ́kọ́ pè mí tó sọ fún mi pé mi ò gbọ́dọ̀ wá bẹ́ẹ̀ o ọmọ tí mo dẹ̀jẹ̀ lé lórí tó jẹ́ pé èmi ni mo sanwó skul ẹ̀ tó fi lọ sóṣù èmi bàbá Bukola ló ra fọ́ọ̀mù fún nígbà tó ń ta fọ́ọ̀mù ní Èkó báwọn ṣẹ́bi pé báǹkì náà máa ti ń ta àwọn jams kìíní yẹn bó ṣe jáde báyìí ló ra fábúrò ẹ̀ kan Bísí ló ra tiṣọlá ọmọ tí mo fìdí mi bí tí mo gbé sínú fójú mẹ́sàn tí mo ń sáré to tó yẹ pé mo bi ọmọ yẹn ọmọ tí mo ní mo bí tí Kàdúná yẹn ni o tí ò sí bàbá tí ò sí ìyá lẹ́gbẹ̀ẹ́ mi lọ́jọ́ tí màá bí ọmọ náà o ọmọ tí mo bí tí gbogbo ọyàn mi méjèèjì tó this my ọyàn mi tó tóbi yìí ìwọ dá sí gbogbo ẹ̀ tó lu jára kí bí ajere ni tómi ọyàn má máa ṣàn wàràwàrà ní gbogbo ara mi tí gbogbo pains i can't tell my story o bó dẹ̀ ṣe ní gbogbo pains ṣe wà ní gbogbo ọyàn mi yẹn i breastfeed the boy There's no husband There's no man beside me nobody congratulates me apart from my my mother the one i carry that i take care of for you to know the gravity of these wicked people. And some people be preaching me ìbínú sí i. Bí Nàìjíríà ṣe lé ń sìn. Kí n máa gbàdúrà kó lè le fún wọn jù bẹ́ẹ̀ When my mommy was talking yesterday, I was laughing. Tẹ́lẹ̀ṣẹ̀ bá fẹ́ jìyà olódodo máa pín bẹ́ẹ̀ ṣáá ni tó bá lé olódodo bá ti wà ń bẹ̀. mi pé olódodo tí ò bá ti wàásùn dáadáa kó sọ fáwọn ẹlẹ́ṣẹ̀ ìkàkóró onúkúwàdà tí ìdájọ́ wọn bá dé ẹ máa jọ jẹ́ ni a lot of wicked people have caused trouble calamity and trouble tó wà lórílẹ̀-èdè wa ń people have caused it kì í ṣe ẹni tó rúlù gan ló kọ́sẹ̀ people have caused it because they refuse to rebuke the devil they refuse to rebuke the evil ones. Number yẹn ló bà mí jù pé ọmọ mi fẹ́ ṣèyàwó kémi má wà ń bẹ̀ torí mo ti broke torí pé àwọn wàsíù àyíndé àtàwọn olórin bìlì pé wọ́n ti finish me off wọ́n dẹ̀ mọ̀ pé ọlá ò ọlá kù sẹ́yìn o. mi is God internal cashier he cannot run dry ọlọ́run ò lè wọ́n gbọ́ ọlọ́run kò gbé kàkà kọ́mọ ọlọ́run má jẹun ọmọ èṣù ló máa lebi máa pakú tọmọ èṣù bá tún fẹ́ lọ jí oúnjẹ jẹ á tún hà lọ́fun á tún run nínú á tún kíkú pa anyway ó bá ní kí n má wà bẹ́ẹ̀ ah mo sun ẹkún ní ọjọ́ tí mò ń sọ yìí nígbà tí mo drop mo wá wò what a mess ṣé kí ni mo ṣe? mo kọ́kọ́ sọ fún mo ní òkè mo ní no problem mo kàn accept mo ní no problem ṣé mo pé ti ju nọ́mbà mẹ́ta fún mi mo tún sọ gẹ́gẹ́ bí ikọ̀ àti ìríjú Elédùmarè ní tí Jídé ṣe fún mi ọmọ ìkọ̀kan ò tí ì ṣèyàwó ṣá ṣé kí n sọ fún pé kò ní síbẹ̀ lọ́jọ́ tọ́mọ ìbá ń ṣèyàwó ni. pẹ́ jẹ́ ń fi ọwọ́ mọ́ mi wọ̀ tọ́lọ́run bá dẹ̀ fẹ́ bẹ́ẹ̀ ní tó fi lọ̀ mí kọ́lọ́run bá mi fi lọ̀ kọ́lọ́run bá mi ṣe fún ní tó fẹ́ fún mi kọ́lọ́run bá mi ṣe fún. nígbà tó wáyà mo wá sọ mo ní mi ní lọ síbẹ̀ náà ọ̀rẹ́dì mo ti sọ fún un pé kò gbúdọ̀ fẹ́ ọmọ yìí ilé family tán ti ń jalè tán ti lọ sí Kánò lọ jalè four one nine ni wọ́n ṣe kì í ṣe rọ̀ mí ìfi ìbàjẹ́ ọlọ́run ẹgbẹ́ yẹn lọ wá lọ ṣèwádìí ẹ̀yin DSS wọn lè ṣèwádìí ẹ because ọmọ ìjẹ̀bú ni wọn nígbà yẹn reason why tí mo fi lẹ jẹ́ kí jẹ̀bú ṣe president wa mi lè support president <laughs> vice president yẹn <laughs> ó pọ̀ bàjẹ́ <laughs> ìjẹ̀bú ti ṣe kà ìjẹ̀bú ló rán mi lọ sẹ́wọ̀n for four years ọlọ́run ló ní wọn ọ̀dájọ́ ẹ̀wọ̀n fún mi ọdún mẹ́rin ni mo lò láti mọ̀lé ọdún mẹ́rin ìjẹ̀bú ni abẹ́ ìṣirè ni ìjẹ̀bú gbọmọ lọ́mí wọ́n máa jà ẹ́ lólè tí n bá sọ̀rọ̀ mo sọ̀rọ̀ mi pẹ̀lú covenant de de let me tí ẹnìkan tí ó bá jẹ́ ìlú kan tó bá jáde wá tó ṣe nǹkan máì lẹ́ẹ̀kínní ẹ̀kejì ẹ̀kẹta ẹ̀kẹrin fún ẹ the same ìjẹ̀bú yẹn ló fẹ́ ọmọ mi the same ìjẹ̀bú yẹn ni Wàsíù ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wọ́n dẹ̀ ti sọ fún mi láti ilẹ̀ wọn ò júwe ìlú kọ̀ọ̀kan fún mi pé kí n má fẹ́ ìlú kọ̀ọ̀kan ju ìjẹ̀bú lọ wọ́n máa sọ nígbà ní àkókò pé má fẹ́ jẹ̀bú o má fẹ́ jẹ̀bú o mọ́mì mi á tún máa kọrin gbogbo wọn máa kọrin pé ìjẹ̀bú ṣòro ẹ má bà á jẹ̀bú gbé orin yẹn tó máa kọ fún jẹ̀bẹ́ má bínú ẹni tí ò bá ṣe bẹ́ẹ̀ ìjẹ̀bú ṣòro ẹ má bà á jẹ̀bú gbé ìjẹ̀bú torí kọ́bọ̀ kan ó bòdò lọ ẹ má bà á jẹ̀bú wey they can die because of people's money They die because of money. They die because of... They, there's nothing they cannot do for money. Gbogbo n tá ń igi ń ṣe totori nǹkan kan owó ló bá dé torí owó ni o. Ológun àjẹbíríkì ni wọ́n o. Gbẹ́sẹ̀ le, sàbà le, jẹ́ tán, nǹkan oníkan, abẹ́lẹ́po tà ń gbógbóná, àjọmọ̀ oṣòwò má jẹ́ okóre kòdélé, gba ẹ̀tọ́ ọlẹ́tọ̀ lọ́wọ́ rẹ̀, ẹja àgbà, tẹ bá ràn wọ́n lọ́wọ́, ẹ dojú ogun kan wọ́n, ẹ má jẹ́ kọ́wọ́ wọn tẹ̀ ń tọ́ bá fún yín mọ́, kẹ jẹ́ ká yé àwọn tó bá ṣàánú yín kó bàjẹ́, orí kìjẹ̀bù ni lára ẹ̀ nìyẹn ẹ má bínú ẹ fi kóríkì yín ẹlẹ́yìn àfìdí pọ̀tẹ̀ mọ́lẹ̀ abẹ́lẹ́po tàǹgbùnú ẹ bá fi kóríkì yín o. Hmm. wọ́n ní ìwúdọ̀ wa wá òpin irọ́ àbẹ̀ òtọ́ wọ́n ní mi tiẹ̀ lọ mi lọ hmm. ìgbà yín gan wàhálà tiẹ̀ ti pọ̀ pé mi gan tiẹ̀ lọ nàìjíríà sí i bàbá ọmọ mi wá pè mí ó ní hmm, bọ́lá ó ní princess mọ́mí sarah ó ní yes Only they have bad plan for you Only but destroy their plan Only if your son your first son you have been taking care of this boy lọ́jọ́ rírì ẹ lọ́jọ́ lọ́jọ́ àìrí jẹ náà ìwọ fẹ́ ṣe wedding wọn wá ní kí ìwọ má wà bẹ́ẹ̀ ìwọ tó tọ́ kó má wà bẹ́ẹ̀ kí àwọn fẹ́ lọ ṣe ìyàwó fún <laughs> wọn lò broke ó ní proof wọn pé ò broke náà mo ní èwo làbúrò máa proof wọn tó bá ti sọ pé òwò broke sí wọn á tó bẹ̀rẹ̀ sí gbógun tiẹ̀ wọ́n tún máa re gbogbo ẹ̀jẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ń dé bẹ́ẹ̀ ni ọjọ́ tí mo ti gbé Dangote sókè yẹn báyìí give me money give me money give me money tó bá ti lè fún mi lówó báyìí mo gbúdọ̀ sponsor àwọn kan wọ́n máa ṣiṣẹ́ fẹ́ lómi wọ́n fẹ́ kémi a máa sponsor yẹn ní jèrè ni ẹ má ẹ wò ó anyway ìyẹn ṣàwà ń preach may so rest in perfect peace délé rest in perfect peace lára àwọn sójà tó drop on the wall ni. He also is a quiet person, but he dropped on the on the war front. He was dropped on the war front. War front of K Doggy and Olori Burukus. Amani. Leave K1, no, he jealous. I hate them with passion. Thank God I cannot kill. And that's why you cannot see me every day when I pray, oh Lord, the enemy of my life, or oh, the enemy of my daughter, of oh, the enemy of my children, even Okotolomba for me, or oh, the enemy of my husband. Wọ́n ti fòrùka sọ́wọ́ mi bọ̀tì. I pray for the person. Enemy yẹn ẹ máa parẹ́ ni. Kò sẹ́ni tó lè sọ pé pray against enemy. Torí mo mọ̀ pé enemy wà. Tí náà ò bá dẹ̀ tán lórí ẹ̀jẹ̀ òkín tán lè kan náà. wọ́n á bẹ̀rẹ̀ sí ní wò kí ni mo lè ṣe wọ́n ìgbà tó yà wọ́n preach fún mi ó ní proof to them wọ́n á uncle nígbà yẹn uncle mi yẹn náà kẹ̀dẹ̀ rí ṣé mo pọ̀ mọ́ ẹ̀ uncle mi yẹn náà wà nù géèmù ẹ máa gbọ́ o bọ̀dá ajagun náà tí mo ló ń gbélé ọlọ́run ló gbọ́n ṣe ti understand uncle mi yẹn ọ̀bọ̀dá yẹn náà wà nínú ó wá wà nù géèmù ńgbà tó yà o torí even délé yẹn gan ó fẹ́ kọ́ mọ ẹ̀ tó jẹ́ ṣe wà yẹn ó fẹ́ kó fẹ́ yes délé sọ fún mi létà ó bá máa lọ gbé ba lọ́fíìsì nígbà tó ṣì wà ní èkó yẹn tóun náà jẹ́ yẹn tí wọ́n understand òun náà wá wà ní game but òun ni mo wá kí n má pè wọ́n mọ́ gbà yẹn gbà tí ó ti wá sọ pé ó ní mo wá béèrè lọ́wọ́ jíde ó ní mọ́mí nǹkan táwọn jọ decide yẹn àti tọ́pẹ́ àti jíde ìyẹn ọmọ bàbá àti ẹ̀ àti mọ́mí ó ní nǹkan tó ń decide ni pé kí n má wá síbẹ̀ pé àwọn máa lọ ṣe ìyàwó fún torí already mo ti sọ pé kó má fẹ́ ọmọ olè ni wọ́n mo dẹ̀ mọ̀ pé ọlọ́run ń gbé mi lọ́bì kan tó ga tí n bá lówó tí n bá ṣe dáadáa láyé kọ́ má lọ mú wọn lọ́la àbí kọ́ má lọ kawó lè mú mi kọ́ má lọ iṣẹ́ tí understand kì í ṣe pé mo mo hate wọn personally kì í ṣe pé mo hate statue àbí nǹkan kan but tó bá di lọ́la kọ́ má lọ torí mo ti rí ìrírí ayé rí mi ìdẹ̀ tún fẹ́ kán fogun ológun kọ́ mi lọ́rùn again that's why I speak out and I was trying to be security conscious. wọ́n ní kí n má wá síbi wedding yẹn mo ní má wá mo accept but Baba Bukola ni don't accept mo wá pè Mr. Jagona kí n má pè wọ́n mọ́ mo ní nǹkan báyìí làbúrò mi pè mí ó ní àá ó ní kírun gbogbo rádaràda yẹn ó ní wàá lọ nàá ó ní mi ò ṣe nílò ó ní sọmọ mi àbọmọ tiẹ̀ mo lọmọ mi ni ó ní mo dẹ̀ ṣọ́ọ̀bù tó mọ̀ náà ìyẹn ní Mr. Jagodun ṣe sọ pé ó ní nísìnyí ó máa pe ó pe àwọn èèyàn títí ẹ̀ ó pe òun ló jẹ́ kí àwọn family mi that my father side came to the engagement tó ṣe fún Ṣọlá níjẹ̀bùgbò ṣe ti understand gbàtọ́ tí wọ́n ní ó máa ṣe bẹ́ẹ̀ tí mo ṣàtúndé Nàìjíríà tó ní máa mo máa lọ tí bàbá Bukola ní Ṣọlá wá bẹ̀rẹ̀ sí fún mi ní bill Ṣọlá náà ṣe if you want to come to my wedding first of all you buy me sienna Ṣọlá náà wá <clears throat> òun náà wá gbé wíwó wá gbé I was now forced to ọmọ tí mo ní kó má fẹ́ yẹn I was now by the Baba Bukola ń sọ pé ló wá ń plead pé kí n tó lòun tó wù òun nìyẹn tó bá já lójú tó bá dẹ̀ rí pé kí n kàn máa gbàdúrà fún kankan bẹ́yẹn mo ní òkè o níṣọlá náà wá ní ẹ tẹ́mi bá fẹ́ wá sí wedding òun ó ní kí n ó ní máa ra sienna fóun mọ́tò before I could visit the if I want to attend the party I want to play my role as a mother. That he now billed me, he was telling me. In fact, nígbà yẹn ọtí ni mara máa rà. Mo ra àwọn ọtí kan báyìí tí òun gbà yẹn tí wọ́n máa ń pe àwọn wáìnì kan báyìí tí bíi red wine kan báyìí tí òkè wọn táwọn Èkó máa ń mu. Mo Ṣọlá lòun ò fẹ́ yẹn o. Ó ní vocal ẹ mà àwọn vocal gidi tó ní gúlúgúlú bọ́ọ̀lù bọ́ọ̀tù yẹn. Àwọn champagne gidi original. <laughs> Ah! Mo ti yọ̀dẹ̀ jìnnà pe. Òun ni mo tún ṣe wá fún ní diamond ring. <laughs> mo tún fún diamond drink mo ale mọ́ mi kò ní dáa oh god mi ìfẹ́ sẹ́ pé kò ní dáa fún ìyá láyà gbogbo family yẹn torí ọmọ tó ti bí yẹn ó ti yé bẹ́ẹ̀ yẹn mo tún fún diamond ring mi <laughs> oh god ẹ fi àjẹ mi sà <laughs> ẹnìkan rẹ́rìn. <laughs> Ah! J'avoue ìjẹ̀bù màálù gan màálù ni wọn ní ṣókótó lọ́hùn wọ́n mọ̀ yìí wọ́n dá yín mọ̀ ìjẹ̀bù ìjẹ̀bù wọ́n tún ní ìjẹ̀bù people tún lè ambush nínú bible <laughs> àwọn jebusite dey lay the ambush ẹ. Eh? you see ìjẹ̀bù you no know, pick race <laughs> na you sabi o. Mm -hmm. If you see Jabu, you know big grace. Now you know. I tell you. Anyway, what ti wá di òun náà ti wá dé. Ó lóun ò fẹ́, ó sọ wáìnì tó fẹ́. <laughs> Gbogbo nǹkan tí ṣèbí téèyàn bá fẹ́ ṣe ìyàwó ṣe bóun tiẹ̀ máa ní kankan tó ṣe. Kò sí kankan tó ṣe mi mo ṣe gbọ́ ẹ̀ pátá porogodo. Àwọn tó wá sọ pé wọ́n ọlọ́ Elédùmarè gbọ́ kò sẹ́ni kankan tó fún mi ten thousand èmi mo tún wá owó fún gbogbo tó máa ná fún wọn lébẹ̀ kò sẹ́ni bọ̀ tó ṣe anything jíde wá wá kò fún ṣọlá ní two thousand kọ́mọ́ two thousand kò dìde ná owó báyìí lẹ́ṣọ́ra tó bá tán lọ́wọ́ alákọ̀wé wọn sì máa rún mú kiri tó ṣùgbọ́n ti lóyún gbèsè wọ́n máa máa rọ́mọ ní gúgúrú gúgúrú pẹ̀rẹ̀rẹ̀ ìpà pẹ̀rẹ̀rẹ̀ <laughs> lẹ́jọ́ra <laughs> lẹ́jọ́ra wá <laughs> lẹ́jọ́ra wá nígbà tí máa dé tí mò ń bọ̀ yẹn mo wá ra fóònù dáadáa pé káwọn bàbá yẹn náà ṣé mo pé mi mo ra fóònù fún bàbá yẹn gbà yẹn tó kọ́kọ́ lò ìyẹn Mr. Jagunnath mo wá tún wò pé a fẹ́ gbé wọn jáde this time around àtúbọ̀dọ̀ gbé àwọn eh, fóònù tó dáa sọ́wọ́n ń bá lọ Samsung ẹ̀ẹ́sì àwọn tó ń rè nígbà yẹn ńlá láyẹn bá gbé sọ́wọ́ wọn mo gbérú ẹ̀ fún mọ́mì ṣó ti yẹ yín so ṣe mọ̀ pé àwọn ló máa play wọ́n máa <laughs> mo lọ sọ́dọ̀ ọ̀dọ̀ ta ni mo ti ra léètì wọn náà ok Dayat Sandra olóta léèsì àtẹrù tá a kó sínú ẹrù ìyàwó gan léèsì tí wọ́n kó box bọ́ọ̀sì fún àwọn ìyàwó amẹ́ríà <laughs> wèrè tí ìyàwó òsínwí tí wọ́n lọ gbé wá ìyàwó olè family olè tí wọ́n lọ gbé wá for the first me I was buying everything the father of my babies they showed them if I know sef I for don show them o ọdún tí màá ṣe òun lé ní story yẹn lè máa sweet mi lé ó lè máa sweet torí ẹ I thank God for everything ìdọ̀dọ̀ dáyà tí sandra mo ti ra léèsì wọn mú mi ti bàbá yẹn i i clothe all of them i put money o èyí tí máa fún ní hundred hundred eh, bẹ́ẹ̀lì hundred thousand tó máa ná tó máa mú thirty thousand thirty thousand tó máa lọ sílé ìyàwó gbàtó wá tún tó ṣọlá ní máa ra mọ́tò fún mo lọ ra mọ́tò yẹn fún un ba lè wá síbẹ̀ she just believe me gba yẹn nǹkan tó ń sọ fún pé kò ṣe ni pé wọ́n rò pé ah, wọ́n ní kí n má wá mo tún ti ń bọ̀ nsìn ó dẹ̀ pé kan tún ti dé sọ́wọ́ mi wọ́n wá ń bìlì wọ́n á sọ fún ṣọlá kẹ́ máa gbọ́ o àwọn àjálẹ̀ connection <laughs> ó ti wá dórí wàsíù nsìn àti àwọn olórin yẹn mọ̀ kó ti mọ gbogbo wọn ṣe ti understand wọ́n ti wá ń lò ó pé ọmọ ẹ̀ náà la máa lò sí this time around ti yé àti ìyàwó tó fẹ́ yẹn ṣe mọ̀ pé four one nine they are the same like this ìjẹ̀bú dẹ̀ ni wọ́n inú ẹ́sítéètì tí wàsíù kọ́lé sí yẹn tó gbalẹ̀ onílẹ̀ tó ń sọ pé Ọ̀túnba Gbẹ́ngà Daniel ló ló fún un lálòkéṣàn lẹ̀ yóò lẹ́nìkan jáde lórí ilẹ̀ yẹn gbà wọ́n wá sọ fún mi nílé hmm, kàn lé wọn lọ wọlé onílé dànù bẹ́ẹ̀ wá sí ó máa ń fọwọ́ lágbáyàn lójúgbò ìfà tọjọ́ tó bá kú báyìí kán àtàwọn àkéèké máa wà nù sàárè àtàwọn sèbí òjò tó wá gẹ̀ẹ́jẹ wọn ló máa jẹun ara ẹ̀ tán ó lóun fẹ́ mọ́tò mo lọ ra fún un mo ra sienna fún un lọ́dọ̀ godi ọjọ́ tí mo ti ń sọ owó fún ẹnìyẹn mo ti sọ pé ó máa kú hundred thousand ó nínú òun máa gbà tán torí wọ́n bèèrè pé tó bá máa parí pẹ̀lú mi tó bá ti ṣèyàwó yẹn tán mi tún ní lówó mọ́ so the asking Ṣọlá to bail me because ó máa san torí mo mọ̀ pé Ṣọlá máa ń sunkún nígbà kan. owó tó bá wọwọ́ ẹ̀ báyìí tí n bá ra aṣọ ránṣẹ́ sí láti Dubai mi ì ní rí lọ́rùn ẹ̀ wọ́n ń gba nǹkan lọ́wọ́ ẹ̀ bó ṣe ń gbà lọ́wọ́ tóun ṣe ń gbà lọ́wọ́ mi yẹn ni wọ́n ń gbà lọ́wọ́ ẹ̀ àwọn tó jùlọ anilára àwọn ìjẹ̀bú pípọ̀ tí n bá béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣọlá mo ní kó bá mi kó mo ì ra àwọn designer shirt oríṣiríṣi nǹkan ránṣẹ́ sí ẹ̀ ẹ̀ á lòun kó fún àwọn in-laws kí ni wọ́n ṣe fún yà ni wọ́n náìsì sóhun ẹjọ́ téèyàn bá náìsì tíyàn ṣe ìnírí lára ẹ̀ kì í ṣe ara èèyàn lẹ́ẹ̀ máa ti rí pé téèyàn kan bá náìsì sí ẹ tọkọ ẹ̀gbọ́n bá náìsì ẹ ò nírí lára ìyàwó ẹ̀ ni. anyway ó ṣàbẹ̀rẹ̀ gbogbo nǹkan àkọ́kọ́ lọ ọjọ́ tá àkọ́kọ́ lọ ra wọ́n ẹ̀nì báyìí ló bá tún yá ló bá tún dàrú ẹ bí mo ṣe fẹ́ ṣe yẹn ó ti pọ̀ jù ariwo yẹn fọ́ pọ̀ mo ní kò pọ̀ ó láwọn fámìlì ìyàwó òun nígbà tí mo tún ra gbogbo nǹkan tó lóun fẹ́ tán ó ní wọ́n sọ pé mi ìgbúdọ̀ mú ju èèyàn mẹ́wàá mọ́ no èèyàn márùn-ún ah, ó fẹ́ ra ó fẹ́ gba mọ́tò ó fẹ́ gba gbogbo nǹkan báyìí èèyàn márùn-ún dẹ̀ lèmi gbúdọ̀ mú wá ó ní yẹn àwọn ìyàwó ẹ̀ lè ló sọ fámìlì ó ní bẹ́ẹ̀ ni ah, mo ní mo ti gbọ́ àníkérò púpọ̀ làwọn èèyàn kan wá sọ pé èèyàn márùn báwo ṣé òun ló máa máa sọ èyí tán fẹ́ mú wá síbẹ̀ yẹn ni àṣàwọn yẹn ṣáà ti ń fi wọ́n ti ń fíw pé wọn ò fẹ́ kémi wá nà wọ́n pamọ́ lé àsìn wọ́n fẹ́ ìjẹ̀bú máa ń fẹ́ kí wọ́n better than you they jealous ṣòtíyé wọ́n ní wọ́n sọ pé wọn ò fẹ́ ariwo gbà tán kọ́kọ́ dájọ́ ìyàwó yẹn tán kọ́kọ́ dájọ́ kinní yẹn pé àwọn fẹ́ ṣe kinní yẹn tán ní kémi má wá sílé yẹn gbogbo nǹkan náà ṣe fún mi pé kí n má lè wá wọ́n ṣe dájọ́ yẹn báyìí díẹ̀ ló kù kọ́ta mi kú mo wá gbàdà bó ń gbogbo àyẹn tí mo sì kí àdúrà àdúrà bẹ́ẹ̀ mi ṣe gbàdúrà báyìí wọ́n ṣe sọ pé ìyàwó ẹ̀gbọ́n ẹ̀gbọ́n ìyàwó ẹ̀ ìyàwó ẹ̀ kú ni ẹ̀gbọ́n ìyàwó ẹ̀ yẹn ó ní chemist níjẹ̀bú òde ẹ̀gbọ́n ìyàwó ẹ̀ yẹn ó ní chemist níjẹ̀bú òde wọ́n ṣe ni wọ́n dájọ́ báyìí tán ní kí n má wá yẹn náà wọ́n bá mi pò gidi pé kí n má wá bẹ́ẹ̀ pẹ̀lú oògùn pẹ̀lú oríṣiríṣi nǹkan ni o mo gbàdúrà gbà tí mo gbàdúrà báyìí ó kàn yí sílé wọn ni gbà tí kíni yẹn wá ṣẹlẹ̀ sílé wọn wá ní wọ́n yí ọjọ́ yẹn wọ́n wá change date mo máa mo continue láti máa gbàdúrà continue láti máa gbàdúrà everything èmi mo ìyàwó yẹn pátá nìkan ló rà pint tó wọ̀ àti wèrè bíìdì kan báyìí tó fi sọ́rùn onìkan ló ra everything èmi mo ṣe. kó tó di pé ọjọ́ tá a máa wá ṣe wedding tọ́jọ́ wedding yẹn ọjọ́ engagement yẹn mo wá present mọ́tò yẹn fún bí ìyá ìyàwó tún ṣe gba máikrófóònù lọ́wọ́ alága ìdúró nìyẹn bó ṣe ní ẹ̀yin ẹ wá bùgá àwọn mọ́lé ẹ wá ń halẹ̀ mọ́ wọn ẹ wá ń show off ìyá ìyàwó nìyẹn o. kó tó di pé ó ṣe ìyàwó nígbà tí mo dé sí nàìjíríà mo ti ṣe àwọn shopping kan wá láti ìlú òyìnbó àwọn bàtà góòlù àwọn góòlù tó wọ̀ ó tiẹ̀ sọ fún mi ó ní gbogbo góòlù wọ̀nyẹn níjọ́ tí mo sọ pé kó gbé diamond ring ẹ̀gbà tó ní òun òwò ọmọ mi ní tí mo ní kó fẹ́ lọ value ẹ̀ ó ní ó tì ó ní gbogbo kìíní yẹn ó lóun sì tọ́jú ẹ̀ sílé ó lóun ó lóun ó lóun ò lẹ̀ ó ní gbogbo mo ṣàrà gbogbo nǹkan tó fẹ́ lò èmi mo ra everything ìgbà tí mo wá ń bọ̀ náà ìyàwó náà máa look good aago mo rà fún ìyá náà mo ra bàtà mo ra fóònù tuntun tuntun fún wọn mo ra iphone fún ìyàwó mo ra blackberry fún ṣọlá ṣọlá tún gbà kan lọ́wọ́ mi nínú fóònù méjì tí mo kó dání mo tún fún màmá ẹ̀ mo ṣáà ra nǹkan fún bàbá ẹ̀ náà àti ìyá báàgì bought things for them kò ń ṣe pé ètò máa wọ̀ nígbà ìyàwó but tí èèyàn bá tún ṣe ìyàwó tán ó fẹ́ jáde wá lùkù náà ẹ̀ sókè mo ṣe shopping fún gbogbo wọn. Hmm ìyàwó tó ti ń ṣe mẹ́sì tó ti ń ṣe mẹ́sì níbi ìgbìyànjú ni so ṣe mi pé sítórì ọmọ mi ni mò ń sọ pé they use Ṣọlá against me ni kì í ṣòun yes tó bá ti join tó bá ti ní kí wọ́n múlẹ̀ pẹ̀lú wọn tó bá ti múlẹ̀ wọ́n máa ń máa treat wọn wọ́n lè ní kó lọ pàyà wọn wọ́n lè ní kó pa bàbá wọn wọ́n lè ní kó ṣe nǹkan burúkú pẹ̀lú àwọn òde nígbàrú ẹ̀ wọ́n máa fọmọ tí wọ́n flaunt wọ́n máa fọmọ tí wọ́n ṣakọ títí yẹn. Hmm. nígbà tó kù few days yẹn tí gbogbo nǹkan máa mo ṣàrí pé bí ṣọlá ṣe máa ń misbehave sí mi gan mo wá sọ fún ṣọlá mo wá béèrè lọ́wọ́ ẹ̀ mo wá pe mọ́mì mi mo wá pe màmí mo wá pe ìyá mo ní mọ́mì. mo ní gbogbo nǹkan tí ṣọlá ń ṣe yìí mo ní kò yé mi àṣàgbàlagbà mọ́mì wá ní kí n gbé wọlé kí n kúnlẹ̀ fún ó ní kí ní kó wá kí n kúnlẹ̀ fún kí n bẹ̀ẹ́ dáadáa kédọ̀gì náà sọ ìdí sẹ́mù yẹn kédọ̀gì náà sọ fún mi ṣé èèyàn máa ń pe ọmọ ẹ̀ ó máa ń kúnlẹ̀ fọmọ ẹ̀ kédọgì náà sọ mú mi wá ní kí n pè wọlé kí n kúnlẹ̀ mi fẹsẹ̀ méjèèjì kí n kúnlẹ̀ fún mo ní ṣó dá bẹ́ẹ̀ wọ́n ní nǹkan tí wọ́n ní kí n lọ ṣe bẹ́ẹ̀ ṣọlá wá dé ọjọ́ tó fẹ́ wá kó ó fẹ́ wá gba nǹkan kan lọ́wọ́ mi ṣá mo wá mo wá pè mo wá kúnlẹ̀ mo kúnlẹ̀ fún un. kì í ṣe pé ó ní owó tó fẹ́ fún mi ò wọ̀ kó ṣàmá ṣe ti understand wọ̀ ó bìyàn gbogbo nǹkan tó ní kì í ṣe wọ́n kàn fẹ́ máa fi divert mi ni they know what is happening kì í ṣe ṣọlá ló wà mí nídìí ọ̀rọ̀ wá kúnlẹ̀ fún un wá ní kí n má kúnlẹ̀ fún wọn. ó ní kí n dìde ó ní ta ló ní kí n ṣe bẹ́ẹ̀ mo ní mọ́mì ló mo tún sọ fún mọ́mì wá bẹ̀rẹ̀ sí ń sọ̀rọ̀ mọ́mì náà mi ì fẹ́ sọ eléyìí bọ̀ mi ì bínú bọ̀ mo kàn fẹ́ sọ nǹkan tó sọ fún mi tó má dà pé mo jẹ́ wọ́n ní kó sọ fún mi nǹkan tó wà nídìí ẹ̀ ló bá ń parọ́ mo bìrì bóyá irọ́ ló payé ẹ̀ bóyá òótọ́ dẹ̀ ni mi mọ̀ torí up to date tí bá ní mo mọ̀ irọ́ mo pa yẹn ọlọ́run ò dẹ̀ fi wọn mi wọ́n ṣàwà ń sọ̀rọ̀ against mummy wọ́n ń sọ̀rọ̀ against mummy bó ṣe sọ̀rọ̀ against mummy nígbà tó wá lọ tún mo wá bẹ̀ẹ́ mo ní kó wò pé tí n bá ṣiṣẹ́ pé mo máa tí n bá lówó páwọn náà ló ní owó mi òun àti Adébùkọ́lá pé so àwọn náà là ń ṣiṣẹ́ fún un pé so kó. Cool kó ṣàṣe dáadáa ó wá dá mi lóhùn ó ní nǹkan tó ń kàn tẹ̀tún fẹ́ sọ fún mi pé tí Ṣọlá Adébòkọ́lá bá ti fẹ́ márì ó ní kí n jẹ́ kó márì sí lóyìnbó ó ní tí Sarah bá ti fẹ́ márì ò kí n jẹ́ kó márì òyìnbó ah, mo tún ní kí ló dé tó máa fi márì òyìnbó ó ní nǹkan tí òun kàn fẹ́ sọ nìyí mi mi ágíù mo wá pe mọ́mì gbogbo ọ̀rọ̀ tó sọ against my mom mo wá béèrè lọ mọ́mì mọ́mì ò fún mi ní answer up to date mo kàn sọ mo ní nǹkan tẹ́ ní kí lọ ṣe mo ní mo ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ sọ báyìí fún mi mo dẹ̀ béèrè lọ́wọ́ yín mọ́mì lóun ráyè ọ̀rọ̀ dáadáa wọn fún mi mo gbẹnu kúrò lórí yẹn títí dìsìn mọ́mì ò sọ nǹkan kan. ìgbà tó wá di ní ọjọ́ kan àwọn tó ṣe ìyàwó tó wá ti bi ìyàwó yẹn àǹtí kan wá wà nínú wọn òun náà fẹ́ ṣe ìyàwó fún ọmọ ẹ̀ mo wá pe ìyàwó ṣọlá àti ṣọlá mo ní àǹtí kan tó wá síbi wẹ́dìn yẹn mo ló fẹ́ ṣe ìyàwó mo ló dẹ̀ ní kí n sọ fún yín èmi náà ó wá sí ọ̀dọ̀ yín pé so ó invite yín pé ká lọ pé mi náà máa lọ ó dẹ̀ lóun ti gbọ́ ṣé ó ti yé bẹ́ẹ̀ kò dẹ̀ wá èmi gan ò tiẹ̀ wá lọ sí wedding yẹn mọ́ ńgbà tí ó já mo kàn ráṣọ mo dẹ̀ fẹ́ni náà lówó so kò pẹ́ kò jìnnà nígbà tó wá bímọ láti gbà yẹn ṣá tí bá ń pe ọmọ yẹn kò ní gbé kọ́ọ̀lù mi pàtà ti ṣe ìyàwó tọ́ yẹn ó wá níjọ́ kan ó wá kí mi pẹ̀lú ṣọlá so tí ṣọlá bá ti wá ń sọ̀rọ̀ fún mi tó ń fún mi ní instruction má bèrè lọ́wọ́ ẹ̀ pé ta ló sọ fún ẹ pé kí adébùkọ́lá má rìn sí lóyìnbó kó má wá sí nàìjíríà ó níyàwó òun ló ní kò ń sọ bẹ́ẹ̀ mo ní ìyàwó ẹ̀ ní kò sọ bẹ́ẹ̀ fún mi pé tí Ṣọlá bá ti tí Adébùkọ́lá bá fẹ́ má rí o kó má rí sílùú òyìnbó kó má má rí sí Nàìjíríà kó má wá sí Nàìjíríà ọ̀rọ̀ yẹn mo tún gbé dání mo tún gbé padà lọlé nígbà tí mo dé South Africa gbáyìn láti lọ bèè lọ bàbá Bùkọ́lá pé gbà mí nǹkan báyìí ni Ṣọlá tún sọ pé ìyàwó ò ní kò sọ fún mi bàbá Búkì rẹ́rìn prince i mean Délé rẹ́rìn-ín kàkàkàkàkàkàkà mo ní kí ló dé ó ní nǹkan tó ń ṣẹlẹ̀ ni mo ní kí ló ṣẹlẹ̀ ó ní wọ́n ó ní nǹkan tí wọ́n ń plan ni pé wọ́n fẹ́ sí Adébùkọ́lá Mókèrè ẹ máa gbọ́ o bàbá Bùkọ́lá ló sọ fún mi wá ìtàpé ó ní wọ́n fẹ́ ṣe Mókèrè pé kó wà nílò ìbò sí gbogbo nǹkan tó bá ti ṣe sí Nàìjíríà àwọn làwọn máa ní Ìyẹ̀bú olè olè. ọjọ́ tó wá bímọ gbà tí mo ti rí gbogbo misbehaviour kí n máa pè é kó má gbé kọ́ lẹ́yìn tó tún ṣèyàwó tán àwọn family tó sọ pé èèyàn márùn nìkan kó wá yẹn mo wá kérò lọ èrò pọ̀ lọ́dọ̀ wọn ò wọ́n kérò wọ́n mú aṣọ èmi lọ mú gèlè mo kàn mú ní àmọ́ aṣọ gbà tó sọ pé àgbúdọ̀ má aṣọ alọ mú gèlè ó ní gèlè yẹn ti pọ̀ jù àwọn family ń sọ pé kóun sọ fún yín pé gèlè yẹn òdo ti pọ̀ jù wọn ò gbúdọ̀ mú gèlè wá bí wọn ò gbúdọ̀ mú gèlè àwọn dẹ̀ mú pínkì pink lady ní gẹ́ yẹn court pink pink ẹgbẹ́ ló wà pink ni wọ́n mú ẹni tó sọ pé ká má mú èèyàn márùn wá wọ́n pèrò wọ́n fẹ́ ká wá káàkiri lọ́wọ́ ara ọ̀kan fi kí ìjẹ̀bú fẹ́ kún rí ẹ kó wà intimidated ṣe bọ́n ṣe máa ń kérò tó bá ti dọ́jú de ọba yẹn wọ́n wá kérò á wá pọ̀ wọ́n máa fèrò wọn intimidate it's a tactics ẹ má kíni fún èrò wọn wọ́n máa ń fi èrò wọ́n máa fi halẹ̀ máwọn èèyàn wọ́n máa ń fi èrò halẹ̀ mọ́yàn ṣó ti yé bẹ́yẹn wọ́n fẹ́ kí n wà intimidated mímú lémi wọn ò fẹ́ kí wọ́n mọ̀ pé mo jù wọ́n lọ wọ́n mọ̀ pé mo gbé dání wọ́n mọ̀ pé èdè náà náà ṣó ti yé yín so wọ́n wá fẹ́ wò pé kó tó bá kérò ẹ ti understand mí mm-hmm. pé àwọn ọmọ ògbóró náà àwọn ará kan tó ń wà tó ń ti mọ gbogbo itú tó fẹ́ fi mí pa irú bíi bàṣírà mo pè tó dẹ̀ máa ń pè mí sí gbogbo nǹkan tó bá ṣe ẹ bọ́lá òun ò ní lè ráyè wá kó lọ lóṣì tó bá dẹ̀ fẹ́ tó bá fẹ́ ṣe anything tó bá fẹ́ ṣe ọkọ ẹ̀ fẹ́ ṣe kinní aláyàkí ọ̀gá délé kan aláyàkí ó láìkí délé gan-an aláyàkí lórúkọ aláyàkí ọ̀rẹ́ bọ̀dé ni ọkọ bàṣírá aláyàkí so ọjọ́ tí bọ̀dé bọ̀ọ̀dà bọ̀dé yẹn tó ń ṣe wẹ́dì àmì tó ń ṣe bẹ́ẹ̀dì ṣé sítì ló ṣe ń gbà àbí kí ló ṣe i was there ṣé fifty something ó ṣàṣe nǹkan kan gbà yẹn i was there ó pè mí bá gbé délé báyìí ní tí mo dìde wá àgbà tóun náà ń ṣe tálájà sàlàwà wa kọrin fún i was there tẹ́mi bá fẹ́ ṣe nǹkan kan tí n bá pè báyìí á máa lóun lọ gbà tó wá Dubai tí ó bá ti dọjọ́ ta fẹ́ ṣe tí ó máa lóun lọ lé olóṣì olóṣì olórí burúkú. so aṣáde aṣáṣe àwa lọlé ìgbà tó wá lóyún tó bímọ ẹ̀mọ́ máa ti gbà tó ti ṣèyàwó tán wá bẹ̀rẹ̀ sí í ṣe yamayama kó máa puff ṣe àmọ́ pé ń sìn gbogbo nǹkan tó bá béèrè lọ́wọ́ mi mo máa máa ṣe a máa puff mo wà nípa pa àbí wèrè lélẹ́yìn ni ọjọ́ tán ló bímọ ìgbà tí ìyá yìí kàn ṣe pè mí wọ́n ṣe wá rí engagement yẹn àṣẹ wọn lọ ṣe church wedding wọ́n lọ sí church wọ́n ṣe church wedding ṣé mo gbọ́n sọ pé kí n má wà bẹ̀gbà pé mo wá ṣe engagement yẹn ó ti yé mi mo ṣe ṣe tán wá sọ church wedding fún mi wọ́n lọ ṣe mo rí lórí galaxy tab kọ́ báyìí tí mo rà fún mọ́mí gbà yẹn nígbà tí wọ́n láwọn ò tí mo gbà padà lọ mo wá rí lórí ẹ̀ mo wá rí gbogbo nǹkan tó ń ṣe wọ́n lọ ṣe wedding yẹn wọ́n wá pè mí síbẹ̀ engagement nìkan ni mo lọ àti mo dẹ̀ débẹ̀ ni wọ́n níṣe ni mò ń bùgà wọn pé mò ń halẹ̀ mọ́ wọn so ìjẹ̀bú pipu wọ́n máa ń fẹ́ yọwọ́ wọ́n máa ń fẹ́ káwọn wà lókè wọn fẹ́ kọ́dà pipu rọ́wọ́ yọ torí ẹ̀ anybody tó bá lọ ń romance ìjẹ̀bú kan ní ìjọba tẹ wà yìí tẹ bá lọ ń sọ pé tí anybody bá ń romance àwọn ìjọba tó wà lẹ́tẹ̀ tó wà lọ ń romance ìjẹ̀bú kan pé ara yín ni wọn ò ní fẹ́ kẹ́ sọ sí torí wọn ò ní fẹ́ kí anything dáa kó fẹ́ sọ fún yín pé ńgbà táwọn wà ń bẹ ó ìdájú ti yín lọ so wọn ò fẹ́ kẹ́ anything good kó rẹ́kọ̀dù ẹ̀ fún any other person yàtọ̀ sí àwọn is in their system kì í ṣe pé wọ́n fi ṣe wọ́n bí wọn mọ́ ni ṣó ti yé so n tẹ̀yàn bá yàn àwọn tó bá bíyàn tó bá ń ṣe èyàn ò kí lè filẹ̀ ìwà mi bí mo ṣe wà yìí náà sìn ká pariwo kàkàkàkàkà ó wà nínú ilé bàbá mi ó dẹ̀ wà nínú ohun màmá mi so bọ̀ wọ́n nínú tó da. orúkọ bàbá mi kẹ̀dẹ̀ ní ajagunà a wọn pa èmi fúnra mi ọmọ arógun má ṣaṣọ tẹmárò aṣọ àtìdí aláṣejùbọ mi gbígbóná tó bá lórí ìyá ẹ yìí oríkìlẹ̀ bàbá mi ni a máa ti dí bọ ní òkun pupa ni bamtisi wọn nínú nọrùn àpáàdì ó ti yé ẹ mọ̀ pé Mósè náà ó bamtisi anointing ẹ ló bamtisi ló fi kú pa kí lorúkọ ọba wèrè yìí wọ́n pè ní ẹrọdùn gbà yẹn àmì fáráò gbà yẹn ìjẹ̀bú a máa fọ̀bọ lọ ẹ́ wọn ní fẹ́ kó ẹ má bínú irú àwọn bàbá Michael Adenuga èèyàn ni wọ́n but kí la fẹ́ ṣe sí òun kọ́ ni mo sọ pé bàbá Ọ̀túnba Àjàyí yẹn náà ń jẹ́ yẹn mi ò gbóre lọ́wọ́ ìjẹ̀bú púpọ̀ ó ti yé ó ti tán ṣe ìka wọn pọ̀ ju olóore wọn lọ so kì í ṣe ẹ má bínú nǹkan tó ṣẹlẹ̀ ṣé nǹkan tó ṣẹlẹ̀ yìí táwọn èèyàn dẹ̀ máa rí ṣé nǹkan tó dáa ni táwọn èèyàn tó dẹ̀ wá láti ìjẹ̀bú yẹn gan tó yẹ pé wọ́n máa rí tòótọ́ yẹn gan wọn ò ní lè sọ so. They hate the truth. They just want to cover the truth. They want everybody to be a liar. Wọ́n wá pè mí pé bímọ. Lẹ́ni tí mo pè on ò ní gbé kọ́ọ̀lù. A máa ní ẹ níjẹ́ ìjọ kan báyìí mo wá pè mo ní mo fẹ́ kí pé tó bá ti ara ẹ̀ wọ́n lára ẹ̀ òyà ńgbà tó But mò ní à. Mo dẹ̀ lọ kí. Mo dẹ̀ wá pè pé tó bá ti jí wọ́n ló ń tó bá jí ẹni kó pè mí padà mo pè lẹ́ẹ̀mẹ́ta kó máa bú padà nígbà tó wá bímọ tán wọ́n wá ní wọ́n pè mí kó bímọ mo ní ẹ kó ewu ọmọ mo nígbà yẹn kọ́ ṣóun ló máa kọ́kọ́ bímọ ni ní tí mo wá sọ pẹ̀lú gbogbo ó ti ṣe oríṣiríṣi fún mi o mo ní ẹ kó ewu ọmọ o ẹ kó ewu ọmọ forí sọ pẹpẹ ẹni tó ṣe báríkà ló fẹ́ wùyà Èdùmàrè náà sí fàpájọ́ náà ọlọ́run ò ní jẹ́ kọ́mọ yẹn fún pájọ́ náà ìyá ẹ̀ ló máa fapá jóná bó ṣe wà yẹn hmm. àwọn tó lọ jí owó ń kánò wọn lọ ṣe àparọ ẹjọ o kẹ tó lọ àparọ àti sọ ọ̀rọ̀ yìí láti bí six years ago ẹ tún lọ béèrè o ṣé ọmọ yẹn ti lọ kánò rí ẹ̀gbọ́n ọmọ ìyàwó ẹ̀gbọ́n ìyàwó mi ìyàwó kì í ṣe ìyàwó mi báwo kì í ṣe ìyàwó mi adọjì ìfù ẹ̀gbọ́n ìyàwó ṣọlá ṣó ti lọ kánò rí lọ dá iléeṣẹ́ fìnáǹsì sílẹ̀ tó dẹ̀ kó wọn lówó láti ibẹ̀ tó kó wá sí ìjẹ̀bù ṣé rọ ni ṣé òótọ́ ni àbí rọ. a ní gbogbo nǹkan ló máa ń sọ ókè ẹ fẹ́ kí n sọ ilé èèyàn lèèyàn máa ti ń jèkúté onídò tó bá jẹ́ pé ó ṣe dáadáa fún mi mo lè má lè sọ. So but nígbà táwọn èèyàn bá ń ṣe kà tán tó máa wọn tó máa ṣe kà fún wo èèyàn hmm. at least wọ́n lè máa ṣe kà fún thousand of people kí wọ́n má ní grace láti sọ̀rọ̀ but kẹ́nìkan ṣoṣo dẹ̀ ní grace láti sọ̀rọ̀ I give thanks to God for the grace that God has given to me to speak to say this all part of things they've done to me mélòó la fẹ́ kà lẹ́yìn adépele èyí mo fẹ́ kà ti ti uh, eré aṣọ láti ìyàwó ẹ̀ odidi ìwé mẹ́ta la máa fi ṣe kì í ṣe ìwé kan ọ̀rọ̀ tí mo lọ ra sọ tí mo brief fún yín yẹn ló be smart thing ó fẹ́ wá síbi ìyàwó ọmọ ẹ̀ kó máa sọ pé kó tó lè wá o gbúdọ̀ wá o tó bá dẹ̀ tún wá o gbúdọ̀ ṣe báyìí o <laughs> wọ́n sọ fọ́mọ mi gbà yẹn pé gba gbogbo nǹkan tó bá fẹ́ lọ́wọ́ mi torí pé àwọn fẹ́ ba ayé mi jẹ́ gbogbo nǹkan tó bá ti kù bá àwọn fọwọ́ náà máa bẹ̀rẹ̀ sí mi gidi ó ní Wàsíù náà ṣe pè mí sí patí a máa ṣe báyìí fún gbogbo èèyàn pé ṣe é wò dáadáa àwọn fọwọ́ náà ló máa wà ní patí ẹ̀ dáadáa ó gbé mi lọ sí ó pè mí sí ọjọ́ tí pẹ́lá ń ṣe fọ́tì professor pe omi shina pela ọjọ́ tó ṣe fọ́tí ó gbé mi síbẹ̀ ó wá ń ṣe ẹ lọ wo fídíò yẹn tó ti sọ pé àwọn èsì dèlè yẹn lọ wo bo ṣe ń ṣe pé ẹ lajú yín kẹ máa wò dáadáa wò dáadáa ba tẹ bá ti rí kẹ bá yí ẹ̀jẹ̀ kẹ gbowó lọ́wọ́ ẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ kẹ bá yí ẹ̀jẹ̀ olóṣì Wasiu na thief <laughs> Wasiu na big apààyàn e ṣáà ti mọ̀ àwọn wò ni wọ́n máa kí ni wọ́n máa ń pè lápàyàn tẹ́ fi rí ìsìsì tẹ́ ni ẹ fi rí ìsì ẹ fi tó kù parí ẹ̀ torí ẹ̀ ńgbà tí mo ti ń sọ̀rọ̀ wá sí tí mo ń go deeper into the story lẹ́nujọ́ mẹ́ta yìí àti tàwọn ọmọ gáràjì èkó tí mo dárúkọ tá a bá gbọ́ pé kí ni ayé yín á kí ni á parẹ́ totally <laughs> no be small thing ẹ ń gbọ́ ẹ̀yin tẹ́ ń sọ àwọn ọmọlọ́mọ dìdàkudà tẹ́ ń lọ ọmọlọ́mọ fún nǹkan burúkú ẹ̀yin kẹ́ lọ kó ṣì lọ ní kán padànù kán jẹ́ kárí mú mi àbí mo lọmọ lọmọ ta ni mo ọmọ wo ni mo lò ègèsì ẹ ẹ máa máa jáde máa sọ whatever you sow you reap ó ní mo sọ story àwọn ìlọ mi yẹn wọn ò fún mi lówó rí ẹni tó ṣe wedding fún mi gan lẹ́mẹ̀ fm kò fún wọn wọn wọn san dáórì wọn owó kéékèèké kan náà fi sínú ẹnbílòkù àjọṣe ni gbogbo nǹkan tá a ṣe èmi àti prince àjọṣe ni thank you jare god bless you gbogbo nǹkan tèmi àti prince àjọṣe ni we do our own àwọn ìyàwó náà ló máa ń se oúnjẹ ló máa ń ní reception wọ́n san dáwòrì kékeré wọ́n dẹ̀ gba nǹkan wọn padà ńgbà á divorce tí ìyá tí ìyá ìyá prince bá ń bọ ọmọ àyángúnrin ní ó dà àyángúnrin erelú ìkòròdú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà bá sọ̀rọ̀ náà ló ń purọ́ irọ́ wo ni mo fẹ́ pa ó máa ń bọ̀ láti ìkòròdú àmì tó bá ń bọ̀ láti ìsúlé ṣítà ló gbé ó máa ó máa kò ní mú kankan wá ọsàn lásán kò ní dé bọ́sọ̀ òkúra fún mọ́mì tó bá ń lọ á di oúnjẹ torí pé a ní a ní àpò ráìsì àpò ẹ̀wà àpò ṣẹ̀ṣẹ̀mú àpò èlùbọ́ iṣu bíi one thousand ṣe àwọn oúnjẹ là ń ta a máa so oúnjẹ ń ta a wá kó lọ tó bá ti wá báyìí wọn wá kó oúnjẹ lọ ẹ ti rírú ẹ̀ rí ìjẹ̀bú náà ni wọ́n ìjẹ̀bú yìí ó lè níyín ẹ má bínú sáà ẹ má bínú máa yín tẹ̀ ń ṣo ó lè ní wọ́n nǹkan kékeré tí mo kàn níyẹn nìyẹn ṣe igun ranjú mọ́mọ́ mi o wọ́n wá fẹ́ kí ọ̀tá mi tètè kú sódà á lè jogún olórí burúkú ni ọmọ ó lè ní wọ́n sẹ̀ ẹ rí bí mo ṣe sọ sítórì yẹn mo ṣe nínú ilé ó gbé ọmọ mi wọ́n gbọ́ ọmọ mi kò nílé ọmọ mi fi odidi lélẹ̀ inú ilé mi fine mo máa ń tún ilé mi ṣe níwọ̀nba ní bọ́lọ́run bá ṣe bẹ́ẹ̀ ni inú ilé mi nígbà tí mo délé Wàsíù fíríjì tó ń lò nínú ilé ẹ̀ ni mo ń lò nínú ilé mi ṣíà tó bá lò ṣe pé mo i know taste tí n bá ní owó ju bẹ́ẹ̀ lọ i have taste and i have no quality. àwọn tí mo ń gbé níbi tí mo gbé ní abroad òun náà kó lọ́wọ́ gbogbo inú ilé yàtọ̀ sígbà tí ìyà bá ń jẹ wá èèyàn máa nígbà kan tó bá ń struggle tí ìyà ò bá ti jẹ mí tí mo bọ́ nínú ìyà báyìí máa tún lè mi ṣe ẹ̀ pé ìlú òyìnbó ni mo ń gbé people who live in abroad tí wọn kúkú ń ṣe politician àbólówó gidi they don't take care of me tí ìlówó ń sìn wọn ò ní take care ilé wọn bẹ́ẹ̀ mi ṣe máa take care pẹ̀lú bí bí mo ṣe ìwà mi tí mo ń sunkún tó máa dà pé àwọn tó àwọn tó you know àwọn èèyàn kan yìí máa ma sọ pé you don't thank God for what you have you don't thank God some people are been in this house ṣíà bẹ́ẹ̀dì tó ń pìkì títì náà ìfi ń sùn tó ń fi tí gbogbo ìdún máa ti jẹ gbogbo ara wọn ìdí yóò tó tẹ́ mi dà bọ́ tí oníkálukú yàtọ̀ síra wọn you don't preach that to me because mo ti kó level yẹn tipẹ́tipẹ́ you cannot turn me back to that level I want me to be smiling with you gbogbo ohun tí Ṣọlá béèrè àtìyàwó ẹ̀ ni mo ṣe fún o diamond wọ́n ní South Africa because Canada South Africa is part of the country tó mọ tó ní diamond diamond tí mo rà mi ì tiẹ̀ lè rántí but owó gidi ni mo fi rà nígbà yẹn tí tí ó jẹ́ tí mo gbé fún ìyàwó yẹn mo tún wá délé mo ṣẹ̀ wá lọ ra wedding ring tó kọ́kọ́ fi engage ẹ̀ nìyẹn o mo ṣẹ̀ tún wá lọ ra wedding ring gold fún wọn wedding ring gold tí mo ra fún ṣọlá mo ra títí ẹ̀ náà wedding ring mo ra fún ebi mo ra everything ẹrù ìyàwó aṣọ tí mo gba àwọn ẹbí gbogbo aṣọ tí mo rà yẹn tá gbèrèlè tí mo pín ọ̀fẹ́ ni mo pín kò sẹ́ni tó sanwó àwọn tó tún lọ bẹ̀wò àwọn alákòwò sápò wọn wèrè tó sọ pé kí n má wà ń jọ́nà lọ́hùn pé òun máa àwọn máa ṣe ìyàwó fọ́mọ mi ṣọlá tọ́pẹ́ ò wá wá jíde tó wá ó ń wòran báyìí ni owó tí mo kó fún mọ́mí àwọn bẹ́ẹ̀lì tí mo kó fún mọ́mí ló fi yọ system bóyá mi ìmọ̀ kò náwó fún ṣọlá ṣá mi ìmọ̀ ó máa tún gbà lára ẹni lẹ́sẹ̀kẹsẹ̀ fóònù tí mo gbé wá fún mọ́mí àti nǹkan tí mo gbé fún mọ́mí ló ti sọ pé òun máa gbà lọ́wọ́ mọ́mí mo ní tán bá bí ẹ̀rẹ̀ tán bá bí ìyá ẹ̀rẹ̀ mo ti gbàgbé pé mọ́mí mi gan ló bí ń jọ yẹn mo ní tán bá bí ìyá ẹ̀rẹ̀ wọ gba fóònù yẹn lẹ́yìn tó sọ pé kí n má wá sí pati nígbà tó rí mo dé ọjọ́ láàárọ̀ ọjọ́ tí mo máa rí mọ́mí báyìí mo gbé fóònù fún wọn ṣó ti yẹ yín I gave my mommy galaxy tab white i gave it to my mom i gave it i gave mo fún bàbá yẹn náà ní one aṣọ wọn gbogbo wọn everything gbogbo àwọn tó lọ party i am the one that responsible for everything nobody gave me ten thousand àtẹbí bàbá aṣọlá tó wá aṣọ àwọn ẹbí yẹn nìkan náà ni mi ò fún wọn ni mi ò fún wọn ṣó ti mi gbélé wọn ọ̀fẹ́ ni but aṣọ tí wọ́n wọ̀ sọ́rùn wọn èmi kọ́ mo ra kò sẹ́ni tó fún mi ten thousand gbé gbà ó ṣèlówó gbà àbí gàrí náà fi support nobody èmi mo responsible gbogbo wọn àwọn olórí burúkú wọn bá ṣe tán máa bú ẹ wọn máa tún dàpọ̀ mọ́ àwọn olórí burúkú kan lórí social media wọn máa sọ̀rọ̀ sí mi ó ní tó bá fẹ́ bú mi kó kọ́kọ́ lọ wẹ̀ kó kọ́kọ́ mọ́ná ó ti yé bẹ́ẹ̀ yẹn I learn to sow to people's life it's difficult for people to sow into my life ordinary people don't sow to me that they don't bless me that's don't don't jẹ́ bẹ́ẹ̀ ordinary person ò kì í fún mi ní nǹkan torí ẹni tó introduce pé tó kàn tiẹ̀ sọ fún mi pé i'll be waiting or uh, i'll be i'll be your collectors. ṣé ó ti yé yín láti máa ta mọ́tò tán bá gbé mọ́tò fún mi tí mi bá sanwó tán bọ̀dá wálé ọmọ ìjẹ̀bú ni wọ́n god bless you you ẹ̀yin tẹ́ ṣoore yẹn fún mi ìjẹ̀bú kò ní bàjẹ́ fún yín bọ̀dá wálé you know i like you and i respect you once in million nìyẹn ẹ̀jẹ̀ yẹn bóyá ẹ̀jẹ̀ gúdù ẹ̀jẹ̀ ìjẹ̀bú nìyẹn àwọn fraud of star ẹ má bínú o fraud of star of ìjẹ̀bú land àwọn olè ẹ̀yin ìjẹ̀bú tẹ́ bá ń bínú àwọn ìjẹ̀bú tó bá ṣe nǹkan burúkú yẹn ní kẹ́ lọ padà nù kẹ́ yọ èpò kó láàrin àlìkámọ́ yín kán lè jẹ́ kẹrin mú mi ẹ má bínú tó bá bí yín nú. nǹkan kan béèrè nǹkan tó ń ṣe fún ilọ̀ tí mo ò ṣe fún wọn despite pé ó ti ṣàlàyé fún mi kó lè lòun tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò lóun lo olè pé ẹ̀gbọ́n lo lè òun náà kẹ̀dẹ̀ mo wá béèrè pé ṣó o ti ní boyfriend rí ó lóun ní nígbà tí àbúrò mi kan ti sọ fún mi pé wọ́n dẹ̀ ní gẹ̀yìn gan pé ẹni tó ń fẹ́ pé àáfàá kan báyìí tó gbóná tó máa ń ba ayé èèyàn jẹ́ báyìí pé ó ti fẹ́ rí pé bọ̀tà àwọn fámìlì wa sọ pé àwọn ò fẹ́ kó fẹ́ àáfàá yẹn yes mo èmi náà tún béèrè lọ́wọ́ ẹ pé ń gbọ́ ta ló fẹ́ rí ó ní ẹ mọ́mí òun fẹ́ kóun fẹ́ nìyẹn pàfàní òun náà fẹ́ náà kó fà ọlọ́ Elédùmarè ń gbọ́ ẹ mọ̀ pé mo sọ fún tèmi bá ṣiṣẹ́ pẹ̀lú ọlọ́pàá tí bá interrogate èèyàn ó máa jẹ́wọ́ mi ní mo ní àná etí yẹn ni when somebody is bad tí n bá jókòó tìyàn tí n bá tí n bá tí n lift picture èèyàn sókè gan in tó bá jẹ́ flop ẹ̀ mo ti máa mọ̀ kó tó kó tó pé ọ̀sẹ̀ kan when i talk to kéèyàn mo i know things i will be pretend as if i don't know it but some things you cannot correct something ṣó ti yé téèyàn bá dẹ̀ bad gan i will know tó bá jẹ́ bad person gan. ó sọ fún mi mi o dẹ̀ fẹ́ so láti sọ pé mo fi weak àbí mo fi bayé ẹ̀jẹ̀ but they have bad plan for me and they have done evil to me kéèyàn ṣe rere fún ẹ mo yọ diamond nígbà tó kọ́kọ́ fẹ́ ṣe fún mo le ra òrùka kan tó kàn ní stone wèrè kan lori kí n gbé fún wèrè ẹ̀ ṣé ó dá dánmọ̀ ni kò dá nǹkan kan mọ̀ mo yọ diamond ring mi tí ó gbà pé mi àti bàbá Bukola ta máa fẹ́ reunion gbà yẹn mo ní wẹ́ gbogbo ìyà tí mo ti jẹ mo ní wẹ́ I will lie diamond for this my hand again i don't want ordinary ring tí mo lò ń gbà i want diamond mo dẹ̀ lọ rà á ó ní mo gbé fún wèrè yẹn ṣe mọ̀ pé diamond yẹn gold ni ni òrùka ẹ̀ so tó bá ṣe mo gbé fún wọn wọ́n bá size ẹ wọ́n bá mẹ́ẹ̀dẹ̀ diamond ring mo gbé fun fun fi engage ẹ̀. ẹni tó bá ń bú mi àbí tó bá ń sọ̀rọ̀ mi sí mo bá ṣe tó bá lè gbarú ẹ̀ kó wá sọ ẹni tó máa ń ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn fún ni àwọn tí ó bá fọ́jú tó dití tó jẹ́ pé ó wà ní ó ní challenges brain challenges oríṣiríṣi challenges láyé tó yẹ pé kò rí lè mọ nǹkan tó ń ṣe fún yẹn but èmi ọlọ́run ò ní fi gbogbo ohun tí mo dárúkọ ọlọ́run ò ní fi kọ̀ọ̀kan bá kò ní fi dán mi wò nínú ẹ̀ kò ní fi kọ̀ọ̀kan gbogbo nǹkan mi lọ́lọ́run dá mi pé mo ríran ọlọ́run ní jẹ́ kójú mi fọ́ mo ní brain mo tí mi ò di mi ò yóò di ìtàn dẹ̀ ìtàn lè ṣe fáwọn tó yóò di wọ́n dẹ̀ ń ṣe fún mi ó di gan tó bá ti rí pé wọ́n ń ṣe nǹkan tí ò bá ti ẹ̀gbọ́n kan tẹ̀sán bá ti pé reaction kan pọ̀jù harry hart mo dẹ̀ ń ṣe iṣẹ́ yìí lè gbàrú ẹ̀ ta ló lè gbàrú ẹ̀ kó nawọ́ ẹ̀ sókè tí n bá sọ tí ojú mi rí ní ọmọ kékeré ara mi the same ọmọ mi yẹn kẹ́ ẹ lè mọ̀ wípé k òun ni wọ́n gbé wá sójú orí Facebook nígbà tó yá mo ní mo bẹ̀rẹ̀ sí rí ṣọlá pẹ̀lú efele mo rí pẹ̀lú gbogbo wọn yìí nù ọjọ́ tó dẹ̀ lọ sọ́dọ̀ wàsíù náà ni ní má jẹ́ ká bá yẹ̀ jẹ́ òní regret having me as your stepfather ibo lẹ ti ń pàdé wàsíù àdédé pè mí kan òru á ní kí n lọ máa mi mo bèrè lọ́wọ́ ṣọlá kí ló fẹ́ wọ́n ní máa bẹ̀ kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn mo ní kí n máa bẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹ bóun ṣe wà yìí òun nídìí owó èló ló tún nídìí báyìí ló bá dárúkọ mílíọ̀nù sí mi ìní lọ́wọ́ bí gbogbo yá ṣe ni mo san ransom mo ní kí ló fẹ́ fi ó ṣe òun fẹ́ fi bẹ̀rẹ̀ business ṣe bí mo ní gáràjì ń bẹ̀ yẹn tí mo gbé sí tó lọ ṣe yamayama tó ò fẹ́ jẹ́ kí yẹn succeed ó lóun fẹ́ dá dúró ní ti tòun mújọ yẹn kẹ̀dẹ̀rẹ́ wọ́n ti àwọn olórin tí fẹ́ẹ̀ bá yé mi jẹ́ tán mọ́tò tí mo ní nàìjíríà ń gbà yẹn kò wọ́ọ̀tì púpọ̀ mẹ́rin péré ló kù lọ́wọ́ mi only have four cars mo sọ fún ṣọlá mo ní kàn ṣé ká ṣí ẹ̀ sí méjì sódà tí bá tiẹ̀ ìṣìírí méjì yẹn mo ní ọmọ tó wà lọ́wọ́ mi á jẹun o mo ní sòwò ká máa ṣe ó ní òun bọ̀ ń sìn kóun wá kó méjì yẹn ó máa wá èèyàn tó máa bá òun wá ọjọ́ ta sọ̀rọ̀ yẹn lálẹ́ báyìí nígbà tó máa di lóru mi lè sùn I prayed and I cried ló bá di láàárọ̀ ló bá sọ pé hello ma mo ní yes òun ti ń bọ̀ o mo ló ń bọ̀ wá ṣe kí ni ó lóun fẹ́ kó mọ́tò yẹn mo ní mọ́tò kọ́ mọ́tò ni kílẹ̀ tó mọ́ ògùn yẹn sunko kílẹ̀ tó mọ́ ògùn yẹn sunko ìyàwó ẹ̀yẹn wà ń bẹ́ o ẹ̀yọ́ ní tó máa ní kó máa ní kó máa béèrè lọ́wọ́ mi wọ́n ò dùn mí ránṣán bíi pé bóyá ni wọn ò gbé mi wọn ò jí mi gbé mọ̀ wọn ò ṣe rí mi jí gbé yẹn ìgbà tó fẹ́ ṣe ìyàwó gan tí mo kọ ọlọ́pàá sẹ́yìn ṣe ni gbogbo wọn béèrè kí ló tẹ kọ́lọ́pàá tó pọ̀ tó yìí wá lẹ kó mọ́pò wá bíi pé kírímìnà ni wá lẹ ń bọ̀ wá bá kí ló tẹ kọ́lọ́pàá báyìí wá mo níṣẹ́ mo sọ pé kírímìnà nìyí ni kílẹ̀ tó mọ́ ń jọ yẹn òwò yẹn ká mo ní mọ́tò wo ló fẹ́ kó èmi ní gáràjì mo ní ìwọ ni a ṣùsì láti fi ṣe mánéjà orúkọ ẹ la fi sí tolúwa ni mí orúkọ ọmọ mi ni tolúwa ni mí ṣé ti yẹ yín tolúwa ni mí àti ṣọlá la fi sínú receipt la fi sínú registration la fẹ́ fi register registration yìí ṣe ṣe yín ṣọlá dẹ̀ wà ń ṣọlá mánéjà you know those things ṣọlá dẹ̀ lóun ò lè ṣe òun fẹ́ wà ní títì òun ó bà gbogbo yẹn jẹ́ màá jókòó ìwọ ló lè bẹ́mi ṣe wàá máa ló fẹ́ ní ẹ understand <laughs> ojú mi rí tó mo san mo san ó gba mọ́tò lọ́wọ́ mi kí n tó lè wá bí wẹ́dì ẹ eh, no be jojo be that ọmọ tí mo bínú mi tí àwọn ọmọjọ́ tí mo lóyún ẹ̀ sínú àwọn òsínwín ní bá ní gbogbo yín tẹ lọ́wọ́ tẹ ṣerú nǹkan bẹ́ẹ̀ sí mi pé ẹ̀ ní jèrè ọmọ mo ti ṣépè fún Wàsíù rí ó wà wípé òun ní jẹ́ ìjèrè ọmọ máa ń jèrè ọmọ wọ́n lóun ní jẹ́ tiẹ̀ olóṣì lórí burúkú àwọn wèrè kan máa wò wọ́n máa wò pé torí pé ó ti ní tálẹ́ǹtì ó ti pẹ́ ń gbòòrò ó ti pẹ́ tó ti ń ba ayé èèyàn jẹ́ àjàgà kan ọlọ́run ti sọ ni pé bó ṣe máa rìn nìyẹn àjà kan máa tó bá tó àkókò kan a máa bọ́ àjàgà náà kúrò àti máa fọ́ dànù àjàgà ló jẹ́ a ti bọ́ kó lọ́rùn èmi ẹni bá fẹ́ wọ̀ kó wọ̀ a ti fọ́ dànù kò lè ṣiṣẹ́ mọ́. little story tí mo fẹ́ sọ nípa mi ì lè sọ tán o mi ì sọ́tàn o. ìgbà tó yá social media ni láti defend nígbà tí mo ń tẹ̀ sójú wá sí nígbà tí mo ń sọ̀rọ̀ ṣọ̀lá náà tí mo máa tẹ̀ sójú gbogbo àwọn màláìka yẹn láti prove me wrong <laughs> ẹ lọ gbọ́ nǹkan tí ṣọlá ọmọ mi sọ màá post ẹ̀ sórí platform mi tẹ́sà board ọ̀dọ̀ ẹ̀sà board náà gbé lọ pé kó lọ ṣe interview yẹn ló ní àwọn ó sọ gbẹ̀yìn yamayama ń jọ yẹn lọ́hùn-ún ó níṣẹ́ mo bíbèjì fún wá sí ó ní mi bíbèjì o ó ní bọ̀tò òun mọ̀ pé èmi máa ń ti ara mi mọ́ Wàsíù lọ́rùn kí ló dé tí Wàsíù wá ń tirẹ̀ mọ́ mi lọ́rùn this time around. <laughs> kí ló dé tí Wàsíù ń tirẹ̀ mọ́ mi lọ́rùn sí mo lóòórùn ẹ ti rí pátápátá bí ẹ bọ́ra. bíbí mò ń bú àwọn ìjẹ̀bú lọ́wọ́ ń bí ìwọ wá yọjú bíbí kí ló ń ṣe ń bí <clears throat> ṣé àlàáfíà ni <clears throat> ṣé àlàáfíà ni mo rí ẹ o adẹ́nẹ́yẹ àwọn fámìlì ìyàwó Ọ̀ṣínbàjò mo rí ẹ o wọn ló ti ń bú jẹ̀bú ẹ máa wá ẹ máa pé tí bá rí yín máa wà intimidated mo mọ̀ pé wà ń bí ìjẹ̀bú ló pọ̀ jù ń bí I cannot be intimidated if I see Ikorokoro I talk I talk to Wasiu face to face before coming to this thing I'm afraid of téèyàn bá ti wà ń bì kan tó ti dààmú ẹ̀ wá talk face to face náà tẹ̀ máa pa ẹ̀kan wá tiẹ̀ sọ̀rọ̀ mo sẹ́dọ̀ ẹnu mi kò dẹ̀ sẹ́ni tó pa mí tó máa jèrè ayé mọ́ gbogbo ìdílé wọn máa ṣán kúnlé wọn ni wọn ò ní jèrè ayé gbogbo lé wọn máa parẹ́ ni àdàbí tí n bá sọ pé kéèyàn àdàbí tí n tó ń ṣe fún mi àdàbí tí n bá ṣe fún yàn nonsense mo rí ẹ náà bíbì mo rí ẹ gbogbo yín ni mo ń rí ẹ bá máa tiẹ̀ kọjá kẹsàn án di silent watcher gbogbo yín I saw all of you. <laughs> that my friend now is Ọ̀ṣínbàjò family wife òun àti àwọn ọmọ Awólọ́wọ̀ nǹkan mẹ́rin Mm. It's, I'm not talking because I'm just here at the back of my my TV. I mean, at the back of my camera phone. No. I'm not talking. I'm not a coward. They tortured me. I tried, I fought seriously before coming to South Africa. I mean, for coming here. Stop. What do you say? Kí ló Tony tó stop. Why do you tell me to stop? kan ní gbogbo tó ń ṣe fún mi ṣé wọ́n lè gbàrú ẹ̀ ni is it because i'm not i'm not born in that surrounding is it because i'm not born in that surrounding what the way they dare with me i've suffered in the hands of these people people don't i don't i don't like people who take people for granted wọn kàn máa believe pé eh, baby you are not from that clique you are not from that side you are this you are less privileged then the people treat you they maltreat you they believe that one tribe kan dájú kan lọ all this nonsense can they take it Professor Yemi Osinbajo he is in power that time tí mo fi tí ọ̀rọ̀ yìí fi bẹ̀rẹ̀ if tó bá fẹ́ kí nǹkan kan sí he knows now he didn't do anything I know my friend related to them. I know that. I do help everybody. I speak for him. I pray for him also. Táwọn èèyàn bá ń lọ. When you don't stop some bullshit, the bullshit will stop you. nonsense. téèyàn bá fẹ́ suffer me I fought face to face I tried my best I try to meet a lot of people. I suffer before I decide to forfeit whatever I have in Nigeria and to leave. And too cruel, but I want to know one only. And all the Nigeria they're are looking. Àwọn èèyàn you ń go. And important people in personality want them go Instead of to treat the case and also to rebuke those bullshit, they will be fighting you for speaking for yourself. They support evil against me. wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n wá bẹ̀rẹ̀ pẹ̀lú ọmọ mi ní school ọ̀dọ́ wọn pé everyday báyìí máa rojọ́ rojọ́ tó bá ti attack bí màá lọ màá tún jáde màá lọ sọ́dọ̀ ọlọ́pàá wọ́n wá yá wọn ní kọ́ ọlọ́pàá máa attend sí mi kò sọ ọlọ́pàá tó attend àti ìpèsè ni mo jalè àti ìpèsè ni mo ṣèkà fún wọn simply because wọ́n wà nínú wọ́n jẹ́ wọ́n ń pa èèyàn wọ́n ń jẹyìn wọ́n ń ṣe oríṣiríṣi òṣì ṣé secret wọn yẹn àwọn òṣì tán ṣe yẹn ṣé nǹkan tó dáa ni story tí n bá sọ I know I called. I when I talk, I talk more than my forúkọ I talk and I mention names. Call or find before calling me pé mo parọ́ kó lọ bèrè bóyá rọ́ ni been watching us. tí go call the dé ó gbé Esabod lọ sí Nàìjíríà pé kó máa mount bí kó máa sọ pé irọ́ ló pa Auto Bola wọ́n wá péjọ síbẹ̀ gbogbo àwọn tó péjọ sábẹ́ ìgbà yẹn they are, they are criminals because all ni one more. kò fẹ́ kíkiri secret yẹn go to yard. you don't do evil to me Most of them are like I want. Shake up for me mo sọ fún wọn kì í ṣèkà fún mi kì í ṣèkà fún yàn n tó jẹ́ kí n tún ṣe ń gbà yẹn mi ṣe promotion rí mi ìdẹ̀ nítrẹ̀ láti ṣe náà bíi pé bóyá mo fẹ́ mo kàn wo wọ́n ní bí tí n bá fowó mi ṣòwò pé mo tún lè jèrè ń bẹ̀ téèyàn bá dẹ̀ fowó ṣòwò tó bá jèrè kò sí problem ní tí mo ṣe ṣe nìyẹn again kẹ̀dẹ̀ wọ́n tún wá sọ pé bọ̀bọ̀ yẹn ó bro kó tẹ̀ fẹ́ wá last week kò rí owó kọ́ mọ́ one thousand dollar tó lè fi ra ticket tó máa wá tán náà máa kó àwọn church band fún ní Dubai tó lè fi kọrin wọ́n ló ti clear to that level tí wà tí mo bá fa wèrè ń gbà yẹn ó ti ṣe wà sí o ti lọ forí kó ọlọ́run dẹ̀ ti sọ pé nísìnyí kíkẹ́ lè mọ̀ pé ọlọ́run máa ń ràn wá láti tú onídè sílẹ̀ bọ̀tí èmi tí a bá tú èèyàn tó bá ní kí wọnú ìdè ó máa padà sínú ìdè tí ò ní bọ́ bẹ́ẹ̀ ni people don àwọn nǹkan tó jẹ́ kí n mò ń sọ̀rọ̀ wọn mo rò pé tó máa tó máa rí wọn báyìí wọ́n ní àwọn ah, ìṣe máfíà wọn lè ṣe ju pé kó ń pààyàn lọ ọlọ́run gbọ́ torí pé kó ń gbé e sáyé gan kó máa tọ̀ mẹ́ta yé ẹ̀ kó máa jẹ́ kó jẹ́ èèyàn kó máa ba yé ẹ jẹ́ kó fẹ́ ba yé ọmọ jẹ́ kó máa ṣe oríṣiríṣi fún ẹ kí ni wọ́n ṣe kan ba business ẹ jẹ́ kí ni wọ́n ṣe wọ́n pa ẹ́ sáyé ni kan máa lo owó tó lágbára kan tún kúrò níbẹ̀ kan láwọn lágbára kan tún máa lọ ọwọ́ yẹn kan máa pa irọ́ mọ́ mi kan dẹ̀ máa support àwọn èèyàn èmi sòótọ́ kan dẹ̀ máa support àwọn tó ṣe burúkú ẹni tó bá support ẹni tó ṣe burúkú yẹn mí pé definitely ó wà behind ó is part of the kinní yẹn Bobrisky náà bó ṣe ń lọ tó ń bọ̀ yẹn náà ṣe ẹnìkan ló ń lo Bobrisky kí ló dé tí nàìjíríà fẹ́ bá kí ló dé tí ìjẹ̀bú fẹ́ bà nàìjíríà jẹ́ kí ni ìjẹ̀bú nàìjíríà nàìjíríà tí ẹ bá téèyàn bá tẹ tó bá ṣàfẹ́ pín yín sí ṣe bí yorùbá náà máa pín yín fún èwo ní kẹ̀dẹ̀ wá jẹ́ pé gbogbo dìó kìíní kan ni ah, ẹ jọ o. lórí ọ̀rọ̀ yìí tó bá yẹ pé wọ́n dá sí gbà yẹn ṣé bàbá ọmọ mi wọ́n máa pa bàbá ọmọ mi dànù ni. lórí òtítọ́ ìgbà tó ń pa bàbá ọmọ mi wá sí òun rẹ́rìn gbogbo àwọn tó fi mí rẹ́rìn mi lè gbàgbé wọn ọmọ mi náà rẹ́rìn ṣọlá náà nǹkan tó ní máa ní kó máa ṣe ni kó máa ṣe fún mi including my mom sí They call my mommy, oh God. And I love my mom. They, my mommy called my daughter and she called me on, on video. How dẹ̀ ní kí n gbé sójú ọmọ mi, mo dẹ̀ gbé sójú ọmọ mi. Ó dẹ̀ fọmọ mi ṣe ẹ̀yẹ. Wọ́n ló dùn mí jù láyé mi. Ọmọ ọmọ kékeré ọmọlọmọ tí ó ṣe kọ̀kọ̀ fún mi wọn. They just torture my baby for what? wọn wá gbọ́ ọmọ tiwọn èmi àwọn máa pọ̀ ọmọ tiwọn lé wọn máa bá yọ disturb ọmọ tèmi. gbogbo táwọn family mi ṣe yẹn náà what is behind it simply because ó di ẹnìkan mọ́lẹ̀ mo wá tu ẹni yẹn tó bá ti bá ẹnìkan jà kò ní fẹ́ kẹ́ni yẹn gbérí mọ́ láyé a tún wá lu ẹni yẹn tó bá ti pé o tu ẹni yẹn tó a tún wá lu ẹni yẹn láti máa bẹ́ ẹ jà òun nìkan ló wà ní nàìjíríà ní ẹnìkan kọ́ ló dá nàìjíríà sílẹ̀ ní àgbájọ ọ̀pọ̀ la fi ń sọ̀yà. gbogbo sórí ọmọ mi tí mo sọ kó ṣe bó ṣe rí nìyẹn mo kàn cut the short short ni I cry like. omi tó ti jáde lójú mi <laughs> omi ojú is amazing yes àdónò omi kan mi mọbi tán ti ń jáde wá omi ara èèyàn gan téèyàn bá sunkún bẹ́ẹ̀ mi ò mọbi tómi yẹn ti ń jáde o anyway lord i give you thanks má jẹ́ ń jọ ìyà tán fi jẹ mí o èlò mo fẹ́ sọ tí n bá ṣe lé all of them just be doing evil to you. àwọn ọ̀dà tribe máa ń ṣèkà ò bọ̀tì ìka táwọn eléyìí ìka tí ìjẹ̀bù ṣe fún mi ó ti pọ̀ jù ah. gbà tí ṣe pé bàbá mi jẹ ìjẹ̀bù lówó bàbá mi ò dẹ̀ ṣèkà fún jẹ̀bú mi ò gbé ní jẹ̀bú rí ilẹ̀ nọ́ọ̀tì àti kogi state ni dádì mi ná ló máa ń ná my daddy has this boss, bus àwọn mọ́tò tá ń lẹsẹ̀ tó dàbí trailer ń sìn ó dàgbé bí trailer Baba, mi ni. máa fi ṣiṣẹ́ ó máa fi kẹ́rù ó máa fi you know my daddy is a you know Not dẹ̀ ló ná àwọn àbújí mọ́ gbogbo ilẹ̀ haúsá lọ́hùn ni kì í dẹ̀ ṣe òun ó ná àwọn drivers tó you know kò bàbá mi ò ṣe jẹ́ pẹ̀lú èkìtì lórí eh, ondo state ní gbogbo nǹkan tó ṣe mọ́ kogi mọ́ north kò bá yín kò kò kọ́ bàbá sọ pé ṣe ló jà yín lóyà bó ṣe kà fún yín ẹ máa kàn mọ́mọ lọ́mọ nísìnyí tó bá jẹ́ pé wọ́n jẹ́ family gidi tíjẹ̀ bá jẹ́yàn gidi tó bá sọ pé ọmọ yẹn tó bá command ẹ̀ gan ṣé kò ní ṣe dáadáa kò ní ṣe right but àwọn ló wà nídìí ẹ wọ́n máa sọ fún wọn kò gbúdọ̀ bá ọmọ ẹ̀ kò gbúdọ̀ bá yẹ sọ̀rọ̀ ẹ mọ ọmọ mi rí tẹ́lẹ̀ ni mo challenge yín nǹkan tí mo àwọn tí mo fẹ́ ní law tó jẹ́ laws mi my mom is alive kọ́ lọ sọ n tí bá sọ nípa àwọn bóyá irọ́ ni mo pa ṣé wọ́n fẹ́ mi lówó èmi fún àwọn ni ṣé mi ṣe bẹ́ẹ̀ yẹn fún ìlọ̀ tèmi àwọn tẹ́mi fún lọ́wọ́ wọn jọjú mi fada ìlọ̀ mi èmi mo kọ́kọ́ ra mọ́tò fún ó tún ju kọ́kọ́ ra mọ́tò lùmí láyé ó tún gba nǹkan ìpadà àwọn àtòyá mọ́dá ìlọ̀ mi mo gba ṣọ́ọ̀bù fún mo èmi ó máa wọlé wá ní ìyá délé ó máa wọlé wá ni á mo ti dream about you for a long time ó máa wọlé wá the same size of shoe lájọjọ́ lò ó ní hips òun náà òun náà big stature mi lónìí ló ló máa wọlé wá ń gbà yẹn wọ́n ti dàgbà ń sì mí lè sọ ó máa wọlé wá máa kó mi italian shoe ló máa kó òun náà máa lóun fẹ́ dé wíìgì ló máa lóun fẹ́ dé kò sí nǹkan tí òun kó nínú ilé mi ó máa ń ṣe mí bí ni ẹni tó ti ó ti máa ń mi ṣeré for like six years kí n tó wá pàdé ọmọ ẹ̀ ẹnìkan wá mú mi bíi pé bóyá ọ̀rọ̀ tẹ́mi sọ do you think I have the capacity because gentility of a tiger me you do not think you, you not think my tiger is a coward i was looking at all of them i'll just move on tí bá tún leave me let me be you do you refuse mo kúrò ń bẹ̀rẹ̀ lamẹ́ríkà nígbà tó ń bẹ̀rẹ̀ kì í ṣe kì í ṣe amẹ́ríkà o wọ́n tún bẹ̀rẹ̀ pẹ̀lú mi lamẹ́ríkà mo tún move as Canada wọn ò tún jẹ́ ń gbádùn ní tí mi ò ṣe normal ni mo ṣe nísìnyí wọn máa sọ pé kí n stop ẹ̀ má báyé gbogbo yín jẹ́ tí mi èmi kò bá lẹ́yìn mi ní padà Me dẹ̀ ní anybody to bá anybody bá support you against me you will go down the Lord will demote you anybody that support you against me you cannot support me you just stay stay clear but you support evil against me the Lord will demote you the Lord will take you away from wherever you anywhere to buy obtain the Lord will take you away from there and the them ma demoted straight away àdàbí tó time pè nǹkan tó ń promotion ah you disturb my business you when they are doing things wọ́n máa fẹ́ fàmì sẹ́yìn they want me to just be about for what a ní torí pé òun jẹ́ ìjẹ̀bù òun jẹ́ ìkankan torí pé ó jẹ́ nǹkan tí kò ní dáa fún ọ̀kan tí kì í yẹn kò ní dáa gbogbo ìmùlẹ̀ yín òfò lẹ́ ṣe ikú lọ́lọ́run máa fi pa gbogbo ẹ̀yin ìmùlẹ̀ burúkú tẹ́ dúró lórí ọ̀rọ̀ mi. that's the little i want to say this morning the story is long but i just want to stop now the story is very long but i just say little about it ṣé tí mo sọ iṣẹ́ rọ́ ni àbótọ́ why is it like that why you taking other people for granted other tribe for granted why you behaving as if you are the only one in Nigeria why you intimidating people why you hijacking people's things on this social media i know wọn Wàsíù hijack ẹni àwọn èèyàn tó bá ti speak fún Wàsíù ẹ máa rérò púpọ̀ lẹ́yìn wọn bẹ́ẹ̀ ni mo sọ fún yín majority àwọn tó bá ń speak tẹ bá rérò púpọ̀ yẹn àwọn tó ń rè ní wọn lọ they boost it ẹ̀yin kọ́ lẹni crowd ẹ̀yin kọ́ lẹni facebook ẹ̀ dá nǹkan kan ṣe ju pé kán ṣe tán kẹfẹ́ kẹfẹ́ process ẹ̀ kẹfẹ́ máa rule ẹ̀ even you don't have power when they give him power you take over it you want to you want to ruin the person 1986, eighty àbí eighty ni ìjẹ̀bú ti ń ṣẹ̀mí bọ̀ mo dẹ̀ máa fi sára màá máa pọ́n wọn lé ẹ lọ wo tí mo kọ fún jẹ̀bú mo kọrin fún jẹ̀bú mo kí ọba wùlẹ̀ jálẹ̀ òfin jẹ̀bú mo ní ẹjọ́ o ìjẹ̀bú o mo tún pọ́n wọn pé ìjẹ̀bú ni mo dé tí mo dolówó olówó wò ni àbí ìjẹ̀bú ni mo dé tí wọ́n fẹ́ bà ayé mi jẹ́ ìjẹ̀bú ẹjọ́ o ẹ má bà mí jà mọ́ o ọ̀rẹ́ mi lẹ jẹ́ o ọkọ lẹ jẹ́ o ọ̀rẹ́ kíríkọ̀ lẹ jẹ́ o mo máa pọ́n wọn wọ́n máa yẹ̀yẹ́ ẹ̀ tó bá pọ́n lé wọ́n máa yẹ̀yẹ́ àwọn àrùkọ́ wọn dájú ẹ lọ ṣé ìwọ tó bá dájú mi lọ ṣó máa jí owó lọ́wọ́ mi ni ṣó máa jà mí lólè ni tó bá dájú mi lọ ṣó máa gba nǹkan mi ni you are lesser than me you are very low quality quantity làwa i mean quality làwa kì í ṣe quantity but quality wa better ju quantity quality i mean quality wa better ju quantity yẹn lọ i lost money èyí tó ń wá ṣe tó dùn mí jù wọ́n wọ́n fi bàbá ọmọ mi yẹn wọ́n fi ṣòfò ni wọ́n tún wá ṣe tán wọ́n tún jẹ́ kọ́ ọmọ mi ní stress of mind wọ́n wá ní kí n má bínú wọ́n má ní kí n stop ìmùlẹ̀wó ló máa ń ta ìmùlẹ̀wó ló ń ṣe lòdì sẹ́ni tó bá ṣe dáadáa ìmùlẹ̀wó ló fẹ́ máa pọ̀ mọ́ lọ́mọ tẹ́ bá ń pa lára tẹ́ ń pa jèrò tẹ bá pọ̀rọ̀ gun léèlà ẹ̀ lè pa tèmi o ẹ̀ dẹ̀ lè ṣe yànmọ̀ yànmọ̀ àwọn mọ́sọ̀ yẹn ọmọ mi ṣọlá it wasn't like that before at the gunpoint lẹ gbé fún ó lọ ṣe interview lórí media. ó láwọn ò mọ̀ rí tẹ́lẹ̀ páwọn tiẹ̀ kì í fẹ́ ba ṣe pé gbà tó fẹ́ bọ̀bọ̀ yẹn ló fẹ́ máa yẹn náà tó máa yẹn náà ẹ jẹ́ torí ọlọ́run ti máa fẹ́ ọkọ ń sìn ṣé kèmí kọ́ lọkọ yẹn fẹ́ kó tó wá mọ̀ wọ́n ṣáwọn ló fẹ́ ni ẹ̀yin ẹ kàn wo ọ̀rọ̀ yẹn bó ṣe rí ẹ eh, torí pé máa yẹn nice torí pé wọn ò mọ nǹkan tó ń lè sọ ẹ eh, ó ní bí wọn ní ṣe ìyẹn wá bèèrè lọ́wọ́ ẹ ẹ sábọ̀dù bèèrè lọ́wọ́ pé sórí ìyá ẹ ti dàrú ó ní something like that ẹ sábọ̀ tó mu gbó tó mu drug torí ọmọ ẹ dàrú tó ọmọ ẹ ya wèrè lẹ́kàn tó rìn wọgbó tí òrókù tí ò ráàyè ẹ mo sọ fún yín ìwọ ṣíàmánu Lagos State yẹn kí ni wọ́n ń porúkọ ẹ mi ò fẹ́ wá fún ẹ nítorí pé o mọ story tí mo sọ nípa tẹ̀mí sínú tí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní táwọn o mọ̀ mi fẹ́ wá fún ẹ ìgbà tẹ́ ẹ fi wà lẹ́kọ̀ọ́ yẹn náà tó fi ọmọ ọmọ island ni ẹ́ ṣé ọmọ ìpọ́ gbogbo èèyàn tó kú ní island mo mọ a lot of things about the island i don't want to come for you all of you tẹ sá sí abẹ́ sábọ̀d ṣó tiẹ́ ẹ mọ a lot of òkú ọwọ́ ìjẹ̀ tó wà lọ́wọ́ yín so nothing must happen to my son i'm just telling you this story so ìjẹ̀bú ló wà behind this kẹ́ kó ṣì lọ́ọ́ lè èmi ń lọ báyìí lónìí mo tún máa padà wá ọ̀sẹ̀ tuntun láwọ̀ wáyé ní bá ní má dé mi ní dé bá ẹni bá fẹ́ ikú mi ọlọ́run fi ẹ̀dá bẹ́ẹ̀ ṣòfò láyé ẹni bá fẹ́ ikú àwọn ọmọ mi àtọkọ mi àti gbogbo àwọn olólùfẹ́ mi ẹ̀dá bẹ́ẹ̀ ọlọ́run bá mi fi wọ́n ṣòfò má jò pẹ́ mọ́ níbi tí wọ́n bá ti yọ ayé mi lẹ́ má jọ gbádùn ara kò ní wọn pa bẹ́ẹ̀ ló máa rí kò ní í padà aṣẹ̀dá ayé àti ọ̀run gbèjà mi jà gbèjà kẹrù òbò níjà àjà má jẹ̀bi owó kẹrẹ̀bẹ̀rẹ̀ bí agbára olúwa gbèjà mi kẹrù bá gbogbo àgbáyé gbèjà sírajà gbogbo àwọn tó bọ ọmọ náà jà tó dojú ìjà kọ ọmọ náà ọ̀run pa gbogbo ọmọ jà pátá porogodo ẹni bá wà lábẹ́ ogun náà àtiwọ́ tí mi ò bá mọ̀ tí mo bá darí ẹ̀ síbi tí mo bá kàn mọ́ jáwọ́ lọ́rọ̀ náà téèyàn bá yé ń sọ kankan <laughs> ẹni tó bá ti bẹ̀ tí ò bá gbọ́ tó bá bínú ẹni tó bá rínú tí ò bí ọmọ àlè ní tó bá bẹ̀ tí ò bá gbà ọmọ àlè ní tó bá tẹ̀ jẹ́ pé bóyá wọ́n wá ṣe nǹkan kan fún táwa ò mọ̀ tẹ wá lẹ́ ń bínú tẹ kàn bínú bẹ̀yẹn tẹ lẹ́ẹ̀ní gbọ́ ẹ̀ nígbà ẹni tó bá bẹ̀ tá a bá bẹ̀ lórí ọ̀rọ̀ wa tó bá lóun ò gbọ́ ẹni tá a bá bẹ̀ tó lóun ò gbà àbùkù ló máa kàn má dẹ̀ jẹ́ ń tọ̀ ẹ́ o ti dé bèbè àbùkù má gbàgbé o ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ fáwọn kan tọ́lọ́run bá sọ pé máa ṣe lọ máa nígbọ́ ànígbà ó mọ̀ọ́mọ̀ sọ ó ní mo ti ṣe Fáráò láyà ó ní kò ní gbọ́ kò ní gbà ó nítorí pé mo fẹ́ tọ́jú ẹ̀ sílẹ̀ fún ìparun nítorí kí àwọn èèyàn bá lè fi ṣe bad example kó lè jẹ́ bad example ìwọ tá ń bá wí tó o bá gbọ́ tó o gbà náà bad example ni abẹ Wàsíù títí kò gbọ́ ohun ti tó tẹ́ bẹ́ẹ̀ ni tá a bá ti fi iyè fún èèyàn tí o bá gbà tá a bá kàn lábùkù díẹ̀ kó o bó ṣe rí kó mú kọ́nú méjèèjì bye for now.